ẹ̀mí mímọ́ ẹ ṣé o ẹ̀mí àwọn wòlíì ah six o'clock six o'clock gẹ́gẹ́ that's about what says the time in Nigeria Google hi Google what says the time in Nigeria right now hey Google what says the time in Nigeria right now. àbí to eleven. 11. The time in Nigeria is 10.58 p.m. Yeah, 58, that's 11 o'clock. 10.58. So, time is what's late there. Um, thank you, Father, for this moment. We worship you, Lord, because you are God. You are the Alpha and Omega. You are Alpha and Omega. We worship you, our God. You are worthy to be praised. You are Alpha, you are Alpha and Omega. We worship you, Daddy. You are worthy to be praised. We give you all the glory. We worship you, our Daddy.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 Cause all our enemies in Jesus' name. Direct all everybody that belongs to this platform. Direct our footstep. Direct our spiritual and body. Direct our brain. Direct our speech. Direct everything concerning us. I pray for our nation. <laughs> Oh Lord, you are God that started a good job. Father, continue to perfect everything that concern that nation, that concern our life. Bless the country I reside right now is my country as well. Father, bless us, O Lord, in the name of Jesus. Father, I pray for wisdom, knowledge, and understanding for those who are coming under this platform this evening to listen to what we are going to say. Olúwa fún wọn ní etí ìgbọ́wọ́ àti àyàgbà ṣe bẹ́ẹ̀ ló máa rí kò ní í padà jẹ́ kọ̀rọ̀ náà yé wọn o Jésù Olúwa wa àmín gbàkóso. You are welcome to this platform. Please share this show. I want to talk about Liam. I want to talk about Mohbad. I want to talk about k One. This show is going to talk about Mubat, K1, uh, uh, Liam, Liam especially. Okay, please share it. And people who have been talking since morning, I saw a lot of people going through. They've been wọ́n ti ń ṣe ẹjẹ̀ ń a lot of people have been talking okay they said Liam is going to clock uh, a year very soon happy birthday in advance also to Liam don't flag this show má jẹ́ ń wèpè fún ẹ don't flag this show don't flag this show if you flag this show i'm going to cancel it i'm not going to give the information but what i'm going to give now the information is very vital okay the information i'm going to give right now is very vital and it's about let me talk about Liam first please don't flag it okay when you look at me today i don't feel like talking okay and i don't talk every day also because i'm not a parrot any day it might be fẹ́ parrot page me ó ti ó ti yé mẹ́ẹ̀ but when i have when i give giving information i must pass the information okay tẹ bá wò mí bí n ṣe wà yìí inú báàfù omi omi mo wà látàárọ̀ i relax myself after that mo kàn lie down sórí bed ni and if i don't want to talk if i mo máa ń wà bẹ́yẹn ni láì mo máa kàn àmọ́ bọ́n ṣe bí mi lọ́lọ́run ṣe bí bọ́n ṣe dá mi sáyé ni mo wà yìí okay so ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ mo wo a lot of chat please don't don't disturb me don't distract me baby girl it is well with you thank God for everything adúpẹ́ fún ọlọ́run today supposed to be a testimony day but no problem plenty day adúpẹ́ ntọ́lọ́run ti ṣe oníbàjẹ́ adúpẹ́ fún ìlera pípé adúpẹ́ fún ojú rere adúpẹ́ fún ìwòsàn adúpẹ́ bí ó tẹ̀yẹ pé àwọn dókítà ayé kọ̀ wá ọlọ́run wò kọ̀ wá dókítà òde ọ̀run ọba tó jẹ ọba lọ́ba tó fi ọba jẹ so ẹ bá mi share mo wo few shot àwọn nǹkan tó ti ń ṣẹlẹ̀ láti bí ọjọ́ mẹ́ta mi ò ní bẹ̀rẹ̀ láti bẹ̀yẹn mo máa bẹ̀rẹ̀ láti orí Liam Liam máa pé ọdún kan very soon according to bí mo ṣe rí lórí media mo dẹ̀ ti ń wíṣọ ọmọ náà ní happy birthday ó dẹ̀ máa ṣọ̀pọ̀lọpọ̀ láyé lágbára Kristi ọmọ yẹn kò ní kú lágbára Ọlọ́run ẹ̀ṣẹ̀ bàbá ẹ̀ṣẹ̀ ìyá àníbẹ̀wò lórí ẹ̀ lágbára Kristi ọlọ́run á bá wa dá ọmọ náà sí á wò dàgbà ọlọ́run á fi ọmọ náà sọjọ́ fún wa o á fi sọjọ́ fún wa because tí n bá máa pe ọmọ náà in tí wọ́n sọ fún mi rèé mi ò orúkọ liam is eh, liam gan i don't know the meaning of liam orúkọ tọmọ yẹn bá ń jẹ́ full name ẹ̀ tó gbé orúkọ olúwa tó sì nítumọ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ẹ jẹ́ kí a rí i liam mi ò mọ̀ wọ́n ní muslim name or christian name but nígbà tí mo fẹ́ kọ́ mo kọ́ nísìn mo gbé picture kan of ọmọ yẹn mo wá post ẹ̀ mo wá rí pé kò post mo try lẹ́lẹ́kejì mo rí pé kò post although I will try it again mo rí pé kò post what God lay in my heart is this the remaining of ìlérí olúwa ọmọ yẹn the remaining ẹ̀ ń gbọ́ the remaining ọmọ yẹn orúkọ tí ọlọ́run tí ẹ̀mí mímọ́ pè fún mi òun náà the remaining of ìlérí olúwa ni ọmọ náà ni ó jẹ́ àti bó ṣe jẹ́ nìyẹn níwájú ọlọ́run the remaining of ìlérí olúwa okay mi ò wo ìyá o i'm not speaking for wumi o ó ti o i'm not a lawyer and i'm not speaking for wumi until she's been proved innocent, innocent about the killing of Mohbad you understand me so but that boy i'm telling you authoritatively lára àwọn agbẹnusọ fún ọmọ náà ni èmi jẹ́ okay and nǹkan tó dẹ̀ ń sọ fún mi ni pé the remaining of ìlérí olúwa one thing i want to tell you guys those of you causing eh those of you causing mm, i want to tell you today if the case is not directly concerning you like you are not so much related to these people like a maybe family like that please stop sending your calls out to the little children like when i when you know me i curse and I cause man cause him ani tọmọtọmọ you understand me um, the reason why is because the people fighting me for the past thirteen years that issue started yes thirteen years by it started that issue started thirteen years ago two thousand and one the first promotion so that problem has started since that time eh they fight me pẹ̀lú ọmọ mi ṣòtìyẹ and that is why I was being given the inspiration was I was being given that prayer points by God Himself. You understand me? So it's not because I just want to be cursing, I just want to be cursing, you understand me? And the Bible, even then when I was praying, they, they said to me that those people, they are not going to be, wọn ò ní bẹ̀rù èèyàn, wọn ṣùgbọ́n despite evil tó bá ṣe fún ẹ, they will never pray for such evil to come upon them, all right? So th those of you cursing, and also those of you also causing boye Elegushi o you are not yet confirmed maybe Elegushi o maybe what you are they are telling you is true o is maybe is false o or true you don't know yet but everybody just sending calls directly to ọmọ Elegushi you understand me they are not even sending uh, you know they are not even sure maybe Liam you understand me but they are sending calls directly to ọmọ Elegushi and let me tell you even if the man commit any atrocities or sin even later if they confirm that is true you know the ọmọ tí ó bí wọ̀nyí tí wọ́n bí wọ̀nyí yẹn àwọn obìnrin míì ló bí wọn fún wọn they never send these men outside at times you understand me mm-hmm. you know my own cause if you want to tó bá jẹ́ pé ẹ ti learn àwọn nǹkan kan ebi nìkan kan ni mo ń cause lórí social media o but my own I, I, I, he has a reason and you understand me and those ones they say wọ́n fẹ́ pa ìran wọ́n fẹ́ pa ìran èèyàn rẹ̀ ṣòtí ẹ̀yin my own case is different from you okay so and later maybe tẹ bá law. rí later pé okay o oh, the case now change because ibi tí ọ̀rọ̀ yẹn bá lọ bó ṣe ìbò ayé Nigeria, agbára sì lè pààrọ̀ ara wọn lórí ọ̀rọ̀ case Mohbad yìí so but nǹkan tí mo fẹ́ sọ fún yín náà ni pé Liam o Liam o the remaining of Mohbad ló jẹ́ tó o bá gbọ́ the remaining of ìlérí olúwa the remaining of ìlérí olúwa kò ń ṣe rẹ́kọ̀d tó ṣe sílẹ̀ ní remaining ẹ̀ kò ń ṣe owó tó ti ṣe táwọn èèyàn fẹ́ gbẹ́sẹ̀ lé tí wọ́n fẹ́ fi wò pé ọmọ yẹn náà ìdá ọmọ yẹn jẹ́ tiẹ̀ kò jẹ́ tiẹ̀ ó ti wá kú o bóyá ẹnìkan fẹ́ gba ọmọ yẹn gan tí wọ́n fi wá tó torí ẹ̀ pa Mohbad bóyá ẹnìyẹn sọ pé ọmọ òun o torí mo sẹ́mu pé mo ti sọ rí pé àwọn group of àwọn set of people kan wọ́n máa lọ́mọ wọn ọmọ tí mi wọ̀n bí fún wọn gan wọ́n máa láwọn fẹ́ gbà sóti yẹ yín bẹ́ẹ̀ just to show power kì í ṣe pé wọ́n láìkọ́ ọmọ náà kàfẹ́ẹ̀ kò ṣe pé owó kan máa wá nǹkan fi kẹ́wọ́ ni just to do the atrocity and evil thing tó bá ti fẹ́ ṣe so ti so tó bá ti wà wá jẹ́ bẹ́ẹ̀ o pé ọmọ yẹn o ọmọ yẹn o kì wá ṣe Mohbad ló wá tún ni ọmọ yẹn let me tell you a lot of ọmọ ló wà nígboro nígboro tó jẹ́ pé in fact <laughs> tó bá lọ ṣẹ́ẹ̀kì ọmọ bàbá ẹ̀ tí bàbá ẹ̀ bá ní even ìyá ẹ̀ gan tó bá jẹ́ pé ẹ bá pé mẹ́wàá ní láàrin àwọn ọmọ ìyá ẹ̀ okay a lot of ọmọ wọ̀nyẹn tó jẹ́ pé àwọn míì gan kò ṣe bàbá wọn ẹnáná bí wọn fún kọ́ ló ní ọmọ yẹn are you getting me like èmi nínú ọmọ bàbá mi ó dá mi lójú pé ọlọ́run dáríjì mi ó dárí mi àwọn méjì kan ó dá mi lójú dọ̀rùn ni pé kì í ṣe bàbá mi ló bí wọn i'm very sure but wọ́n gbé fún bàbá mi bàbá mi dé gbà á kò tiẹ̀ mọ̀ bóyá ń gbà yẹn wọ́n máa ti mọ̀ pé ọmọ àlè wà torí ẹ̀ ó ti pẹ́ tí wọ́n ti mọ̀ pé ọmọ àlè wà tó máa ní olórí burúkú elémàlélẹ́ ọmọ àlè yẹmi pé it's not for me let me are you getting me ẹ jẹ́ ń sọ kọ́kọ́ fún yín man tí wọ́n ń pè ní eh, kéwọ̀n nìyẹn ṣé ẹ mọ̀ pé nínú àwọn ọmọ nígbà tó fẹ́ di citizen Canada tó fẹ́ kọ́ àwọn ọmọ ẹ̀ sórí platform I mean sórí eh, paper ẹ̀ níbí ó lọ ṣe àwọn DNA fún àwọn ọmọ kan tó fẹ́ kọ́ wá Canada àwọn ọmọ kan wà nínú àwọn ọmọ ẹ̀ tí ò ṣe òun lónìí up to date orúkọ ẹ̀ ni wọ́n ń jẹ́ ibi tí màá yẹn ibi tó tún wà kéwọ̀n ni mo sọ nínú àwọn ọmọ ẹ̀ kan wọ́n ń ṣe ọmọ ẹ̀ kì í ṣe ẹyọ ó dẹ̀ wà lórí ẹ̀ títí dẹ̀ ní orúkọ ẹ̀dẹ̀ náà fi ń pè é àwọn ọkùnrin obìnrin kan wà tẹ́ pé àwọn obìnrin tó dẹ̀ gbé wáyé náà wọ́n lè tiẹ̀ máa mọ̀ kó jẹ́ pé wọ́n sùn pẹ̀lú ọkùnrin different ọkùnrin at that moment but nǹkan tí mo fẹ́ sọ lélẹ̀ ká tó máa sọ story ṣe rí remaining of Mohbad èmi kì í ṣe Mohbad ni máa pe ọmọ yẹn the remaining of ìlérí olúwa ni ọmọ yẹn jẹ́ ní ọ̀dọ̀ tèmi ò bí mo ṣe fẹ́ gbé lẹ́ǹkan orúkọ ẹ̀mí ò kí ń dá sórí ọ̀dọ̀ mi pé Liam kìnnìkan kìnnìkan the remaining of ìlérí olúwa yẹn tó bá tiẹ̀ wá jẹ́ pé tòótọ́ ni ọmọ yẹn gan kò ń ṣe tìlérí olúwa pé kì í ṣe spam ẹ̀ ló da ọmọ yẹn pé kò ń ṣòun ló produce ọmọ yẹn nísìnyí wọ́n ti pálẹ̀ o ẹnu bá dẹ̀ ti torí pẹkùn ara òkín rọ̀ ìyẹn mi pé wọ́n fẹ́ gba ọmọ náà náà ti fi ní pé tí wọ́n bá ti ba yé ẹ̀jà bí tí wọ́n bá pa wọ́n á gba ọmọ yẹn wọn wá lè rí ọmọ yẹn gbà kán lọ ṣe DNA test gan kán má ṣe DNA test gan the killer everything is clear to the government to the government everything ló ló ti wà clear to the government if you don't know it tó bá rè pé irọ́ ni àbá mọ̀ àbí ìjọba ò mọ̀ ìjọba ti mú every goddamn thing so even though the boy belongs to uh, belongs to somebody else kó má tẹ̀ wá jẹ́ ọba because ẹ̀ kò ń sọ ni obìnrin tó bá ti ń ṣe ṣìnà tó bá ti ń ṣe ṣìnà bẹ́ẹ̀ yẹn kò mọ̀ kò mọ èyí tí wọ́n ti fi síbẹ̀ ọkùnrin àjàjà àwọn tó jẹ́ pé wọ́n sùn pẹ̀lú ọkùnrin kan láwọn sùn pẹ̀lú ọkùnrin bíi mẹ́jọ or márùn or mẹ́ta ní between two three days or one week they may not know because ọ̀sẹ̀ kan yẹn one week yẹn the same ovulation period yẹn time kan ló máa já sí and again time yẹn tó bá máa bímọ just a week yẹn kò ní mọ̀ ẹni tó ní ọmọ ṣe ti yé bẹ́ẹ̀ yẹn Hey, so and you may be thinking that ó tún wá ní nǹkan kan tó ní ó máa ń ṣẹlẹ̀ ni pé téèyàn bá ti sùn pẹ̀lú different different people ẹni tó bá tù pẹ̀lú yẹn tó bá ti wá ní tó bá ti deposit lára ẹ̀ eh, kí ni kí ni omi orúkọ kini. yìí tó bá ti deposit ara ah, kíní yẹn bí nínú ẹ̀jẹ̀ ni tó bá ti deposit ẹ̀ tó bá ti tó bá ti match pẹ̀lú ẹ̀jẹ̀ tó bá bímọ náà ó lè resemble ẹ̀ ṣó ti yẹ yín so tó bá ó lè ti sùn pẹ̀lú ẹnìyẹn kẹ́niyẹn má jẹ́ the biological father of that child ó lè mú similarity lára ẹnìyẹn tó bá máa bí torí ẹ̀ àwọn tó bá ń ṣe ṣìnà ò ń gbọ́ tó bá ń ṣe ṣìnà tó bá fẹ́ rí lè ọmọ ẹ tó bá ń wò ó pokàn doubt ọmọ ẹ ọmọ ẹ kan àbò doubt ìyàwó ẹ you understand tó lè wá rí i pé bóyá ìyàwó ẹ̀ close mọ́ certain i mean certain ọkùnrin àbó close mọ́ anybody new family ẹ̀ àbí lára àwọn èèyàn ẹ̀ you can check ọmọ yẹn náà ó lè ní kankan tó máa gbé lára you understand me so tó bá wo ọmọ mi da dancing. sìn èyí tí ò bá mú lára mi ó mú lára bàbá ẹ̀ yes i tell you authoritatively anything ní part gbogbo ara ọmọ mi látòkè désàlẹ̀ anything tí ò bá mú lára mi ó mú lára bàbá ẹ̀ kò sí kan tẹ́ máa sọ pé ó fẹ́ lé ìjọ ilé níbí ó fẹ́ lé ìjọ ilé níbí no ṣìnà you understand me so tí ẹ bá lọ gbé ọmọ yẹn tí ẹ bá tún lọ gbé ọmọ yẹn tí ẹ lọ fi tọrẹ fún wọn ìyẹn mi pé wọ́n succeed full time wọ́n ti succeed because that's the way God now lay into my heart that these people now succeed full time wọ́n pa ọmọ yẹn ó ti wọ́n ti pa gbé bẹ́ẹ̀ ni kò lè padà wá sáyé mọ́ di ó lè tì ní kó wọ́n má kàn fún ìyá ẹ̀ àbí bàbá ẹ̀ tán bá folówó pé royalty àtowó kan tó make àti kíní kan tó ṣiṣẹ́ ńgbà tó wà tán bá kàn fún wọn kò lè dọ́mọ yẹn fún wọn mọ́ tó bá rántí tó bá ti ẹ̀dọ́ lówó gan wọ́n máa rántí ọmọ yẹn lọ́jọ́ kọ̀ọ̀kan wọ́n dẹ̀ máa sunkún wọn máa ka ọmọ rí you understand me so tó bá lọ gbé ọmọ yẹn fún wọn fún àwọn tó sọ pé wọ́n ń wọ ọmọ tó jẹ́ bá torí ọmọ náà ṣe torí pa you understand me ṣe ni wọ́n short ṣe ni àwọn family yẹn short even gbogbo aago tá à ń sọ̀rọ̀ tó bá yá ẹ máa wò pé ṣe la short ọlọ́run ní jẹ́ ká short are you getting me so èèyàn dẹ̀ máa ń wà mo fẹ́ jẹ́ kẹ́ ẹ sọ mo fẹ́ sọ nǹkan kan fún yín ní àwọn developed country bírú ìlú tí mo wà yìí America UK and other countries like that ṣẹ́tìrì àwọn èèyàn máa adopt ọmọ tó máa pè lọ́mọ wọn gọ́gọ́ tó dẹ̀ máa fún ní wọ́n máa fún ní a lot of things ẹlòmíì máa tẹ̀sán pé òun ò fẹ́ mi ò fẹ́ máa dárúkọ kó má dàbí pé àwọn ń drag because these days you got to be careful especially when you are known when you are well known by great people also when you talk they can read meaning to it they can pull it they can direct it to another form you understand me so these days I normally being careful or else màá dárúkọ fún yín ní Canada yìí ní America àwọn èèyàn tó jẹ́ pé wọ́n adopt ọmọ tó dẹ̀ pé ọmọ yẹn nobody can change pé kì í ṣe ọmọ wọn and again let me tell you you know some people ó ti ṣẹlẹ̀ sí mi nígbà tí mo fẹ́ tí mi ò tètè lóyún lé Adébùkọ́lá yìí nígbà tí mi tètè lóyún nígbà yẹn mo wá fẹ́ lọ ṣe kí lorúkọ ẹ̀ transplanting ní pd i mean kíní kan ṣe àmì mo máa rántí transplanting ṣàìṣà ti mọ̀ àwọn ọmọ tó máa ń ṣe pẹ̀lú incubator tó máa ń hàn tiẹ̀ so I paid money and the egg yẹn the first time the egg was crack I mean ó crack nígbà tó di pé wọ́n fẹ́ lọ harvest it because you have to give you some injection you have to ovulate very well the eggs you understand me has to be what fertile and kó lè tètè kó lè tètè mú also now they gave me those things I I pay money ó two times? time tó máa lọ harvest it because you have to harvest it You have to take the eggs and then the wọ́n máa lọ incubator and the way they will do it and later they will now transplant it back to you if you can carry it yourself so eggs yeah. and they will now miss my the sperm of other people now what the man sọ kọ́kọ́ fún ẹ pé even if the man is the one that is having problem at that moment do you know what they will do they can also they can also borrow eggs of another man do you know that tí ẹ̀gọ́ ọkùnrin yẹn bó wá jẹ́ ọkùnrin yẹn kan ló ti wá ní issue and you don't want to sleep with other person you understand me and that's why nígbà yẹn o àwọn sáyẹ̀nsì yìí ó ti wà náà ní orílẹ̀-èdè wa tó yẹ pé ní ẹlẹ́ṣẹ́ máa rí ọkùnrin míì obìnrin míì tó yẹ pé tí ó bá ti ń wọ́ ọmọ tí ò tètè rọ́mọ bí wọ́n ní go and test another man wọ́n ní go and obìnrin mi ọkùnrin náà wọ́n ní go and test another woman another women because nígbà yẹn torí pé kò tí sí àwọn laboratory àwọn lab bẹ́ẹ̀ yẹn to test yourself maybe you have a low sperm count maybe your sperm is watery or you are the cause of the or you know maybe you have a staphylococcus that cause you delay that cannot allow your your eggs to i mean i mean your sperm to fertilize other eggs again you understand me so they do do that they will go to doctor they will tell them àwọn donors wà. Well, ọkùnrin máa ń donate ẹ eh, ẹ eh, eh, spam obìnrin máa ń donate eggs you understand me nígbà yẹn wọ́n fún mi ní different options. mo kàn fẹ́ ṣàlàyé fún yín ni o gbà tó wá yá o eggs yẹn mo ṣe lákọ̀ọ́kọ́ yẹn eggs yẹn mo ovulate dáadáa so the eggs gbogbo bá ṣe wọ́n test mi eggs yẹn pọ̀ gan-an wọ́n wá tó sáyẹn tí wọ́n máa lọ àkẹ́ tó máa lọ ṣe bó ṣe hack fúnra rẹ̀ nìyẹn like ó kàn ó kàn eggs yẹn kàn destroy by by, by themselves you understand me so but tí wọ́n ti wá rí bẹ́ẹ̀ yẹn wọ́n wá ní there is a problem so wọ́n wá ń fún mi option maybe somebody should borrow me eggs I should borrow eggs I'm going to pay for that person má gbọ́ o hmm. I'm going to pay and they should borrow me eggs I said no I don't want ṣọtiyeyin I say I don't want because mo mọ society tí mo ti wá and I know that I Bola Folashade A lot of people have been after me for long. And I had to be very careful. You understand me? They asked me that, okay, oh, maybe they should borrow me egg. And even though if I don't want to carry it, I want you know, in surrogacy, one you can carry, but I can carry baby. This that's not my first time to carry baby, but the eggs is just, there's a problem. Actually, we don't know what is causing it. It may be a certain problem that is causing the eggs to hack before the time and before the ovulation and that's why your husband if you are married if the egg crack before the ovulation period and you are targeting ovulation period then it's possible for that person not to be pregnant How adema wò pé wọn adema ni ó oh, ovulate but the egg yẹn ní time egg yẹn ó máa ń tètè ha kókò máa dédé fọ́ sọnù àwọn egg yẹn kò mi ò mọ nǹkan tó ṣe wọ́n now mo kàn ń ṣe àlàyé fún yín ni pé a lot of people A lot of people do have problem and they do collect spam from others. Okay? They do collect, they borrow spam from donors, they borrow eggs from people and they pay. You understand what I mean? Ha. So, more conventional, fi ń ṣàlàyé ni mi ò borrow near ọ̀dọ̀ anybody. For you to know that. And those people, ìyàwó wọn àtọmọ wọn àtọkọ wọn máa wà nínú ilé wọn dẹ̀ máa train àwọn ọmọ yẹn and they call him my son, my daughter you know nobody will know ó two times, time tó bá yẹ any any issue for test or DNA you know they will explain and they will bring the certificate because they will have a receipt they will have an agreement form and they will all things you won't just sign agami conclusion tí wọ́n jọ reach before the transplant and everything they will have it so if there is problem in future they see that maybe there is difference between these people they will bring it they will produce it i mean they will tender the evidence to the gov i mean to the society that wanted to know so i'm just telling you that Mubad is gone Mubad is gone he is dead olonjebe if you give this charge out ẹ wá gbọ́mọ yín ọba wá gbọ́mọ yín kó tiẹ̀ wá jẹ́ ọba báwo ni Bukky máa ń pè náà ọba lẹ́kí ọba lẹ́kí ẹ̀bá máa ó lè má jọba lẹ́kí toró tún sọ lẹ́ni ọba lẹ́kí ní bólẹ́gì ọba lẹ́kí ò ní bólẹ́gì kéwọ̀ ló ní bólẹ́gì <laughs> oh kéwọ̀ ló ní bólẹ́gì but kò pa mí kò kò fún ni so nǹkan tí mò ń sọ ni wípé even gan kó jẹ́ pé ọmọ yẹn kò ń ṣe kíní they are not going to give it to him but kò dán it doesn't mean that tó bá jẹ́ eh, wùmí ló pa pé kó má pay fún o. It doesn't mean that if Wunmi is actually the cause originally, cause of the killer, I mean, is the killer of Mubad? then come mí pé kó má pay for. So, but if you now gave the baby out to the people who killed Mubad, according to the history tí wọ́n sọ, if you eventually give the baby out to them, then all of you lose. You are a loser. Okay, any come quick, gúúsì gúúsì gúúsì. Please don't, don't, don't, I don't want you to to i'm not sure yet okay and time of people yẹn bá dẹ̀ jẹ́ the same person tó bá jẹ́ òun náà ni àwọn ọmọ wọn tí ọmọ olórí àti àwọn ọmọ mi ò mọ̀ pé wọ́n ní celebrate ìbímọ fọba yẹn náà ṣá torí èmi ò fẹ́ gbọ́ nǹkan wọ́n dán sọ pé wọ́n sọ ní not ní pé wọ́n dẹ̀ Nigerian men as especially their group like that they just have to learn from this and I thank God for this they are learning hard way all of them wọ́n learn the hard way ni. I tell you so tó bá gbé ọmọ yẹn fún anybody tó ń sọ pé ẹgbẹ́ ọmọ lọ fọ́lọ́mọ ẹgbẹ́ ọmọ lọ fọ́lọ́mọ ẹgbẹ́ ọmọ lọ fọ́lọ́mọ ọmọ yẹn uh, lose ẹ máa jẹ́ pé ẹ kàn lose ni ok so ẹ jẹ́ wá sọ kọ́kọ́ fún yín nínú gbogbo ọmọ tí àwọn èèyàn bí gbogbo a lot of ọmọ obìnrin I pray God forgive all those women that cheat. I pray God forgive those women that sleep around when they are having issue I mean when they have husband okay I'm not part of them sha okay uh, I don't like it may God forgive those who normally sleep around when you say you have a man that you love hmm. anyway when anybody tó bá sleep around bẹ́ẹ̀ kò shape, ṣe pé love ó con, ń shape for money òun wá dọ́bù òun wá um, àwọn deal tó jẹ́ pé better option every time nǹkan tí wọ́n ṣe fún nìyẹn ṣòtíye so mi ò sọ pé kí Wùmí máa pay fún anything o mi ò speak fún Wùmí o hear me and hear me good please all of you eh? please let, let us stop causing those children okay like ọlọ́run dáríjì mí èmi gan-an náà tí n bá sọ̀rọ̀ ń gbà mí ṣe rí ọmọ k1 àti àwọn others people tó dì pẹ̀lú mi yẹn àwọn ọmọ wọn ti dàgbà wọn ò bá wọn sọ̀rọ̀ ṣe rí àwọn ọmọ Elégùṣì yẹn tó bá mi ìdárúkọ Elégùṣì pẹ́ẹ́pẹ́ torí àwọn lẹ́yà accuse tó bá jẹ́ pé Elégùṣì ló lọ́mọ yẹn tó dẹ̀ yẹ pé àwọn ọmọ ẹ̀mí ìtẹ́ tí wọ́n ń bú yẹn tẹ́ wọ́n ń ṣépè fún yẹn ṣèké olórin ṣèké náà tún kò bẹ́ Elégùṣì ṣé ti yẹn mẹ́ pé go and be sleeping around go and cause problem for my children for me go and do this and that you understand me let us stop cursing on children But ṣe rí àwọn ọmọ kéwọn mi máa gbàdúrà fún wọn náà lónìí ọlọ́run bá mi yè pé kúrò lórí wọn ṣùgbọ́n wọ́n ti dàgbà gbogbo itú burúkú tí bàbá wọn dẹ̀ máa ń ṣe ń gbà míì wọ́n máa ń involve ṣùgbọ́n tẹ́ bá rí àwọn ti olórí ṣèkí náà tiẹ̀ mi ò tún mọ̀ mọ́ mi ìtò bí síta o wọ́n máa accuse wọn sí bọ̀tú wọn gbé wọn síta wọ́n máa ń gbé wọn pamọ́ náà mi ò mọ́ mọ́ mi ìtò bẹ̀bọ̀ tọ́ mọ́ olórí ṣèkí náà ṣá la pẹ̀lú ẹ̀ lárí pẹ̀lú ló wà lọ wọ́n sì olórí Ṣẹ̀kínà tó dẹ̀ bẹ ọba Elégùṣì tó bá jẹ́ òun bí lọ bá mi bá ayé àwọn ọmọ jẹ́ o lọ ṣe nǹkan oríṣiríṣi o lọ máa sùn pẹ̀lú àwọn ọmọ olóṣó kó di wàhálà o àbí kíní kan kìnìkan kò ní sọ bẹ́ẹ̀ ṣe ti understand bẹ́ẹ̀ let us let us ẹ jẹ́ ká lo brain because ṣé ẹ rí gbogbo àwọn ọmọdé yìí ẹ èpè mi ò lè máa ń ṣiṣẹ́ ó lè máa jẹ́ by killing them physically or spiritually ó lè jẹ́ killing spiritually or physically but èpè ẹ́ àwọn ọmọdé yìí kéde rèé they are future of tomorrow you understand me they are our future of tomorrow are we trying to ruin the future of our future of tomorrow you getting me ṣe rí ọmọkéwọ̀ nígbà yẹn àwọn ọmọkéwọ̀ wọ́n dàgbà ọdún ọmọkéwọ̀ yẹn wọ́n máa ń bá bàbá wọn sọ̀rọ̀ wọn kì í gbọ́ràn o bàbá wọn yẹn kò gbọ́ràn sí wọn lẹ́nu bàbá wọn is is a person that well, it's not a person kò ní bí kéwọn ṣe wà yẹn wọn lólùbáwí wọn lẹ́ni tó lè fi sùn ẹjọ́ wọn sùn táwọn èèyàn bá ń wò pé bọ̀tọ̀ tó bọ́lá you cause on children yes when people tí wọ́n bá dìde ogun ti ọmọ ẹ ṣó ti yé tó wò pé ọmọ ẹ̀yìn a dẹ̀ máa ṣe báyìí fún ni tí mi dẹ̀ ṣe nǹkan kan fún wọn àwọn èèyàn up to date wọn ò tí believe pé some people are still believing that why is it causing children àwọn tó ṣèkà fún mi ẹ mi ò ṣe ìkà fún wọn mi ò ṣe wọn mi ò rẹ̀ wọn oore lèmi ṣe fún wọn tó ń ṣe burúkú fún mi padà tó dẹ̀ wá ń wò bíi pé kún ọrùn wọn máa ṣe bíi pé kún ọrùn gbogbo generation ẹ̀ àwọn náà wà nínú àwọn tó ń ṣe kinní fún Mohbad nsìn wọ́n dẹ̀ wà nínú àwọn tó tiẹ̀ ń tú àṣírí gan síta pé ókè o Wùmí o ọmọ yẹn kò ń ṣe ọmọ kinní kan wọ́n ti wá bìlí pé tí wọ́n bá ti sọ pé ọmọ yẹn ń kọ́ kò ń ṣe ọmọ Mohbad royalty àtòwó tán fẹ́ gbà láwọn ọkọ̀rọ̀ níbi káàkiri wọn ò ní lè fún ọmọ yẹn ò ní lè gbádùn ìgbà tí ò ti ń ṣe ọmọ Mohbad so nísìnyí ọmọ tó torí ọmọ náà ṣe tọ́ pé bó bá jẹ́ torí ọmọ gan náà ṣe pa Mohbad kó má gbọ́ ọmọ yẹn náà sílẹ̀ so kó tiẹ̀ wá jọ́ ọmọ ọba ni àbọ́mọ anybody Mohbad ti jogún ẹ̀ torí pé ńkọ́ wọn ti pa wọn ọ̀dẹ̀ lè pa ní àpagbé bọ́n bá fún wọn ní ọmọ míì gan tán tún jẹ́ ọmọ ọba gan kán tún gbé wá kán tún ní Mohbad lónìí mo rò pé kò nídìí DNA tẹ̀ wọ́n á kó sórí wọn kò dẹ̀ nídìí future kan sọ pé wọ́n fẹ́ ṣe ìdí ẹ̀ ṣé ti yé bẹ́ẹ̀ yẹn wọ́n máa fi rántí ó ti yé yín ọmọ náà tá a bí yẹn ọlọ́run má jẹ́ ká ṣiṣẹ́ fóníṣẹ́ o wọ́n máa fi rántí èèyàn ní pé tó bá ti lọ tóun bá ti kú o wọ́n á fi máa rántí òun pé ó bímọ báyìí ṣùgbọ́n tó bá ti lọ ń sìn tí wọ́n bá gbọ́ ọmọ yẹn náà tún lọ fẹ́ lómi shortage ni ọmọ yẹn dẹ̀ ti mu omi Mohbad Mohbad sùn lé ọmọ yẹn náà nígbà tó lóyún ẹ̀ ó máa bá sùn ó sùn lé lórí ṣó ti yẹ so ó tọ́jú ẹ̀ ó ra food òun ló ṣèyàwó fún ṣó ti so ẹlòmíì gan tó bá tún wá mọ̀ pé ó lóyún pé oyún yẹn tó ti lọ gbéra kò ń ṣe ti bàbá yẹn kò ń ṣe bọ̀bọ̀ yẹn lónìí bọ̀tọ́kùnrin yẹn ló pè dáórì ẹ̀ wùmí ó sọ dáórì wùmí wọ́n dẹ̀ ṣe bí ò tiẹ̀ pọ̀ wọ́n sanwó fún wọ́n sanwó orí Wùmí wọ́n dẹ̀ fẹ́ Wùmí bàbá Wùmí àti àmì ìyá Mohbad àti bàbá Mohbad bó tẹ̀ jẹ́ pé wọ́n nọ́kàn àrẹ́ǹjì ẹ̀ bákan lọ́jọ́ gbogbo wọn wá síbẹ̀ yẹn ẹni tí ò gbójú jáde tó ń ṣe kúlẹ́kúlẹ́ tó náà ń ṣòro òrò òṣìwó òrò orí burúkú wo ni wọ́n gbé lọ sí alágbo wọ́n gbé placenta lọ síbì kan wọ́n lọ ṣòro kan fún kò ní dáa fóró yẹn òrò tí wọ́n ṣe títí títí ń sìn tó kó wọn sí yọ́yọ́ orò tó ń ṣe títí títí tí wọn lè ṣàlàyé ní tó ń fi ń ṣòro orò tá a sọ pé nǹkan tẹ́ ń ṣe lábẹ́ orò ò má dà tó ń sọ pé tí wọ́n ṣà ń bẹ̀bẹ̀ káàkiri káàṣì wọn má tù kọ́ má tù wọn síta gbangba ṣòro nìyẹn ṣé yẹn dáa kò sí kankan wọ́n kàn mẹ́ tá a bá ti sọ pé ó dùn ní wọ́n kàn fẹ́ máa fi fabricate pé ókè o kàn fi dáyà já ẹ kàn máa fi sọ pé kinní kan kẹ́ máa lè bá bẹ̀rù wọn àwọn òde òbí gbogbo èèyàn máa ń wó lọ sí abẹ́ legion yẹn abẹ́ gbogbo nǹkan tó ń ṣe yẹn tó bá débẹ̀ wọ́n máa ní akínẹ́lẹ́ ah, ṣe kílẹ̀ ṣe nílé bíbà ilé awo iná kò sí nǹkankan bẹ̀ empty ni I tell you ilé ọba mẹ́rìndínlógún bíi tí ọba mẹ́rìndínlógún ló ti wàjà nílé bàbá mi nígbà tí wọ́n máa ṣe orò nígbà tí mo ní mi tètè bímọ ń yẹn tí mo ṣe wedding ní pẹ̀lú prince gbà yẹn tí mi ò tètè bímọ so wọ́n wá ní kí n lọ gbàdúrà nílé bàbá mi torí èmi ò believe in all those things my mommy will just be telling you story story òun náà ló ṣe yẹn ń jọ yẹn bóyá wọ́n rò bóyá nǹkan kan máa ṣe mí bọ́n ṣe gbé jùmọ̀ anyway ṣá bọ́n ṣe gbé jùmọ̀ kẹ lọ létà tán tí orí ẹ̀ tí orí ẹ̀ torí wọ́n gbàbọ̀dé wọ́n wá ní pé káwa lọ gbàdúrà gbàtà débẹ̀ gbogbo àwọn tó ṣàwà ní agbègbè láràndì níjọ́ yẹn lọ́hùn wọ́n wá lọ sí ilé ibi tí wọ́n máa ń gbé ọba kọ́ sí nínú ilé wa níbẹ̀ yẹn dàzí ibi tí wọ́n máa ń fi tọ́ba bá ti wàjà iwájú ilé yẹn ó máa ní nǹkan báyìí tí ó máa dàbí òrìṣà náà tó wà ní bẹ́ẹ̀ tó ṣàmà mọ tó máa kó bí ṣéènì àtàwọn nǹkan ṣá ó ṣàmà wà ń bẹ inú ilé yẹn kankan wá ṣí ibi tó máa ń gbé ọba kọ́ sí wọ́n wá ṣí mo wọ bẹ̀ kò sí nǹkan bẹ̀ was no wọ́n gbé mi Bọ́lá Fọláṣadé wọ́n gbé mi wọ bẹ̀ gbogbo iṣó ti yẹyìn ní tí ọba tó bá ti jẹ tó máa ní kó lọ gbé nínú máa wà nínú ilé for some time tó máa wà nínú ilé ilé yẹn kò ní ilé tibẹ̀ yẹn kò ní lẹ̀kùn ló wà ń bẹ̀ wọn ò ní window ti eyín bẹ́ẹ̀ yẹn wọ́n gbé mi wọ́ bẹ́ẹ̀ mo wo lé mo wò kè mo wò sàlẹ̀ kò sí kọ̀ọ̀kan ń bẹ̀ ti eyín bẹ́ẹ̀ yẹn so wọ́n kàn dé jáde tó bá jáde wọn mama, má mama Beru wọn ni ó dẹ̀ pé tó lọ sórí òkè tó lọ sínú tẹ bá fi sínú yàrá tẹ ní kó máa gbàdúrà kó máa gbàdúrà ń mi ò wá lè mọ nǹkan tó ń fún wọn o tó máa fún wọn jẹ torí pé wọn náà máa ń fún wọn ní nǹkan jẹ wọn ni wọn yọ àti kan tó máa fi iná ìjọba bó ṣe sọ fún wa la máa ń sọ yìí o wọn ní kàn lọ lọ wọn wá ní wọn fi fọ ọkọ mu wọn ní o ti bó ṣe ń jẹ yìí o kí ló ń jẹ wọn ló ń jọba kí ló ń jẹ wọn ló ń jọba kí ló ń jẹ wọn ló ń jọba ìwà lè sọ yẹn o but níjọ́ tí èmi wọ̀ rẹ̀ kò sí kankan so ti ṣe bẹ́ẹ̀ so èyí kan sọ pé ọ̀rọ̀ kan bàbá Mohbad náà sọ pé bó ṣe máa rí fún wọn nínú ilé yẹn kìnìkan kìnìkan èpè ló máa ń ṣiṣẹ́ tí o bá ti tó bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ níwájú ọlọ́run ọlọ́run ni mo jẹ́ aláàánú láti dáríjì bẹ́ẹ̀ náà ló ṣe rí níwájú ènìyàn tí wọ́n bá sọ tí ọkùnrin yẹn bá sọ pé òkè o ọmọ yìí o mo suspect pé kò ṣọmọ mi tó bá ti wá jẹ́ pé olọ́gbóyún olóyún wá fún mi o kọ́mọ yìí kankan báyìí kó ṣe o ṣùgbọ́n tóbìnrin yẹn bá jẹ́wọ́ náà tó sọ pé bomi láṣìírí jẹ́ agbọmọ ibẹ̀ kódà mi ìmẹ́ni tó ní oyún yẹn mọ́ bọ̀tí nǹkan báyìí báyìí ló ṣẹlẹ̀ arábìnrin mi náà tí wọ́n rape náà tó wà nílé ọkọ tí ó jẹ́ pé wọ́n bá jalè lé wọn wọ́n rẹ̀ rape ẹ̀ wọ́n dẹ̀ rẹ́pẹ̀ kò dẹ̀ lè kọ́kọ́ ọmọ yẹn ó dẹ̀ lóyún wọ́n gba ọmọ yẹn náà wọn ò tó torí ẹ̀ pa ọmọ náà ọmọ yẹn dẹ̀ ń jórúkọ ẹni yẹn náà wà lábẹ́ rúfù wọn bẹ́ẹ̀ ìmí gan ó lè máa mọ̀ pé kò ń ṣe ọmọ ọmọ tòun oríṣiríṣi courses bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ are you getting me sí o gbogbo ìtàn sọ pé ọ̀rọ̀ yẹn bàbá Mohbad sọ pé ọ̀rọ̀ inú kan bí bàbá Mohbad ni let me tell you torí nǹkan tán ti ṣe fún pé ókè o ọmọ ẹ ṣiṣẹ́ sílẹ̀ ó fẹ́ fi gbogbo liam ó fẹ́ kó gbogbo owó sí sí ọmọ òun ṣe sílẹ̀ tó jẹ́ pé òun lòótọ́ ọmọ òun dàgbà ó máa dàbí cheating yeah inú ló ń bi he want out of the ó nídìí lára property àti owó tó wà lẹ̀ tán bá máa pín pé kí wọ́n wá sọ pé Liam ló ní gbogbo nǹkan ó sound stupid ó dẹ̀ sound somehow also you understand what I mean ó sound somehow you get me ó look ó look ridiculous ó dẹ̀ look um, fraud bíi pé irú kánò irú ayé wo lélẹ̀ irú nonsense wo nìyẹn are you getting me so Mubad, either wọ́n lo ṣe DNA test yẹn wọ́n ṣe DNA test yẹn Mohbad yẹn a gbé ọmọ yẹn fún Mohbad ẹ̀gbọ́n àbúrò bàbá Mohbad náà ti sọ rí pé ọmọ yẹn jẹ́ ọmọ Mohbad kò jẹ́ ọmọ Mohbad ó pé àwọn máa gbà fún Mohbad láti máa fi ṣe ìrántí Mohbad kí Mohbad má bàa kúrò nínú ilé yẹn à ń léèní lórí iṣẹ́ àti mo jókòó sí àga ni mo jókòó you know àga tí mo jókòó sí ibi tí mo ti wà tí mo fẹ́ gbórí mi sókè bá tí mo wẹ̀ tán ní ìwòwò tí mo fi towel mi sára mi mo ti yọ kó lára mi mo kàn fi sórí mo fi bójú mi and the Lord was speaking the Spirit of God was speaking to me pé the remaining the remaining ìmọ́lẹ̀ nìyẹn ìlérí olúwa the remaining of mo fẹ́ post ọmọ yẹn tó bá jẹ́ pé ó wà posted ni ẹ máa rí bí mo ṣe post ẹ̀ bọ̀ mo wá rí i pé kò post mo tọ́ ẹ̀lẹ́lẹ́kejì kò post mi ò mọ orísìn the remaining ìlérí oluwa ni ọmọ yẹn o the remaining one of ìlérí oluwa. Tell God pé tí ò Bi bímọ gan kójú nǹkan ló fún mi lóyún ó ti wá adopt ọmọ ko kó fúnra rẹ̀ kó tó kú bàbá Mohbad ló gbé ọmọ náà léhùn lọ́wọ́ kó tó di poku. are you getting what I'm saying ó ló gbé ọmọ náà léhùn lọ́wọ́ kó tó kú tí gbogbo wọn bá gbọ́wọ́ Mohbad tí gbogbo wọn gba gbogbo kí gbogbo ogun Mohbad tí gbogbo wọn jẹ tán ó ti yẹ yín bẹ́ẹ̀ wọ́n gbàgbé Mohbad ó ti lọ wọ́n ló wáyé kò bímọ tí àwọn ti láì wáyé tó bá bímọ ọmọ ló máa ń ṣe léde lẹ́yìn èèyàn ṣó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn ó ti yẹ yín ọdún tó bá rí ọmọ yẹn náà inú wọn ò lè dúró but at the same time wọ́n tún máa sọ pé olúwa mo dúpẹ́ olúwa bá mi wọ ọmọ ìdàgbà ohun tí ò ṣe bàbá ọjọ́ tí ò lòrùn láyé jẹ́ kọ́mọ yìí lò ó you understand me stop cursing on those children all of you cursing mi ò gbèjà Elégùṣì o aṣọ tí mo wọ̀ ṣe rí pati ojú pẹ́ ṣe rí ojú mi bíbà ọjọ́ tí mo máa rí Elégùṣì face to face ni mo wọṣọ yìí tíyàwó Elégùṣì Elégùṣì ẹ mọ̀ pé mo sọ pé mo sọ̀kan níjọ́ yẹn pé mo mọ ẹ̀gbọ́n ẹ̀ kan tipẹ́tipẹ́ mo mọ àwọn fámìlì Elégùṣì dáadáa bàbá kí n má mọ̀ wọ́n mọ́ àmì kí má mọ̀ bàbá wọn mọ́ ìyàwó wọn three wife àti tàwọn onírù gan you understand me ẹ̀gbọ́n Elégùṣì kan kí n tó wá sọ kọ́kọ́ fún ilé ni ẹ̀gbọ́n kí lorúkọ ẹ̀gbọ́n ẹ̀yẹn ò fẹ́ ọ̀rẹ́ mi bí ọdún ṣe ti yẹ yín bẹ́ẹ̀ Hmm. so but nígbà tí mo wá mọ Elégùṣì eléyìí Elégùṣì ọmọọṣẹ́ àti ọ̀rẹ́ Wàsíù tó kéré sí Wàsíù ṣùgbọ́n tó jẹ́ ọ̀rẹ́ tó jọ jẹ́ partner in good má sọ pé partner in kiri kan yìí kí má sọ̀sọ̀ tó nífẹ̀ẹ́ sọ̀sọ̀kúsọ sí ọba Èkó ṣó ti eyín because wọ́n ṣe wà yẹn náà ọmọ Èkó ni ọmọ mi Adébùkọ́lá yìí I respect her so much Èkó ni Lagos ni Lẹ́kì yẹn lọ tó bá di lọ́la tó bá pín Lẹ́kì Lẹ́kì ni so I respect them you understand me the respect and ìjẹ̀bú you understand me eh, so n tí mo sọ ni wípé ọmọ Mohbad ni ó ti yẹyin mẹ́yẹn ibi tó bá wù kí gbogbo agbára tí wọ́n fi wá rò pé tí wọ́n bá ti pa tán wọ́n máa lè gba ọmọ yẹn ọmọ yẹn wà lọ́ọ̀bì kankan tẹ́ bá ṣe pé wá gbọ́ ọmọ yẹn wá gbọ́ ọmọ yẹn ẹ̀ tún fọ ọmọ yẹn bẹ́ẹ̀ ni ẹ̀ tún wọ́ ẹ̀ tún fọ ọmọ yẹn bẹ́ẹ̀ ni ẹ jẹ́ àwọn ti ta géèmù tó bá jẹ́ bó ṣe jẹ́ nìyẹn ẹ jẹ́ káwọn lose káwa gain wọ́n ta game mi pé òkè o tàbá bóyá tàbá finish up ọmọ yẹn á jẹ́ titiwa gíríkọ̀ọ̀kìnì kan ìníkọ̀ọ̀kìnì kan gbogbo gbogbo tí wàá di ẹkùn kó dé síbẹ̀ wò náà jẹ́ ká gbọmọ fún Mohbad ló lọ́mọ yẹn ó ti fún lóúnjẹ ó ti ra baby ó ti ra baby things ó ti ra ó ra diaper kó tó kú fún ó ra baby food kó tó kú ó gbé mọ́ra ó wẹ̀ fún ó clean diaper ó tún clean díẹ̀ kó tó kú ó ti pé five months kó tó kú you want him to now work ẹ kàn fẹ́ kó ṣiṣẹ́ dànù ah. àwọn èèyàn adopt ọmọ náà ẹnìkan tó jókòó síbi kan á máa wé pé òun kò ṣiṣẹ́ fún àwọn fọ̀ bánsá ah, ah. no owó Mohbad ló jẹ ilé Mohbad ló gbé ilé Mohbad ló under roof Mohbad ló gbé dàgbà àmì ló gbé kó tó di pé Mohbad kú. Ah, ah Mohbad ni wọ́n jà pé ó fẹ́ jọmọ yẹn sódò story for the girl ó dẹ̀ ti wá ṣe mistake nìyẹn Mohbad ti wá kú torí ọmọ yẹn àbí mi ò sọ pé torí ọmọ yẹn o because ìyá ẹ̀ náà sọ̀sọ̀kúsọ a dẹ̀ sọ pé àní ṣèdájọ́ tó bá ti jẹ́ pé bóyá Wùmí ló pa deliberately you know àbáwọn kan ló ṣe we are not saying that justice ò wá fún but géèmù tó ń gbà yẹn náà rò pé a máa pa a máa tún gbọmọ kò ní lè jẹ́ a máa gbọmọ ẹ jẹ́ ká gbọmọ ẹ̀yin tẹ́ ẹ ṣépè yẹn stop it for now stop it forever stop it ẹ jẹ́ káwọn tó rò pé wọ́n pa nítorí ọmọ yẹn gan ẹ jẹ́ kó short àwọn ló loose are you getting me Mohbad ti lọ sinmi lọ́dọ̀ olúwa bíbélì dẹ̀ jẹ́ ká mọ̀ nígbà mìíràn pé ó mú olódodo lọ síwájú ọjọ́ ìbí nígbà mìíràn wọn ò jó ya wèrè tí wọ́n bá yà ń wèrè àbí tí wọ́n tí wọ́n lọ gbé sẹ́wọ̀n àbí tí wọ́n ṣe máyàmáyà you know wọ́n ṣe jákujàku kò rest inú wa ò dùn bó ṣe kú I don't, I'm not happy about it. It's always touch my story. I mean, touch my heart. I always cry about it, you know. But uh, eh, let, let's forget about the. Jeka let Jeka eh, jẹ́ yefu gba ọmọ yẹn fún Mohbad. Ẹ jẹ́ ká fi abiti Mohbad. Kò ṣe ni àbí tí Mohbad ti rà sílẹ̀ ni lógún Mohbad. Ọmọ ológun ìní. Ó ṣẹlẹ̀ káàkiri àgbáyé gbogbo àwọn èèyàn tí wọ́n máa tó máa lọ́mọ mélòó ló bí tó máa ní ọmọ fọ́tì ló bí ọmọ fọ́tì yẹn ó lè jẹ́ mẹ́wàá péré lọ́mọ ẹ̀ tó bá jẹ́ pé ẹni tó bímọ púpọ̀ kó jẹ́ pé yòókù kò ń ṣọmọ ẹ̀ àwọn ẹnìkan sọ pé nígbà tí Abíọ́lá wà láyé bàbá yẹn pé nígbà tó kú àmì nígbà tó wà láyé tó torí pé àwọn náà bímọ wọn ṣòwò ọmọ gan wọn máa ń fún àwọn obìnrin lóyún àwọn náà wà náà wọn tó ń kọ́ àwọn ọkùnrin wa ní àwọn ìwà yẹn it's not good enough I tell you táwọn èèyàn bá ti lówó tí wọ́n yorùbá tí wọ́n bá ti lówó máa ń jayé níjẹkújẹ wọ́n máa máa treat obìnrin but wọ́n ti kú wọn lè sọ burúkú nípa wọn mọ́ wọ́n ní ẹ̀ wọ́n máa lọ ṣe DNA test I don't think so nígbà yẹn wọ́n ní tó bá ti gbé ọmọdé ọ̀dọ̀ bàbá yẹn ojú tó bá ti rójú wọn àti wọn ni wọ́n máa fi wọ́n ní tó bá ti rétí wọn láwọn ló ọmọ wọ́n máa ní kó lọ ya etí ọmọ yẹn wá ṣòtìyé bẹ́ẹ̀ yẹn àbí tó bá dẹ̀ wọ́n bá ti rí wọ́n máa ti pé etí àti ojú wọn ni wọ́n máa fi ń dá ọmọ etí especially ṣó ti yé bẹ́yẹn so alẹ́ lomi ìdẹ̀rẹ̀ tún mú etí yẹn gan kó má jọmọ wọn ṣó ti yé yín ìlọ́tọ̀ èmi bí ṣe wà yóò dá mi lójú tó bá ní kàn lọ ṣe DNA test kì í ṣe àwọn ọmọ méjì kan wà ní ọmọ bàbá mi wọn ń ṣe bàbá mi kan ló bí in fact mọ́mì mi bí àkọ́bí màmá mi àti àti ẹni tí mo tó dùn mí lọ pẹ̀lú tìrìmọ̀ tí òun ṣe ọmọ màmá mi ó dá mi lójú gbangba ni pé kì í ṣe dáàdì mi ló wọn it's possible it happen to every mother to every some women iyapu to some family gbogbo ọmọ tó rí pé wà ní family èèyàn tó rí pé bóyá ẹ kìnnìkan kìnnìkan tó bá ní kọ́ lọ máa ṣe DNA test lónìí àwọn èèyàn máa wo nǹkan máa káàsì wóró máa dàrú gan mo wo platform kan wo ni mo ti wò ó ń iná tẹ́ni yẹn ń sọ̀rọ̀ ó dẹ̀ ń sọ̀rọ̀ bí eré mo ní tòótọ́ dẹ̀ ní yìí o yes Daddy Freeze ló sọ ó dẹ̀ ń yẹn mo dẹ̀ ní à mo ní òótọ́ dẹ̀ ní Daddy Freeze dẹ̀ ń sọ yìí o ó ní even him ó ní torí jẹ́ ìlú wo ló pe ìlú wo ló pe àwọn poto mm, pọtọ i mean ìlú òpoto kíkọ drink water or you make tea make tea for yourself i don't want to hear that cough again ah ó ti gbẹ́ tó now ó ti more than ten days you better tell the cough to to not to come out again okay uh-huh, because àwọn doctor yẹn wọ́n treat wa o ìdẹ̀mọ̀ pé kọ́lọ́run ṣọ́ wa ní o kọ́lọ́run ṣọ́ wa délẹ̀ lérí bá ṣe wà yìí o. so ẹnìkan ní bàbá máa ń jogún ọmọ ẹ̀ nàìjíríà ẹ kò máa ṣe rí doctrine ní gbogbo nǹkan tó ń sọ ọlọ́run ò ní jẹ́ kí ìyá mi jogún tèmi bọ́tì láìkú ẹ̀gìrì ṣe wọ́n fa ọwọ́ ẹ̀ ṣe gbẹ̀dú mọ̀mísí mi mọ̀mísí mi ẹjọ́ tí bá ti sọ máma sọ pé wọ́n bú ìyá àyàn kan o ẹ lọ wo kíní dadi freeze gan ó sọ̀rọ̀ ó ní fún màmá òun gan ó ní ìdílé tí wey just save am say the mother na white bàbá na kìnìkan kìnìkan and the area níbi tó bóun ti ń gbà yẹn kò sí black men púpọ̀ ń bẹ̀ ṣó ti yé so and you can see him that is mixed with white and blood of those white people is always strong tó bá fẹ́ ọkùnrin white white ló máa bí tó bá fẹ́ obìnrin white white ló máa bí the gene of those white people are more stronger than the black ṣó ti yé so go and check it ó lè máa white tán kó dàbí colour kó dàbí bírò dàdí freeze yẹn so a lot of people nígbà tó ń sọ̀rọ̀ ń jọ yẹn ó tún yàbù màmá ẹ̀ ó yàbù màmá ẹ̀ ó ní all these women yes and it's true kò tó tọ́ ni mo sọ kì í ṣe rọ́ a lot of ọmọ ló wà nílé àwọn èèyàn tí ò ń ṣe bàbá wọn ni obìnrin may God forgive them o I tell you thank God I thank God for my life you understand me I I separated with my with the father of my baby before I slept with the other man. That's when when when I was in South Africa then mo ṣépè pé during the time kí n wá tún sọ nǹkan kan fún yín lénìí kí n tún sọ nǹkan kan fún yín lénìí túra ọ̀tọ̀ ọdún tí mo lò ní ìlú South Africa tí mo lò ten good years ṣé ti yẹ yín mẹ́yẹn bí ogún ṣe pọ̀ tó mi tí bàbá ọmọ mi tó ní ìlọ́tọ̀ fún obìnrin girlfriend oríṣiríṣi tó ń sẹ̀dọ̀ obìnrin oríṣiríṣi fún ẹ mọ̀ kan kọ́lọ̀ ń dáríjì mi àmì kọ́lọ̀ ń dáríjì ṣé mọ̀ pé obìnrin míì ó máa bẹ̀rẹ̀ sí ní máa lọ ṣe yàmàyàmá ni ọdún tí mo lò South Africa ó ti kú sí o tí ọkùnrin míì bá bá mi sùn rí nílùú yẹn nígbà tí mo nígbà tí mo fẹ́ lẹ́yìn yàtọ̀ kó tó di pé a separate o kó tó di pa separate mo wá lọ máa ń gbé ní Dubai o àti separate gbà yẹn separation ti wà àti ẹ̀ ti divorce orí pé wọ́n ti separate wa physically and spiritually àní tí mo tún fẹ́ sọ fún yín rèé ẹ máa ṣàjọ máa sọ̀rọ̀ mi so ọlọ́ọ̀ Elédùmarè ń gbọ́ báìbù rèé níwájú mi àti àlìkíram ọlọ́ọ̀ Elédùmarè ń gbọ́ ọkùnrin kọ̀ọ̀kan nílùú South Africa yẹn yàtọ̀ sóhun tó ti kú lẹ́ni o tó bá bá mi sọ̀rọ̀ ní South Africa yàtọ̀ sóhun o kọ́kàn mi má balẹ̀ láyé ṣùgbọ́n tí ò bá sọ́kùnrin mi ìyàtọ̀ sóhun tó ti kú báyìí kọ́kùn mi balẹ̀ kínú mi dùn kiri bá ti ṣe my yes is my yes a lot of things and let me tell you some women also àwọn ọkùnrin máa ń take advantage of them some women too dey rape them and some of them be afraid and ashamed of themselves to expose it to to to, the, to their husband or to their partner some men rape ẹ jẹ́ àwa sọ̀rọ̀ k1 ṣé àmọ́ pé k1 bọ́n ṣe wà yẹn wọ́n máa ń rape is a rapist mo rí ọmọ onítìátà tó sọ fún mi rí many times kì í ṣe nìkan tó sọ pé ó ti rape wọn k1 oríṣiríṣi atrocity àwọn ọkùnrin yẹn tó bá dẹ̀ ti lówó nílẹ̀ yorùbá ló máa ń ṣerú kan bẹ́yẹn mí mọ́lẹ̀ ibo mí mọ́lẹ̀ haúsá o torí yorùbá ni mí so i talk about myself and ilé mi torí tó bá dẹ̀ ti ń sọ nípa ilé ẹ tí nǹkan tó bá ṣe bẹ́ẹ̀ tí ò bá da ó fẹ́ kún fi sílẹ̀ ni ṣùgbọ́n tó bá ń yọ ìtìgi ojú ẹlòmíràn tó wá ń kojú bọ àmì tó fi tìtì ẹ sílẹ̀ ìdọ̀tí máa máa pọ̀ nínú ojú ẹ ní you understand me so ní ọjọ́ yẹn ẹni yẹn sọ obìnrin kan olówó èpò ni you understand me agídí o pẹ̀lú nǹkan kan tí you understand bẹ́ẹ̀ yẹn kó báwọn èèyàn ṣe láìsí kíní and that also happen so much òun lè ṣe rí gbogbo ìgboro ẹ rí gbogbo nǹkan tí orí Yomi Amsat doctor yẹn àbí Alaji, Alhaji Oriyomi Hamzat yẹn náà ẹ̀rín tó sọ ni. I respect him because he's the husband of somebody and ẹni tí ò bá dẹ̀ tọrọ yes or no lọ́wọ́ ẹ̀ rí tí ò dẹ̀ ń ṣe and àwọn tó bá dẹ̀ tún ti pẹ́ ní di blogging To bá dẹ̀ mọṣẹ́ tó ń ṣe you go, go to give them respect you give respect give í ṣe ọjọ́ orí nìkan la fi respect That is, àwọn tó bá jù yàn lọ you understand me ẹ lọ wo show yẹn ẹ máa rí pé lọ́tọ̀ fọkùnrin ló ti obìnrin ni ọmọ yẹn tọmọ tó ń gbé bá kò ń ṣe ọmọ ọkọ kì í ṣe ọmọ ọkọ kì í ṣe ọmọ ọkọ kì í ṣe ọmọ ọkọ ọkùnrin míì ó máa mọ̀ pé eléyìí ti márì ó mọ̀ pé ó níyàwó ọlọ́kọ sílé ó dẹ̀ tiẹ̀ mọ́kọ ẹ̀ gan òun ló máa wú láti bá sùn ó dẹ̀ níyàwó títí ẹ̀ wọ́n máa fi ń ṣiṣẹ́ gan máa fi ń ba ayé èèyàn jẹ́ for long time ṣó ti yé wọ́n máa fi ń ba ayé èèyàn jẹ́ for long time kí ló fẹ́ gba ọmọ fún ṣó fẹ́ ẹni tó fẹ́ gba ọmọ tó bá tẹ̀ fẹ́ gba ọmọ tó bá tẹ̀ pọ̀ bá lónìí ọmọ ọwọ́ bèbí yẹn ṣó fẹ́ gba ọmọ yẹn ó fẹ́ gbé fún ó fẹ́ gbé fún ó fẹ́ fẹ́ ọmọ yẹn bìnrin yẹn ni kò lọ́mọ kọ̀ọ̀kan kò níyàwó kọ̀ọ̀kan fẹ́ pípù jọ wọn kàn fa ìfàmì létí ayé fàmì létí ètùtù ẹjẹ́ àwa sọ̀rọ̀ ké wọ̀n aṣọ tí mo wọ̀ yí ọjọ́ tí olórí ṣèkí náà tún ṣe ìyàwó fún àbúrò ẹ̀ kan ọkùnrin tí ìyàwó àbúrò ẹ̀ ìyàwó ẹ̀ ẹ̀mí olórí ṣèkí náà tó ń ṣe ìyàwó tó bá ti ráṣọ yìí níjọ́ yẹn first day ti máa rí ti máa tí Olégùṣì ma bá mi sọ ṣé mo pọ́n sọ mo ló ń dòdò kùdò níjọ́ yẹn tó ti ń ṣojú bákan sí kéwọ̀n tí Ọláṣojú ń sọ fún pé ìyàwó Wàsíù lélẹ̀ mò ń ṣó ti yẹ yín mẹ́yẹn tó ń sọ wọn fẹ́ pé kí wọ́n gbé wọn ni ó fẹ́ tàyàn lọ́jọ́ yẹn náà ni ọba ọ̀rẹ́ wọn kan náà àgbàlagbà báyìí ọba ọlọ́fà tí yẹn sọ pé Wàsíù fún mi lóbìnrin náà tó gbé ọwọ́ mi tó gbé fún wọn tí mo wojú wọn báyìí pé àbẹ́ ń yàwó èrè ni àbẹ́ ẹ̀rọ pé mi jẹ́ aláṣẹ́wó bẹ́ẹ̀ máa ń ta àwọn obìnrin káàkiri you understand me now let's talk about Wasiu Wasiu in Denti, àwọn ọkùnrin wa ń ṣe ní àwùjọ wa yóò sọ pé kẹ má dín tẹ bá ti wá mọ̀ pé Olégùṣì tó bá jẹ́ Olégùṣì ní tòótọ́ ọba lẹ́kí tó bá ti nǹkan tó bá ti wọ́n ni kàn ṣe fún but ẹ ṣáà fi Liam sílẹ̀ àwọn ọmọ wọ̀nyẹn wọn ò bẹ̀bẹ̀ fún àwọn family burúkú èmi náà tó bá jẹ́ pé wọ́n ní kí n yọ kí choose family mi ní choose family tí mo ti wà tó bá ní kọ́ ọmọ mi kàn choose mi àbí kó choose family bàbá ẹ̀ ó lè má choose ẹ̀ torí mo rántí gbà tí mo ṣe bí ọmọ mi Adébùkọ́lá ọmọ mi nígbà tó wà ní kó tó pé days á kò máa kọ́wọ́ sẹ́nu tá a bá gbọ́wọ́ yẹn kúrò lẹ́nu á tún kì í ṣe pé mù ká o á máa gbọ́wọ́ sẹ́nu bí ẹni tó regret pé irú family wo ló ń wáyé ṣàbẹ̀ kó láwọn ọmọ kéékèèké máa ń ríran ọmọ yẹn kò máa regret á máa gbọ́wọ́ sẹ́nu pé irú family wo ló ń wáyé but dúpẹ́ regret ti kúrò ńbẹ̀ ogun náà ó ṣàtìyàn ní síbì kan you understand me tí o kọ́lọ́run kó kó you now ìjọ́rọ̀ mi yé yín ẹ má ṣe pè fún ọmọ mọ́ ẹ má ṣe pè fún ọmọ ọmọ olórin sẹ̀kínọ́ọ̀tì ọmọ elégùsì mọ́ ó lè má jẹ ọmọ yẹn gan tẹ́ bá lọ ṣe DNA test ẹ̀ kélégùsì kan sọ pé kán lọ ṣe DNA test wọ́n kàn sọ pé ó lè má jó òun lónìí àwọn tó máa ti jẹ́ ọ̀rẹ́ elégùsì tó máa ti bá ọmọ yẹn sùn náà tó máa bá wù mí sùn ó máa ti pọ̀ mo ti sọ pé Wàsíù náà lè ti bá sùn rí kó máa jẹ́ pé ó ń kàn fẹ́ forúkọ Elégùṣì máa bà gbòòrò jẹ́ ni kó jẹ́ Wàsíù gangan ni tán bó ṣe wà yẹn torí mo tún bọ́ tí Bukky sọ pé ó ní bólẹ̀gì Wàsíù ló ní bólẹ̀gì o ṣé ti eyín Wàsíù ló ní bólẹ̀gì Wàsíù Àyìndé ó ló ní bólẹ̀gì tí àwọn obìnrin kan dẹ̀ ní gbogbo wọn máa jọ ń jẹṣẹ́ ọlọ́run ó ti ojú mi kòró báyìí ni nígbà tí ehm, Mr. Kúnlé ọmọọṣẹ́ Wàsíù sọ̀rọ̀ pé eh táwọn bá ti lọ sílé tó bá ti pè wọ́n sí jẹ̀bóde inú mọ́ṣáláṣí làwọn ọmọ sùn sí ẹ eh, dúpẹ́ tí ò tiẹ̀ jẹ́ kẹsùn sẹ́gbẹ̀ẹ́ sunmi púùlù lójú mi kòrókòrò ó ti ṣojú mi bí ẹ̀ẹ̀mejì ọjọ́ kan tó invite ó pe fìjàbí ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ mọ bí fìjàbí náà fìjàbí ò kì í ṣe ọmọdé náà fìjàbí dẹ̀ lówó kì í ṣe olóòórùn kì í ṣe atọrọ jẹ ṣe business fìjàbí wá sí òpin fìjàbí wọ́n jọ lọ sí. Si, ṣó kan ní chair ibo ni wọ́n ṣáṣá èmi náà wà níbi ṣó yẹn adẹ kúrò ń bẹ̀ náà bá lọ jẹ̀bú òde ló bá ní kán ká lọ you understand me ó dẹ̀ ti máa sọ gbogbo nǹkan tó fẹ́ ṣe fún wọn ó fẹ́ yẹ̀yẹ́ wọn ni o torí pé ńgbà yẹn ó ti yáwó lọ́wọ́ máa yẹn kò dẹ̀ fẹ́ san mọ́ ó dẹ̀ fẹ́ fi sísítẹ̀mù máa sọ pé ó fẹ́ máa forí iṣu àparí iṣu ó fẹ́ máa fi wọn máa yẹn pé má wàá sọ́dọ̀ mi mọ́ má wàá lé mi mọ́ ẹ mọ nǹkan tó ṣe fún un lójú mi kòrókòrò ó máa yẹn tún wá pẹ̀lú àwọn ọ̀rẹ́ kan máa kan báyìí mr salami máa yẹn ga báyìí àwọn ọ̀rẹ́ ẹ̀sẹ̀ mr ẹ̀fìjàbí tó wá ń jọ yẹn they about two pẹ̀lú mr ẹ̀fìjàbí wọ́n jẹ́ three wọ́n dẹ̀ lọ sí wàsíù ló máa pè wọ́n bẹ́ẹ̀ ni ó dẹ̀ tún délé wàsíù bọ́n ṣe kó òǹbá tiẹ̀ tán dé tán padà sílé wàsíù wàsíù dẹ̀ fi sísẹ́mù bọ́n ṣe kọ́kọ́ dé ó ní kí gbogbo wọn gbogbo àwọn ọmọọṣẹ́ ti wọlé ó máa ti sọ fún wọn àwọn ọmọọṣẹ́ yẹn wèrè ni wọ́n tó bá ti sọ ni wọ́n gbúdọ̀ ṣe àjàjà bí àwọn máníjà yẹn àwọn kéésì àwọn báyọ̀ ọláṣojú àti àwọn kan tó close mọ́ tó ń síwé ó gbọ́dọ̀ tó bá ní kó ṣe wèrè wọ́n á ṣe wèrè tó bá ní kó fọ́ elétí wọ́n á fọ́ elétí tó bá ní kó yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ wọ́n á yọ ní tó wo tó wọ́n bá yọ wọn bí wọn rí àwọn ló máa jìyà wọn ò dẹ̀ ní fẹ́ jẹ́ ìyà yẹn so wọ́n fi àyẹ̀ jẹ́ wọ́n ṣe kọ́kọ́ dé owó tó ń pa lórí stage wọ́n ṣe gbé àpótí yẹn kíní tó ń fi gbowó yẹn wọ́n ṣe gbé wọlé nìyẹn òun ṣe bí ẹni dúró síta ó fẹ́ ṣe sí afẹ́ everybody ni o ọjọ́ ọjọ́ the last one ni mo fẹ́ sọ nínú ẹ̀ yìí o the last one tó ṣẹlẹ̀ last ni mo fẹ́ sọ yìí o lẹ́ẹ̀kan náà gbogbo àwọn boys yẹn fi system wọlé àwọn tó fẹ́ kó wọlé ṣùtì eyín mẹ́yẹn tó fẹ́ kó wọlé wọ́n wọlé wá dúró ó ń sọ̀rọ̀ ń ta ó ń sọ̀rọ̀ ń kò fẹ́ kí ìjàbí wọlé nìyẹn o ó darí ó ṣe bí ń sọ̀rọ̀ ń gbà lẹ́ẹ̀kan náà ó kàn ṣe bí ipò fẹ́ lọ tọ̀ ó kàn wọlé ó kàn tilẹ̀kùn lẹ́yìn ìta níbẹ̀ yẹn ní fìjàbí sùn ṣàmì pé ẹni tó ti ṣe náà fi jẹ́ mọ̀ pé ìṣòro Ti òkùnkùn tó máa lọ ṣe lóru yẹn náà lọ ṣe ṣe ti eyín mẹ́yẹn night show ló ṣe ẹ̀pẹ́ ni wọ́n ti ń bọ̀ ọjọ́ náà lọ́jọ́ tó ń ṣojú di lọ́jọ́ léyà ó dẹ̀ tí wọ́n mọ́ta ìta ń bẹ̀yẹ lẹ́nu ọ̀nà ẹ̀ ni wọ́n sùn sílẹ̀gbẹ̀ swimming pool kó sùn sẹ́gbẹ̀ swimming pool kìíní tó ń gbé sẹ́gbẹ̀ eh, bí àwọn sì tán mọ́ sẹ́gbẹ̀ swimming pool ẹ̀yẹn tí wọ́n jókòó sí àti kejì ni wọ́n sùn sí kò sọ pé wọlé wá sùn ó máa sọ fún wọn pé tóòrùn bá ti pa àwọn tó bá ti tají bẹ́yẹn wọ́n máa gbalé wọn máa lọ ni ibẹ̀ ni wọ́n sùn sí ṣe bọ́ yín kẹ́ lọ sùn sínú mọ́ṣáláṣí báwọn náà ṣe máa wọlé tó bá jẹ́ pé wọ́n wà nínú sit nínú tó bá aláwọn láti wọ sit room tí ò fẹ́ fi system dá wọn dúró síta tó bá wọ sit room orí iṣẹ́ ẹ̀ náà tó bá ṣọmọ pé tọ̀rẹ́ ẹ̀ bá sùn tó dẹ̀ jẹ́ pọ̀ rẹ̀ tó ti pẹ́ ti pẹ́ tó dẹ̀ tún lówó kì í ṣe pé kò nílé ilé fìjàbí tóbi ju lé ilé tí fìjàbí kọ́ ju ti wà sí lọ wá sọ pé òkè yàrá wà ń bí ọ̀rẹ́ mi kí ló ní tó fẹ́ sọ no tó bá jẹ́ orí iṣẹ́ àlọ́ sùn sí ibẹ̀ ló máa wà ibẹ̀ ló máa gbà lọ lé ẹ̀ ilẹ̀ ilẹ̀ ń bá lọ́run yẹn ló máa sùn tó bá jẹ́ ìyẹn tó bá tún gbà láàyè láti wọlé ojú mi kòrókòrò ni ẹgbẹ́ sinmi púùlù ní fìjàbí sùn sí àmì mo purọ́ ó ṣojú mi ni o àti ọ̀rẹ́ wọn ọ̀rẹ́ wọn sùn sórí iṣẹ́ àkànbá yẹn bẹ́ẹ̀ gbogbo wọn bó ṣe sùn síta nìyẹn nígbà tí ṣe wọlé ó kàn tilẹ̀kùn ní lẹ́yìn èmi tí wọ́n wà mẹ́ẹ̀ mọ́tò ó sọ fún mi ó ní mo ó lòun bọ̀ o mo wá tún wò mo wá ń gbègbè a èmi fẹ́ máa lọ kọ́ndẹ̀ sí géètì ojú bá sọ fún pé o tún máa má sí géètì fún ẹ kó sì àmà fojú ẹ̀ láàrin bẹ́ẹ̀ jọ ẹ̀ lẹ́ẹ̀kan náà tí mo wá ń pè tí mo ṣàṣe lẹ́ẹ̀kan tí mo wá ní ah kí ni gbogbo nọ́ńsẹ̀sì ṣe ni kí ni orúkọ ẹ̀ Chorus Chorus Àdùnní ṣe ló jáde tó wá sílé tó wá sí gẹ̀ẹ́kùn ló máa ń pẹ́ a ah. ló wá ní kí ló dé táriwo pọ̀ ń bì báyìí mo wá ní àbíwèrè lélẹ́yìn kò pẹ́ náà tó kàn ṣe mú kàn ní ó kàn gbá ẹ ṣí kéètì fún mi ẹ ṣí kéètì fún mi ẹ ti ní sáà bó ṣe ní kàn ṣe nìyẹn K1 bó ṣe ní kọ́ ṣe nìyẹn mo kàn cut story yẹn short ọjọ́ yẹn mo kàn cut story ibẹ̀ yẹn short ni so etí màá yẹn sọ pé inú ngun mọ́ṣáláṣí ló máa ní káwọn sùn sí ṣé èyí lówó tó fi gàbí ni ọdún mi ti ẹ̀mọ̀ ṣá bóyá gbogbo àwọn tó bá ti kọlà bóyá wà sí wọn á ní fóbíà fún wọn ṣá ẹgbẹ́ ibẹ̀ ni wàsíù tó ń tó kí lorúkọ ẹ̀ ó ń bá kọ́rìsì sùn adùnní rẹ̀mí adùnní rẹ̀mí adùnní rẹ̀mí adùnní kọ́rìsì ó dẹ̀ tún mú ilé ẹ̀ ó sọ iná sí wọ́n ní òun kọ́ òun ló sọ náà sí torí ilé yẹn wà ní ilé tó ń lò ń sìn tó ti rà tó ti sọ di nǹkan mọ́ tó ti fi ń ṣe bísínẹ́sì kan ilé tádùn ní gbé tẹ́lẹ̀ nídìí ọ̀nà gr báyìí ó ràn yàn lọ sí èkó yẹn lọ sí èkó kó tó dé wọ́n ti sọ náà sí ló bá lọ ọbẹ̀ ló bá lọ ń ba kẹ́rù ló bá kẹ́rù gbogbo ẹrù àdùnní àdùnní dẹ̀ lọ́kọ ńlé ṣùgbọ́n bó ṣe lọ́kọ lé náà ó ń ba sùn ọkọ ẹ̀ náà <laughs> ó ń ba bu ọbẹ̀ níbẹ̀ ni ọkọ ẹ̀ àwọn tí wàsíù ti bá ọkọ tó bá ti báyàwó wọn sùn ìdá kẹ kú àbí kẹ máa báyàwó ba bọ ọbẹ tó bá jẹ oúnjẹ lẹ ń tà àbí kẹ máa bá wọn kẹ ṣá wà ní kẹ useless yà kójó bẹyẹn ló máa bọ yín tó ti yé yín kó ṣàbàyè wọn jẹ ìkànnì tó ti yé ẹhẹ ṣàbẹ pé ọkùnrin tó bá wà tó bá padà wá nice tó bá padà wa wà òkè ṣàbẹ pé a lè control ìyàwó ẹ á ṣe débi a á bá gbogbo agbára àwọn ọkùnrin yẹn jẹ débi pé ẹ ní lè control ìyàwó yín láwọn oníkàwá mọ wọn irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ẹ ní lè control ìyàwó yín so torí ẹ̀mí pé tó bá ti lówó lọ́wọ́ ló máa ń control obìnrin ẹ̀hẹ́ à ń bèjọ pé rẹ́ndẹ̀ ni ẹ̀ useless ìgbà tó bá fẹ́ rẹ́ ni ìyẹn tó bá fẹ́ lọ patí kò ní sọ pé kó má lọ torí ọmọ tí ìyẹn náà bá dé ó lè sọ pé àtó ah, máa lọ patí ṣò máa rówó wọ́n wá define bara ń patí gbogbo wọn gbogbo wọn pátá hmm, lọ́wọ́ máa kà mí máa wọn ní fine bara àwọn tí wọ́n máa bá sùn tó máa wà dé wọ́n máa ní wàhálà àánú gbà yẹn nìkan àní wàhálà àánú gbà hmm, fine bara náà ló ń jẹ́ wọ́n máa ń pín láàrin ara wọn anyway mo wá fẹ́ sọ kankan nípa k1 ìyẹn tí ẹ mọ̀ pé níjọ́ yẹn máa yẹn sọ pé àwọn sùn sínú mọ́ṣáláṣí so kò ń ṣe ẹni nìkan lẹ́ ń sùn sínú mọ́ṣáláṣí wọ́n ń sun àwọn àgbàlagbà wọn yẹn àwọn ọ̀rẹ́ wọn máa sun kò ní jẹ́ wọn wọlé ó lọ́ọ̀rẹ́ kan tó tẹ̀ wá ń jẹ̀bú òde ńgbà mí ìmọ̀ bóyá ó pé bóyá wọn ní màá yẹn ti kú tó fọmọ yìí bù báyìí hmm. ìyẹn má máa sọ sítórì báyìí ni ó láìka àwọn ọ̀rẹ́ ẹ̀ kó máa jìyà kó débẹ̀ kó lè sọ pé jọ fún mi ní nǹkan kan kó fún wọn kó fún wọn ní owó tí ò tówó wọn á tún padà wá lọ́jọ́ kejì ṣó ti débẹ̀ nǹkan ṣáà ṣe orí burúkú kó ba wọn jẹ́ ó láìkí orúkọ bẹ́ẹ̀ so ní ọjọ́ kan ẹnìkan sọ story kan fún mi ó dẹ̀ ṣojú mi mo dẹ̀ wá rí they telling me story then ìyá ọmọ tó ń jẹ́ ìdáyà yẹn ìyá ìdáyà mo respect ẹ̀yin ìyá yẹn òjò mọ̀ pé k one mo sọ pé kó o fi àwọn ìyàwó yẹn tó o ti jẹ pala wọn èyí tó gbowó ẹ̀ tó owó ẹ̀ tó fokówó ìyá ẹ̀ tó kó fún ẹ̀ ńgbà yẹn owó tán fi ń ṣòwò tán fi dá lókòwò tán kó fún ẹ̀ gbogbo wọn pátápátá porogodo ṣó mọ̀ pé ò gbé síta. tẹ́ńgọ̀ fóònù ti fẹ́ kú jẹ́ nítorí láti lọ ṣe kí ni. ṣó mọ̀ pé ò gbé wọn síta nítorí pé odò tó bá gbàgbé orísun ẹ̀ orísun ẹ̀ nìyẹn àwọn yẹn náà wọ́n wà lára àwọn orísun ẹ̀ odò tó bá ti torí ìjọba mi mú ṣájà yẹn ṣera. ẹ jẹ́ ní sùúrù fún mi. ṣera tolú wa ni mí tolú. so ẹ má bẹ̀rù ẹ̀jọ̀ ẹ wúdọ̀ fún mi fún mi fóònù mi mò ń wáṣẹ́ jẹ́ kó ti fún ní sáìn kan ten minutes àbí ten ten minutes ló kù tó máa fi tó máa fi off. where is the charger now Could you ẹ gbọ́ nǹkan tí mò ń sọ látẹ̀kan. I'm looking for my charger. Did you pick it? You use it? Huh? Can Kí ló tó gbé sétí o ti láàrú jù? I did it so I okay you did it purposely i'm looking for the charger now for this uh, flat phone. for your LG. yeah. Okay. You see my phone. Sorry, darling. Nigerians okay ẹ má bínú à ń sọ story yẹn mo fẹ́ sọ eléyìí ọmọ tó ń pè ní ìdáyà yẹn ní time tí ẹ mọ̀ pé nígbà tí ọmọ yẹn ti ṣe kinní rí ní Lagos State ẹ councillor tó máa fi pè ní honourable honourable ṣe ti yẹn náà honourable honourable so ọmọ yẹn èmi náà kì í ṣe pé mo mọ ọmọ yẹn gbà yẹn o nígbà tó ṣe honourable yẹn o ẹ máa gbọ́ o ó ti kúrò ní honourable kó tó di pé mo mọ̀ ọ́ rí o kó tó di pé ọ̀rọ̀ bàbá ẹ̀ nǹkan mẹ́yẹn kó tó wá bá mi gbà yẹn ọmọ yẹn mà tó ṣiṣẹ́ owó tí kẹwọn fúnra rẹ̀ ló fẹnu ẹ̀ sọ eléyìí ló kọ́kọ́ fi sọ fún mi kẹlẹ wo how wicked tí máa yẹn tó ṣe rí ayé fàmílétè ntutọ tó ń ṣe tó ń jẹ tó sì ń fi ayé àwọn obìnrin gbolẹ̀ tó sì ń ṣe nǹkan tí ò dáa láwùjọ agbúgbà àwọn àgbàlagbà wa wọ́n gbúdọ̀ jẹ́ good examples àtọmọdé pàápàá because ìwọ́n tán àwọn ọmọ míì tó ya àyàkuyà ló ń ta fi ní a lot of willigans in our society it's because wọ́n ń wo àwọn tó wà níwájú wọ́n dẹ̀ ń wo àwòkọ́ṣe àwọn èèyàn yẹn náà wọ́n dẹ̀ ń pé ah hmm, willis yìí ó dà pé ó fún àwọn ní owó ó fáwọn èèyàn lówó àwọn tó ṣe jàǹdùkú tó ṣe wèrè yìí tó dẹ̀ yìí tó bá lágbára jù ń mókè o ẹ jẹ́ káwọn máa sinwin bẹ́ẹ̀ yẹn ọlọ́run má ṣọmọ wa ń wèrè so ó gba owó kẹwọ́n sọ fún mi nígbà ó ló gba contract mo ti sọ ilé rí several times ó ló gba contract ó ní owó tó kọ́kọ́ award fún contract tó kọ́kọ́ award fún ọmọ yẹn ń gbà yẹn ó ní thirty million nígbà yẹn thirty million should be about three hundred million now yeah thirty million na then iṣẹ́ contract thirty million gbà yẹn sìn ó máa dàbí pé three hundred million bí nǹkan tí thirty million máa ṣe ń gbà yẹn three hundred million ló máa ṣe ń sìn bẹ́ẹ̀ ni kì í ṣe rọ́ ó ní ọmọ yẹn ó ní bó ṣe gba contract yẹn olóògbé wá fóun mo máa ka mo máa ka mẹ́sẹ̀gì yẹn yẹn jẹ́ ń ṣe tán máa ka nǹkan tó ẹ̀kọ́ síbi mi ò ka nǹkan kan láti ẹ̀kọ́ because mi ìfẹ́ wà distracted ó ní bó ṣe gba contract yẹn olóògbé wá fóun nígbà yẹn gẹ̀dẹ̀ rèé ó dà pé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ilé yẹn náà ni ìyẹn mi pé owó yẹn náà ọmọ yẹn náà owó ilé tó kọ́ yẹn tí kéwọ́n kọ́ yẹn ẹ owó ọmọ yẹn pẹ̀lú ṣó ti yẹ mẹ́ẹ̀. bọ̀ǹgbà tó wá tó stage kan mi wá mọ̀ nǹkan tó dìjà ìjà wá ṣẹlẹ̀ bóyá ọmọ yẹn wá ń sẹ pé màmá òun ni màmá òun jẹ́ kíríkọ̀kìnì kan màmá ọmọ yẹn ṣàwá use mọ́ màmá mi ṣàmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ó wá ṣàwá use mọ́ màmá yẹn bí Wàsíù Àyìndé ṣe bẹ̀rẹ̀ sí lọ gbé ìyá ìyá mi ná èyí tó wá láti sẹ́yìn yẹn bó ṣe bẹ̀rẹ̀ sí ń gbé ìyẹn nìyẹn tó bẹ̀rẹ̀ sí ń fi fáìtì ẹ wá mọ̀ kan ọmọ yẹn máa wá gbé ìyá ẹ̀ ó máa ń post ìyá ẹ̀ sórí platform ẹ̀ ìyẹn ìdáyà á wá post another person náà ó máa ń pẹ̀lẹ́ ẹlòmíì ní dádì òun torí wá dàbí pé wàsíù wá ní nǹkan tí wàsíù ṣe fún ṣáà kò dá mi ìfẹ́ embarrass ọmọ yẹn mọ́ I don't, I don't want to embarrass that girl wàsíù ṣe báàtì fún kò dẹ̀ fẹ́ kó sọ̀rọ̀ ọ̀ṣọ́ ọmọ yẹn wá ń sọ pé ní tí tó ń ṣe fóun yẹn bàbá àwọn ò lè ṣe fóun so kò wá pè ní dádì gan for that, for that period of time kò pẹ́ tó parí so wá ń pẹ lòmíì a máa pẹ lòmíì ní dádì a máa pẹ lòmíì ó ṣà máa ń pẹ àwọn dádì wọn dádì wọn máa ń gbé àwọn àfa a pẹ wọn dádì wọn amóríṣiṣi a pẹ wọn so wàsíù náà bó ṣe gbé bó ṣe bẹ̀rẹ̀ sí wá fi ìyá mi náà nìyẹn tó jẹ́ ọmọ ti sẹ́yìn ìyá mi náà yẹn ló wá láti sẹ́yìn ṣe ti bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí fi fight ìyá mi wàsíù àmọ́ wá post ìyá mi náà sórí platform ẹ̀ a máa fi bá ìdáyà ìyá ìdáyà jà wàsíù fond of that causing problem between all his children and also causing problem between gbogbo obìnrin tó bá ti fẹ́ rí àtẹ́tí ó bímọ fún o àtẹ́tí ò bímọ fún o bóyá ti mọ̀ pé ó máa ń rí unity àwọn èèyàn tóun ti kọjá lára wọn àbí tóun ti ṣe nǹkan kan fún báyìí yẹn ó máa ń rí unity wọn be threat you must not be united you must not love each other you must not even friend each other ṣòtìyé ó máa ń pòsò ó wá ń pòsì ìyá mi ná kódà mo ní nọ́mbà mo ní mi ní nọ́mbà ìyá mi ná mo ní píṣọ̀ ìyá mi ná. I know I have a lot of their pictures, you know, under their children there because some of them they follow me then. If we tó one in Canada be by, oh follow me that that mọ̀ that die èyí one wà Canada, must stay, must stay nítorí gbogbo àyẹn. They follow me, they follow me bomba to bomba, they introduce themselves to me. You understand me? Now, gbogbo àwọn obìnrin yẹn nígbà yẹn Wàsíù Àyìndé bẹ̀rẹ̀ sí ó bẹ̀rẹ̀ sí cause problem between them kò fẹ́ wọn mọ́ o ó kàn fẹ́ kó máa jà ní o kò fẹ́ wọn mọ́ o ó kàn fẹ́ kó máa jà ní o ṣé ti yé bẹ́ẹ̀ yẹn nítorí pé kí wọ́n ló ṣẹlẹ̀ wọ́n fẹ́ ṣe ìyàwó yes yes yes gbà yẹn ni ìdáyà náà ó dà pé ìdáyà wá ṣe ìyàwó ìyá ìyá of course ìyá ìyá ìyá ìdáyà máa wà náà inú kọ́ńpàdé wọ́n ló sọ pé ló mú ìyàwó yẹn láti ṣe nínú compound yẹn àwọn ọmọ ẹ̀ mẹ́rin ló ṣe ìyàwó oníjọ́ yẹn ṣé mẹ́rin àbí mélòó yes ó dẹ̀ pé àmì náà wà nù wọn ó dẹ̀ pé àmì náà wà nù wọn ó dẹ̀ pé ìdáyà wà ń bẹ̀ tatúnisá about three or four four of them there ló ṣe nínú ilé ẹ̀ ń gbà yẹn gbogbo àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó ṣe kí ni ìgbà yẹn kẹ̀dẹ̀rẹ́ kí ni ló ẹ̀ ó ṣe ẹ̀fẹ́ fatia yìí ni ṣó ti yẹn fatia ló máa ma sunkún bọ̀rọ̀ ló máa ma sunkún tí fatia máa ma lójú ẹ̀ máa ma pé wèrè lélẹ̀ ìṣá so ti ẹyin yẹn ìyá máa rò pé gbogbo tó ń sọ táwọn ọ̀dà sì ń sọ pa yẹn pé irọ́ ni wọ́n pa mọ́ ló wá ń da gbogbo wọn rú ìjà yẹn máa pọ̀ o nígbà tó parí wẹ́ẹ̀dì yẹn ẹni tó máa ń pòsì ìyá àmínà ni ìyá àmínà meanwhile ìyá ìdáyà yẹn aṣọ lòun náà ń ta o ọ̀dọ̀ ìyá ìdáyà máa ju sẹ́ẹ̀tì wàsíù ní ìyá ìdáyà dàgbà ṣé ti yé yín àwọn tó wá ọmọ tó yẹ pé wá fọ̀ sí victim Wàsíù yẹn ni ìyá ìdáyà in tó ṣe fún ìyá ìdáyà nígbà yẹn tí máa sọ pé gbogbo òṣì rádaràda pé I don't like it ìdáyà sọ fún mi ó ní mọ́mí òun Wàsíù ló máa ní kó sọ pé kí lẹ rí tẹ́ ń sọ̀rọ̀ Wàsíù ló máa ní kó sọ fún mi pé ó ní àǹtí kan tó wà ní London pé Ṣadé lórúkọ ẹ̀ ń jẹ́ òun ló tún sọ fún mi ó di èèyàn méjì tó sọ Ṣadé fún mi ó ní Ṣadé lórúkọ ẹ̀ ń jẹ́ ó ní tó bá dé báyìí ó ní tó bá sì ń bọ̀ bàbá ti pe mọ́mì òun á lọ́ máa sọ pé òun bọ̀ o ó ní nínú ilé àwọn èèyàn tó pé àwọn rẹ́ǹtì lé ni nígbà tí àwọn gbé ní Èkó yẹn ó lọ́ máa á sọ pé ilé òun lòun máa dé sí àwọn girlfriend Wàsíù ṣé ti yé ó ní wọ́n ń bínú wọ́n ń jà mo ní girlfriend Wàsíù ó látúndé ó lóun ló máa sọ oúnjẹ fún ó ló bá dé ìyẹn ló fẹ́ ṣe ń gbà yẹn gbogbo àwọn ọmọ tó máa ní kó ń wá round around me gbogbo ló ń bá sùn gbà yẹn bíi kíkẹ́ gàjí yẹn gbogbo wọn dídùn ni bíi ṣọlá yẹn gbogbo wọn yẹn ọlọ́mọ kan gẹ́ẹ̀kan báyìí náà ìyẹn náà wọn ló ti jọ olófẹ́ jẹ honourable gbà yẹn lógun state ó máa láàbúrò òun ni o òun fámi family òun á rán gbogbo wọn sí surroundings ẹ ìdáyà ní tí Ṣadé bá ti ń bọ̀ báyìí mi ò mẹ́ni mi ìjìmọ̀ Ṣadé yẹn o bọ̀tẹ̀ èèyàn méjì náà ló tún wá sọ̀rọ̀ Ṣadé fún mi pé tó bá ti ń bọ̀ láti lọ́nà báyìí àwọn àti pé lẹ́yìn lòun máa dé sí pé màmá àwọn àti máa ìyá bàbá wọn máa sọ pé o gbúdọ̀ bá lálejò ni òun ló máa sọ oúnjẹ fún ló máa tún ṣe bí ọmọdọ̀ ló máa káṣọ ló máa fọ̀ ló máa ṣe girlfriend wà síù àwọn ìyá yẹn ni o kò fẹ́ kò rí wọn o gbà sí ọmọ yẹn máa kọ́kọ́ rí owó ń gbà yẹn owó tó kọ́kọ́ rí ń bẹ̀ ẹmẹ́ni tó kó fún gbà sí ìlú máa rí tó máa kó fún kò máa kó fún ìyá ẹ̀ meanwhile ìyá ẹ̀ òun náà ló tọ́ dàgbà o ìyá ìdòrò ń taṣọ lẹ́kọ̀ọ́ gbàtí ò lè taṣọ lé tán tí wàásù ti jẹ gbogbo gbárùn wàásù máa ń jẹ gbá àwọn èèyàn run tẹ bá gbọ́ pé jẹ gbárùn sàbálẹ̀ jẹ tán kéwọn ni kéwọn tẹ rí yẹn atrocity tó ti ṣe àwọn bad influence bad influence gidi ló jẹ́ ní society Nàìjíríà kò sí ọkùnrin tó bá tẹ̀lé ọmọdé àbáwọn tó bá ṣe ìdíyàn ṣàgbò tó bá tó bá tó bá tẹ̀ wò lásán ó ṣì ṣì ní àmàlà ló máa ṣe pẹ̀lú obìnrin He treats women like like caca. He get no he have no respect for anybody. Ẹ̀yin gbọ́dọ̀ tí mo sọ kò ní respect kankan fún obìnrin báyìí tó bá ti di pé torí ẹ̀ nígbà yẹn ó post picture ìyá mi náà sí orí péjì ẹ̀ o ó post picture ìyá mi náà o torí ẹ̀ ń ẹni kó bá a post picture gbogbo àwọn ìyá àwọn tó bímọ fún yẹn ṣé ti rí lánàá mo wo ẹ kí lorúkọ ẹ ẹ dára <laughs> dára ọmọọṣẹ wàsíù onídàádì wa k1 mayegun yorùbá ló fún respect yẹn ẹni tó bá rí i á máa fẹ́ pé ní bá ń sọ̀rọ̀ wọn ni kí irọ́ màá ní mo pa nígbà yẹn tó bẹ wàsíù sí wàsíù bẹ dára sí mi ṣé mo pé dára ni èmi ló mú jáde èmi àwọn ọmọọṣẹ́ mi gbogbo àwọn ọmọọṣẹ́ mi nìyẹn àwọn ló di ẹ̀hànà sí orí kiri tán di wọn wá ṣe tán ní kéwàá mi wọ́n ní ṣe Ìgbòho làwọn ṣiṣẹ́ fún systematically kéwàá ló máa ṣiṣẹ́ fún bó ṣe wà yẹn a máa ní kíni gbogbo anyway ṣá mi ó dẹ̀ lè ti ṣéǹjì torí kò ṣe torí mo wo ṣáàtì ẹ̀kọ́ lánàá tóun náà rí búùkù kéwàá rẹpẹtẹ tó ní ẹ ìyá junior tó ní ẹ àǹtí nǹkan pé nǹkan tí kéwàá náà ṣe ń gbà yẹn ó sọ gbẹ fún mi dára tó bá fẹ́ pè mí gbà yẹn ó máa ní kán pé fídíò sójú mi ni tó bá ti ń gbé fídíò sójú èèyàn káàkiri Wàsíù ló máa ní kán pè ẹ́ ló máa ní kán ṣe live video pẹ̀lú ẹ wàá máa gbọ́ pé ṣé orí táwọn ẹ̀ tó bá ti lọ wo ṣáàtì kan tó sọ pé ṣé orí bí skin yẹn ṣe rí èmi kẹ̀lẹ́ tó bá ti ń pè mí pẹ̀lú fídíò kìíní yẹn ó ní fídíò mi kan fóònù yẹn iPhone yẹn fídíò kámẹ́rà àwọn ò rárá bóyá ojú ẹ̀dẹ̀ ìdọ̀tí ni wọ́n á gbé jáde gbogbo nǹkan tó bá sọ ni mo máa ń mọ̀ pé wò ó dẹ̀ ti ṣá wo bó ṣe rí tó ṣá ṣe ṣe ṣe kankan tó bá rí mi dáadáa wàá mọ̀ pé mi ò ṣá ọmọ ọkọ mo fine mo dẹ̀ tún ti ṣiṣẹ́ dáadáa mo lówó mo lówó mo ṣiṣẹ́ ọkùnrin kọ́ ló fún mi lówó ó fún mi lówó mi ìdẹ̀ ṣe fraud mi ìdẹ̀ báwọn èèyàn lọ ṣe cash out i mean i mean la pick out kọ́ lọ máa pick pick up kọ́ lọ máa pick owó lówó tán bá ti lọ jí mi ò bá wọn ṣe mi ò dẹ̀ tẹ̀lé fraudsters ẹgbẹ́ bẹ́ẹ̀ dáhùn mi ò tẹ̀lé fraudster mo mà wá ókè òun ni mo ṣe ń jókòó ni mo ṣe ń sọ lónìí kì í ṣe pé wọ́n báyàn sùn ni mò ń sọ. So táwọn èèyàn bá fẹ́ sọ́wọ́n ni à ọlọ́run máa ní jẹ́ ká bóbìnrin sùn dáràn o ṣé mo ní pé bá mi sùn mo ń bá sọ ni mo ń tajà mo ń ṣiṣẹ́ mo wà òkè mo ń promote tó bá pè mí lẹ́nìí pé kó fifty thousand hundred thousand jáde mo ní lọ́wọ́ kẹ́nìkan wá sọ mí di wá lọ máa bẹ̀ sí ń gba bó ṣe máa rí àwa di pé kó máa bẹ̀ sí ń yá àmì kó máa bẹ tó bá rí one thousand dollar àwa dàbí owó kó rí two thousand dollar àwa dàbí owó kó rí five thousand dollar ọmọ mẹ́ta ah mo ti lówó àwọn wo ni sẹ mi sọ pé mo lówó like owó politician owó ńlá bí owó three hundred àbí owó àwọn drug preacher no but owó tí mo fòógùn mi ṣe tí a ṣe jọ ní kọ́bọ̀kọ́bọ̀ tọ́rọ́tọ́rọ́ tó wá dín ńlá tẹ́nìkan wá dìde sí mi tó wá ní kékin fòkìnì ṣe ó tó lè máa bá yé obìnrin jẹ́ bẹ́ẹ̀ yẹn tó máa gba nǹkan wọn tó máa tún bẹ àwọn èèyàn sí wọn pé kẹrẹ́dà useless kó máa sọ pé wédúdú ló máa tà àwọn obìnrin kan máa tẹ̀lé lẹ́yìn wọn máa sọ ẹ má jẹ ntàn yọmọ ọmọ kéwọ̀n tó bá tẹ̀lé tó bá support iṣẹ́ burúkú tó bá ṣe fún àwa àbáwọn obìnrin ọmọ burúkú lọmọ náà fẹ́ yà òun náà tó bá jóbìnrin tó bá dàgbà òun náà ni majority of them ọlọ́run mi kì í ṣe pé ni wọ́n ṣe rí irú ọmọ yẹn gbà yẹn tí wọ́n set ẹ̀ up irú ìdáyà yẹn wọ́n set ẹ̀ up wọn fẹ́ fi na bàbá ẹ̀ ni àwọn gbogbo àwọn boys tó wà ń gbòòrò tá à ń dárúkọ àti dárúkọ wọn mọ́ wọ́n pà nínú àwọn tó set ẹ̀ up Bísí ìyàwó òṣùpá yẹn ẹ̀gbọ́n ẹ̀ ló fẹ́ kò dẹ̀ fẹ́ dáadáa tẹni tó fẹ́ fẹ́ ìyàwó tí ò rẹ́ǹtì ilé wọ́n kàn ní kó fẹ́ kó kàn dá sátẹ́gùn ni ẹni tí wọ́n dá dúró tí wọ́n mi kéwọ̀n eh, yìí i mean mc òun ló gba hòtẹ́ẹ̀ fún wọn níwájú ilé ẹ̀ ni wọ́n ń gbé ní five i mean six seven, seven and eight àbí six and eight àbí kí wọ́n ládùúgbò tó ń jẹ́ yẹn you understand me hòtẹ́ẹ̀ ni wọ́n gbé two routes ẹ mọ̀ kéèyàn fẹ́yàwó kó dìdì kù wá láti London wọ́n bẹ̀ sí ni pé ẹ lọ́ọ́ ba ayé ẹ̀ jẹ́ wọ́n plan ẹ̀ fún torí ẹ̀ àwọn ọkùnrin máa ń bà mí lẹ́rù wọn ti ẹ̀ wù mí these days ni but n sì máa fún ọkùnrin ní try again ẹ̀ ń gbọ́ tá a bá sọ̀rọ̀ fún yín tẹ́ bá ń sọ pé rẹ́mà lọ tó bọ́lá ń pa ṣé àdẹ̀kú rọ́bà yìí àwọn èèyàn ò tí ì sọ̀rọ̀ nígbà tí dára ń sọ ń yẹn pé àwọn ọmọ ń gbà everybody wá ń sọ̀rọ̀ fún gbogbo bó ṣe ṣe fún lágbájá nìyẹn àǹtí tí wọ́n sọ yẹn ìyàwó yẹn ti di born again sin ó ti di ó di pastor ìyẹn ìyàwó ìyá junior tí dára mọ̀ tó jẹ́ pé dára jẹ́ ìyá ó jẹ́ àǹtí yẹn jẹ́ ìyá afẹ́ fún dára ń gbà ẹ̀ dára máa gbé oúnjẹ tí kéwàá bá dìde àǹtí yẹn máa so oúnjẹ máa gbé fún dára á gbé lọ fún k1 náà dára náà kò lè sọ nítorí pé ànífẹ́ ah, sọ torí dára wà nílé ọkọ ànífẹ́ ba dára jẹ́ àtẹ̀nífẹ́ sọ bọ̀tì dára àtọmọ tán bá fi oúnjẹ rán gan àtẹni tó ránṣẹ́ oúnjẹ wá gbogbo náà jọ máa àwòpọ̀ ní wíwò nìkan ṣé tiẹ́ ìyàwó kéwọn kan wà tó ti bímọ fún ni òfin ṣe pé tó ti jẹ́ pásítọ̀ ìyẹn lẹ máa ṣe máa pé ṣé a máa gbàdúrà fún wa lórí Facebook tá ni èpè lá máa ṣe fúnra àwọn ọkùnrin tó bá ń ṣe orí burúkú yẹn ìgbà tí àǹtí yẹn tún fẹ́ pásítọ̀ tó fẹ́ ọkọ tán kéwọn kí ló dé tó máa ń fẹ́ da márèèjì àwọn èèyàn rú ò ní fẹ́ wọn wàá tó wá tó wà tó wá tó ti wá settle down tó tún fẹ́ rẹ́ni tó fẹ́ settle pẹ̀lú wọn wàá tó fẹ́ ba gbogbo ẹ̀ wàá tó máa bàjẹ́ tágbára tágbára máa ṣàṣẹ́rọ̀ ni má wúmà yìí ti fẹ́ pásítọ̀ kan tí kéwọn bá ti dé báyìí sí lọ́nà báyìí kéwọn ṣàmà tó fẹ́ rìn náà tó fẹ́ da marriage wọn rú tó bá tó ti báyìí oògùn ló máa gbé wá ni marriage wọn máa tún fẹ́ dàrú ọpẹ́lọpẹ́ àwọn pásítọ̀ kan báyìí ni wọ́n hẹ̀ pàǹtí yẹn àti yẹn ti wá dúró dáadáa lé ní sí ó ti wá gbàgbé ké wọnú ìyẹn lẹ ṣe rí pé ìyá Tamilọ́lá yẹn náà ọjọ́ tó rí ní ẹ̀rí ní hòtẹ́ẹ̀lì tí wọ́n ti lọ ṣe kí nígbà ó sá ni má fọwọ́ kàn mí o má fọwọ́ kàn bẹ̀yẹn ọmọ láwa ìwọ ló ló fẹ́ celebrate ọmọ o ó lè ti wò pé òkè ó ti tó àkókò tí o máa kúrò nílé ọkọ tó fi lè aláìsìn ó ti tọ́ ọmọ yìí parí torí màmá Dámilọ́lá wà nílé ọkọ yes màmá Dámilọ́lá mi wà lè sọ ń sìn o but ní gbogbo gbà yẹn bàbá ìyá Dámilọ́lá wà lé ọkọ ti bímọ míì síbòmíì ìyá Dámilọ́lá ló bí òun náà ló bí kí lorúkọ ẹ̀ kí ló bí òun ló bí àkànnà mi ẹ̀mí kí lorúkọ bọ́ọ̀yì èyí tó ṣe mú bí mu bàbá ẹ̀yẹn ṣe ti eyín mẹ́yẹn Fẹ́mi òun ló bí Fẹ́mi ṣe ti yé Wàsíù àmú gbogbo wọn kò fẹ́ wọn mọ́ o ọ̀tọ̀ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà amíṣù àpò forí wọn gbára wọn tó bá tún ríra wọn ta wọn máa wọ́ọ̀ṣì e síra wọn adẹ kẹgbù wọn adẹ tó bá ti lòyàn tó báyìí ọmọ ọ̀dọ̀ ló máa wá fún ó máa ń fẹ́ sọ àwọn tó bá ti fẹ́ rí tó jẹ epo wọn tó jata wọn tó jẹ pé wọ́n náwó fún owó wọn àkàìmọye léèsì ya <laughs> léèsì ya woman léèsì ya ìdáyà tó máa fi play lórí stage ó ti yẹ yín àkàìmọye léèsì àwọn ń gbà yé blade àtàwọn chain góòlù yẹn tó máa bọ́ sí lọ́rùn tó máa jẹ́ tóbìnrin tó máa kó sọ́rùn tó máa lọ fi lọ sí pàtí tó máa lọ jẹ́ ń fi àtòrùká tóbìnrin tó máa lọ fi tó máa lọ fi play gbogbo nǹkan wọn àtàdílé tí wọn tó máa túṣe tó ń túṣe ẹ̀ ṣe rí kókórí wọn lẹ́nu. àwọn ọmọ wọn gan-an á tún máa ṣe wọ́n jákujàku ni nígbà míì báyìí tí ìdàyà bá wá sórí stage báyìí á ní òun fẹ́ rójú ẹ̀ ó máa embarrass ọmọ yẹn ní ẹ̀ nílò ìpọ́mọ yẹn ṣe nǹkan dáadáa fún rí kò kí ń forgive àwọn ìyá míì táwọn ọmọ yẹn jẹ ní ìgboro dami náà ló tún ń lò biscuits lóríṣiríṣi wàsíù ìyà tó ń jẹ ń gboro àwọn ọmọ wọn yẹn ọkọ alálùbáríkà bí wọ́n ṣe dé ìná wọn bá fẹ́ àti bí wọ́n ṣe wà connected o ìyá bàbá wọn ni wọ́n ń jẹ bàbá ó kàn fìyà jẹ wọn kiri ó wà so selfish ìgbà tó fẹ́ lọ fẹ́ ọ̀kín àbí pẹ́pẹ́ ya àbẹ́wò ló lòun fẹ́ lẹ́nu jọ́ mẹ́ta bóyá pọ̀nmọ́ funfun dẹ̀ ló ló fẹ́ àwọn ọmọ yẹn náà ló kú lọ ló ní máa lọ ṣe ìyá ló lọ ṣe kinní kan ló ṣàṣe rádaràdá mẹ́yìn then because àwọn ọmọ yẹn náà àdẹ̀lẹ̀ blame wọn because they have no choice á pè dáyánsì á pè nìkan ló ń fẹ́ lọ wà ló lọ gbogbo ọ̀rẹ́ tó ní ló máa rẹ ó máa so léètì ẹni á mẹ́sọ̀ pé gbogbo èèyàn sá fún ẹ á mẹ́sọ̀ pé gbogbo ayé sú ẹ wáì tí wàásù fi ń dá ìjà sílẹ̀ láàrin gbogbo àwọn èèyàn tó bá ti fẹ́ obìnrin kan tán èyí tó bá ṣẹ̀ṣẹ̀ ń fẹ́ yẹn á wá mẹ́sọ̀ pé àwọn tibẹ̀ yẹn wọ́n máa fi ṣerú fún ni benefit kan báyìí wọn ò dẹ̀ rí wọ́n máa gbé pé tí bá fẹ́ gbọ́mọ bí ọmọ bíbẹ náàdì àbí bí kíríkan kíríkan máa kọrin òṣìkà wá gbé kíríkan wá gbé pọ̀mọ́ funfun tó lòun fẹ́ á wá gbé síta ẹ jẹ́ torí ọlọ́run ta ni nínú àwọn màmá yẹn tí wọ́n máa fi sínú ayé àtowó tí ò ní ṣiṣẹ́ tó kàn jẹ́ pé kókò máa sùn kókò máa gbó mọ́lẹ̀ kókò máa sáfìsì kó dẹ̀ máa sọ oúnjẹ nínú ilé kò tún sóyún ló tún máa sóúnjẹ àwọn ọ̀dọ́ tó kàn máa tẹ́wọ́ tó máa tẹ́ péǹtì fún tó máa wà nínú ilé tó máa máa kàn kọ́kàn gbó mọ́lẹ̀ tó bá ti dé tọ́kàn máa tó ti yé tó dẹ̀ máa tún rówó jí tí ò ní fáìn tó dẹ̀ fún láṣọ tó ní kó wára aṣọ fún tó ra nǹkan fún tí ò ní fáìn ṣé tó bá tọ́jú àwọn ìyá yẹn ṣé wọ́n ní fáìn ni a máa gbẹ́rìn kan máa sọ pé ìyàwó òun ló lé ṣe kiri kan ẹ rí i pé mental illness ń bọ́ wọ́rì wọn ẹ jọ o àwọn màmá yẹn ẹ torí gbogbo wọn lẹ jẹ lówó ẹ jẹ gbèsè àwọn ọmọ wọn kú má ẹ tún jẹ́ kí wọ́n gbọ́ tiwọn gbà tí wọ́n bá lówó ẹ̀yin lẹ́ba tún ní kọ́ máa sáàfù ẹ máa ní kó máa sáàfù wọn ni mo tún gbọ́ nǹkan kan bóyá irọ́ àbó tọ́ wọ́n ní àkọ́bí wàsíù lọ́kùnrin wọ́n ló tún lọ ń ṣe wọ́n ló ń ṣe pákà àbí ó ń ṣe bóyá mánéjà májà pé ń pákà kí ló dé sọmọ ni ọmọ tó lọ sí yunifásitì bó ṣe wà connected tó gbà tó yẹ pé bó ṣáà máa ṣe jẹ wọ̀bìà ni wọ̀bílíkì wọ̀bìà ni tára ẹni nìkan lámọ̀ òun ló máa ń ṣe káàkiri tí wọn bá ti ní connection èyí tí mo fi jẹ́ kí ṣọlá tún lọ síwájú ẹ̀ níjọ́ yẹn tẹ́mi wá wò pé à ẹni má wà connected mo ti wá gbàgbé pé à èló ló connect àwọn ọmọ ẹ̀ ṣé òun kan connect ọmọ ẹ̀ ṣùgbọ́n àìdébẹ̀ ni àtẹni tó bá ta bá sọ fún àtẹni tá a bá débẹ̀ ló lè má dìyẹ funfun nínú àwo nínú ọbẹ̀ ni ohun tí tá débẹ̀ tá wò ọmọ mi ṣe ń gbé kinní fún níyàrá pé pé òun iṣẹ́ tí ẹ̀sán ti tà ló ní kó lọ ṣe masters ló lọ ṣe gbá kó lọ ṣàwo very selfish man very selfish man gbogbo àwọn obìnrin wọn yẹn tá a bá sọ fún yín pé bẹ́ẹ̀ sùn kì í ṣe rá o tó ti yẹ yín àwa bó ṣe wà yẹn ń sìn hmm. ọlọ́run kì í ṣe rọ́ wọ́n fi k1 ṣe sàrà fún mi mi ì lè gbà á owó tó kàn jẹ́ ni kó san ká múrò ẹ̀sẹ̀nu kó dẹ̀ change torí bad influence ní society wa ní orílẹ̀-èdè nàìjíríà àjàjà ní yorùbá society yẹn it's not a good thing o ó ní ká jẹ́ ìmọ́lẹ̀ ká sì jẹ́ kí ìmọ́lẹ̀ wa kó mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí wọ́n máa fi yin bàbá wa lọ́run lógo tá a bá jẹ́ èèyàn náà tá a bá close mọ́ anybody tá a máa ṣe dáadáa débi pé wọ́n á lè máa sọ pé ókè o ah in fact ẹni àwọn tí àwọn ọ̀rẹ́ ilé gan ó nice ẹ wo gbogbo nǹkan tó ń sọ mọ́ odidi ọba elégùsì àná wọn àti wàtí wọn jọ jẹ́ five and six ṣé tóun bá ti jẹ́ good mentor ṣé nǹkan tí wọ́n sọ yẹn gan tó dẹ̀ ń close mọ́ ẹtírí abẹ́tí gbàgbé pò ló kọ́kọ́ sanction tó sọ pé lẹ́gùn sì ti sanction ìyàwó tó ń fẹ́ yẹn ẹ́ a máa wí pé ẹ̀ ṣé wọ́n sanction ìyàwó tó ń fẹ́ yẹn náà ẹ̀ òun ti fẹ́ ìwọ náà máa mẹ́sọ̀ pé ilé ẹ̀ dàrú nǹkan kan máa ṣẹ́ ṣáà ni we want good infle we want good example in our society kò ṣe àwọn ọkùnrin tó bá máa ṣe obìnrin yàmàyàmà tó bá máa forí obìnrin cascos tó máa bìlí pé mò ń já ayé orí mi adé orí adé orí pẹ́pẹ́ yà àgbàdé orí ọ̀kín àbí adé adé kíni ó kàn máa wá nǹkan kan sọ ṣáá kàn fọ́ọ̀mù nǹkan kan gbàmí ló máa lóhùn ṣọ̀gbọ́ òkínjọba àforógbó àtúnfi kì í gbà yẹn náà gbàmí ó lè lóhùn jẹ́ kíríkọ̀ alábàámu bí ó gbọ́ ṣíṣe orúkọ tí èṣù ń jẹ́ òun lẹ́nu ẹ̀ ló máa ti gbọ́ pé ìjẹkújẹ ò pèṣù ó ti gbọ́ rí kò sí tó sára tán ní society wa ní orílẹ̀-èdè tó jẹ́ pé ọlọ́run ló níbẹ̀ ló tẹ̀bẹ̀ dó tí wọ́n sọ pé tolúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ tí wọ́n wá ń tẹ̀bẹ̀ yẹn bàṣàbàṣà tó ń ṣe yánmayánmá sí àwọn obìnrin tó sọ pé they are weak vessel tó yẹ kán máa pọ́nlé tó wá dá cortism sílẹ̀ ẹgbẹ́ ìfobìnrin ṣẹ̀sín àtẹlẹ́yà àtọmọdé àtàgbáyín kẹ́ máa fobìnrin ṣẹ̀sín kẹ́ fobìnrin ṣẹlẹ́yà kẹ́ máa dání obìnrin rú kí wọ́n má settle kó wá ṣe tán tó bá ti rẹ́nìkan tó fẹ́ gbé tó bá ti support ẹ kó gbé yẹn sókè kó boost ego ẹ̀ kó wá wòye tó bá ti sọ tòótọ́ kó ló fẹ́ gbé wálẹ̀ k1 àbí k-dọ̀gì k-yamayama k-jatijati k-olè k-ọ̀bàyéjẹ́ gbogbo àwọn màmá yẹn tẹ́ wọlé sí wọn bàbá kan náà tún dárúkọ oníkálukú wa ń dárúkọ gba àwọn tó close tó mọ̀ ẹnìkan náà láti Paris ó dárúkọ Bísọ́lá ó ní ẹwọ́ ọmọ ní tátà tó bímọ fún yẹn bó ṣe ṣe nígbà yẹn kò fọmọ yẹn lówó oúnjẹ ó bá yí ọmọ yẹn jẹ ó bá kàrí ẹ jẹ ẹnìkan náà tún dárúkọ pé ẹ àǹtí ẹ síkírá ńkọ onípa ńlá kíríkọkiri kan igbádákòdò bàbá ṣàsùn ẹnìkan náà dárúkọ ńkọ ìyá ayọ̀mádé ńkọ ẹnìkan tó dárúkọ ńkọ everybody kan dárúkọ oríṣiríṣi ni àwọn ìyá yẹn ẹ̀yin derí ẹ̀yin dé patí rí wọn ò lè wá patí ẹ ìyá Ibrahim ńkọ́ ọmọ ètò tún jọ Ibrahim yẹn náà ló jọ bí ẹni máa kú ìyá Ibrahim ńkọ́ gbogbo àwọn ọmọ yẹn ló ti fi system kọ̀ sọ́wọ́ ìyá wọn rí o ìyá wọn ló tọ́ wọn dàgbà ìyá sultan gbogbo àwọn ìyá sọ́tà yẹn sì yẹn tiẹ̀ ń taṣọ lẹ́kọ̀ọ́ ń tẹ̀mí ìmọ̀ bóyá òrìn taṣọ. gbogbo àwọn obìnrin yẹn wọn lọ patí ẹ̀rí ẹ̀yìn gbọ́ kó kó kí gbogbo àwọn ọmọ àwọn àwọn ìyẹ eh, fámìlì kan tó tún ti wá láti ìlú ìgbìrà ló máa máa gbé sókè fún wa pé fámìlì yìí wá láti ìlú ìgbìrà wọ́n ń tepo ó lè ó lè jìbìtì jìbìtì gbogbo àgbà gbogbo àwọn obìnrin tó ti gba owó wọn tó ti gba gbogbo nǹkan wọn àtọwọ politics àti gbogbo àtọwọ lè jíjà àti gbogbo ó kójọ a máa tún fi a máa fi àìpù wọn a ní táwájà ayé fọ́rin for one year or two year or three years tó bá ti jẹ́ tán ó yá dàsí free ṣẹjọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ a máa lóun jayé you are busy killing people you are crushing destinies ó ń pa àwọn èèyàn sáyé àwọn èèyàn máa ń márì lọ́wọ́ máa sọ pé ìyàwó Wàsíù ló ń lọ yẹn ìmí òun ò lè jáde á wá tì wọ́n mọ́lé á máa kọrin wọ́n ti tilẹ̀kùn mọ́ wọn ó ti fi kọ́kọ́rọ́ pamọ́. Hmm. tó o bá fẹ́ kí n ṣe pé o ọ̀dọ́ àwọn ọmọ yẹn náà ò láìkí wọn tó yẹn tó bá ti bí wọn sẹ́wọ̀n ní kò ń dóró ẹ̀yin tẹ́ ẹ̀ bá láìkí ọmọ yín lẹ máa ń dóró àwọn tó jẹ́ pé ẹ̀ láìkí ọmọ yín tẹ́ fẹ́ káwọn ayé torí pé ẹ ti bá yé àwọn ọlọ́mọ jẹ́ ẹ fẹ́ káwọn ayé bá yín bá yé àwọn tiyín náà jẹ́ àbọ̀ kí lọ́lọ́run ṣe fún yín ṣọ́lọ́run ṣẹ̀yìn ni tẹ́ fẹ́ gbẹ̀sán lára ọlọ́run àti ẹ ti gbàgbé pé ọlọ́run ló ní product wọ̀nyẹn ni children are products from God you are just being wọ́n kàn fi yín ṣe olùṣọ́ ni kí ló dé tọ́dẹ̀ fi yín ṣe olùṣọ́ tẹ̀dẹ̀ dá gbogbo lé tẹ̀ dá gboru ẹ máa mú gbogbo mítù gbogbo ìjà tó ń ṣẹlẹ̀ láàrin obìnrin nàìjíríà àti ní orí facebook àti káàkiri àgbáyé tó bá ti jẹ́ yorùbá ẹ̀yin ni ẹ̀yin ni kéwọ̀n mo tún fẹ́ béèrè lọ́wọ́ yín báwo ni kéèsì ọmọ tẹ ìyìnbọn fún ní oṣù tẹ ní two thousand and sixteen kan àbí fifteen tẹ ẹ pa yẹn tẹ ìyìnbọn fún nígbà tẹ lọ play lóṣù tí straight bullet bá yẹn tó wà ní eléwé rẹ̀ ń gbà ṣé ti gbàgbé báwo ni kéèsì yẹn ṣé wọ́n gbàgbé ẹ̀ ni àbí kí lẹ ṣe ṣe sí kí ni kéèsì yẹn ṣe jẹ́ àbẹ́ ìpànìyàn ṣé ẹ̀yìnbọn fún ẹ̀yìnbọn fún ọmọ oṣù kan ṣé rọ́ ni àbó òótọ́ níbo ni kéèsì yẹn dé dúró kí ni kéèsì báwo ni kéèsì yẹn bó ṣe jẹ́ àwọn ọmọ tẹ́ ẹ bá ṣe léṣe tẹ́ ẹ padà nù wọ̀nyí ìkúlẹ̀ obìnrin ni wọ́n kí lóbìnrin ṣe fún yín ṣèbóbìnrin ni mọ́mì yín ìgbà tí dáàdì yín ò dúró lé ẹ má bínú mi ìbábàlagbà o mo kàn ń sọ ni o ṣèbí mọ́mì yín dúró wọ́n tọ́jú yín àwọn ló tọ́jú yín ṣèbẹ́ sọ kí ló ṣẹlẹ̀ gangan k1 kí lóbìnrin ṣe fún yín ìkúlẹ̀ obìnrin tẹ́ fífi ń ṣòfò ó dá mi lójú ní ọ̀rọ̀ Mohbad ẹ ní sixty percent nínú ẹ̀ gbangba kiri lọ́lọ́run fi wọ̀n mi kì í ṣe rọ́ àá kí ló ṣẹlẹ̀ gangan ẹ̀sọ́ ẹ̀sọ́ ọkàn àwọn èèyàn ẹ̀sọ́ di koko náà tẹ́ máa fọ́ mọ́lẹ̀ tó máa fọ́ ẹ̀sọ́ di ẹyin tẹ́ lè fọ́ sínú fry pan tẹ́ lè dín jẹ anyhow kẹ́ kó ṣẹ̀rẹ̀ kẹ́ kó dànù ó ti lọ nìyẹn kẹ́ sọ di ó ti lọ tẹ́ bá gbọ́ pé ó ti lọ kẹ́ ẹ bá dẹ̀ ti fẹ́ lé obìnrin yẹn kẹ́ bẹ àwọn èèyàn tí obìnrin kan láti fáìtì ẹ̀ obìnrin tẹ́ bá dẹ̀ bẹ̀ láti fáìtì ẹ̀ náà ẹ̀ nífẹ̀ẹ́ ẹni tẹ́ bá dẹ̀ ti bẹ̀ láti fight ẹnìkan ṣẹ́nu ẹ̀ máa dùn sí ṣẹ́nu ẹni yẹn ṣẹ́ni ẹ̀ ò bá ṣépè kan ṣẹ́lẹ̀dẹ́ ò ní ṣépè ni ẹ máa wò pé ẹ máa máa sẹ́rí àwọn èèyàn méjì mọ́ra wọn ẹ sọ àwọn obìnrin di àgbò tán máa máa bára wọn jàjàjà kú dórógbó. obìnrin gbogbo àwọn ọmọọṣẹ́ yín kẹ báyàwó wọn sùn àwọn fáǹsì kẹ do gbogbo wọn nídòkúdò ìdòsìnkó kí ló máa ń ṣe yín tẹ́ máa fi ń bá obìnrin sùn tẹ́ máa fẹ́ pa kádà rẹ̀ dà ṣe é kọjú orin lọ́ní olówó nàìjíríà tó lówó ju ṣe gbọ́ pé wọ́n dòdòkudò ni wọ́n bá tiẹ̀ ní wọ́n dòdòkudò gan wọn ò gbé jáde wọn ò sọ ìyàwó mélòó lẹ rí pé dangote ń pààrọ̀ lójoojúmọ́ ẹ̀ lówó dangote lọ́wọ́ owó bàbá jíde alákìjà àti owó màmá yẹn màmá fọlọ́nṣọ́ alákìjà mi yes ọmọ àràǹtí dúpẹ́ alákìjà yẹn ṣe lówó wọn lọ́wọ́ ni ṣé wọ́n gbọ́ pé wọ́n dòdòkudò wàá máa sọ pé ìyàwó ẹnìkan ṣoṣo lè lè dóná ẹ̀jẹ̀ gbogbo everybody dido ni for what for irú ayé káyé wo nìyẹn èèyàn bá ti wá sáyé ẹ má gbàgbé pé ayé ìyá ọjà ni kò sí èèyàn ṣe pẹ́ láyé tó ìmọ̀ pẹ́ lọ́rùn jù bẹ́ẹ̀ lọ lala koko fẹ̀fẹ̀ yìí gbogbo ń tẹ́ ẹgbà lọ́wọ́ àwọn èèyàn àti tẹ́ ẹgbà lọ́wọ́ tèmi tẹ́ ẹgbà lọ́wọ́ àti tẹ́ ti jẹ́ àti gbogbo ẹ̀ pátápátá gbogbo ẹ̀ ní àwọn màlẹ́kà ń kọ sílẹ̀ fún yín ẹ tètè bẹ̀rẹ̀ gbèsè yín ní kẹ́ ẹ má lọ san gbèsè lọ́jọ́ ìgbéǹde ẹ má san gbèsè o torí nínú àwẹ̀ kí ló dé tó pé nínú àwẹ̀ ni ọlọ́run jẹ́ kí àwọn èèyàn dìde ni ọ̀rọ̀ yẹn tún jáde ọ̀rọ̀ tán ti sọ láti two years ìyẹn mi pé ẹ̀ṣẹ̀ yín ọlọ́run ń gbé wá gbangba lójoojúmọ́ ó ní má ṣe ó ní má ṣe fi ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n gbé ẹ̀ṣẹ̀ wọn wá sí gbangba ọlọ́run ń gbé ẹ̀ṣẹ̀ yín wá sí gbangba every time ìyàwó oníyàwó obìnrin yẹn èmi ò mọ bí èèyàn ṣe máa ń sùn pẹ̀lú obìnrin tí ò love I cannot sleep with somebody tí mi ò lè fẹ́ I cannot. I don't know mi mọ bẹ́ẹ̀ ṣe ń ṣe ṣe máa ń díjú ni tẹ bá ṣe tán ẹ máa wá máa parọ́ ẹ máa parọ́. ẹ máa máyé àwọn èèyàn ẹ máa bàjẹ́ tẹ bá rẹni tó tún fẹ́ ṣàánú fẹ́ nìyẹn tẹ́niyẹn bá dúró tó bá lóun fẹ́ dá ṣàánú tipátipá ẹ máa crash ayé ẹ̀ sọnù ẹ ní forgiving spirit ọmọ tó kú lórí social media ń gbà yẹn mo béèrè reason mo ní ọmọ yẹn kú mo ní kí ló dé ọmọ yẹn blog yìí ó bá sábọ̀dù ṣiṣẹ́ ń gbà yẹn ọmọ akéwòmí yẹn I have the picture ọmọ yẹn kúkúrú báyìí tó máa ń lo um, eh, fake account báyìí ọmọ yẹn wọn ò sọ ikú ẹ̀ ìdí ikú ẹ̀ fún wa ní nàìjíríà wọn kàn dédé sọ pé kú ni wọ́n wá lo kí lorúkọ ọmọdé yìí láti fún five hundred thousand níjọ yẹn kó fún ìyàwó ẹ̀ five hundred thousand wọ́n ṣe lọ gbé gbè nìyẹn akínwùmí nítorí ẹ̀ṣẹ̀lẹ̀ ńgbà yẹn tèmi mọ̀ tó ṣe ìwọ ló blọ́ọ̀gì kò blọ́ọ̀gì anybody tó ẹ̀ ó gbé ìwọ àti àbíkẹ́ papọ̀ ìyẹn ló bí ẹ nínú jù ní o lè gbàgbé blọ́ọ̀gì yẹn ó gbé orí ẹ̀ sórí ajá ó gbórí àbíkẹ́ sórí ajá kan wọ́n wá ń ṣe cross fork ó wá gbé sórí social media ó bẹ̀bẹ̀ ní kán gbé kinní yẹn wálẹ̀ ni èmi náà mo gbé dání gbà ẹ̀ ó kàn tún ṣe mí mo kàn tún gbé kúrò ní lórí pé kò ṣeé wò torí ọmọ mi máa ń wọ ẹ̀ka mi so I deleted it in tó dùn ẹ́ jù nìyẹn mo bèrè story yẹn lọ́wọ́ ẹ̀ k1 why are you so so mean and wicked tíyàn bá ṣe ẹ̀ báyìí àjàjà kó tiẹ̀ wá sọ pé ó máa kúnjọ́ kan o wàá kúnjọ́ kan wàá máa méjọ pé wọ́n fi kú lé káàkiri àṣántì ń gbà yẹn mo sọ fún un wọ́n ń tẹ ẹ nì ó mọ̀ pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó ti sọ ń pa pé ìwà ọmọnìyàn look at you mo bẹ̀rẹ̀ títí mẹ́rin pé kí ló ṣe ké kí ló ṣe àṣántì èmi náà rẹ ni mo sọ. bàbá ọmọ mi was yonki ó dẹ̀ mú kó forí èèyàn gbá fọ́ àgbọn ní gbogbo àyẹn tó máa ń forí yẹ MC gbogbo iṣẹ́ tẹ́ MC ṣe ń bẹ̀ ìwọ ló ṣe ìwọ ló ń bẹ lẹ́nu yìí sìn báyìí nǹkan lẹ́nu yìí sìn nǹkan a máa bá ẹ lé gbogbo àwọn olórin tó bá ti ṣẹ̀ ń gbà yẹn gbogbo àwọn ọmọ olórin abáyẹ máa lé wọn wọgbó kábàkábàkábàkábàkábà lẹ́nu yìí sìn báyìí kan you use them tí ìdìbò àti wá bàjẹ́ tán àwájú tó nídìí wọn k one kí ló dé tó máa fi ń gbẹ́ bágò lórí àwọn obìnrin tó fẹ́ mọ́ tó bá ti bá sùn rí ẹni tó bá tún fẹ́ fẹ́ wọn àbáwọn tó bá ti fẹ́ wọn rí wàá bá wọn jà bí ẹni máa kú èyí tó bá ẹni yọ orí orí ó dilé àbí tó bá tún wá sọ pé òun fẹ́ má rí àwọn tó bá lóun fẹ́ fẹ́ wàá make sure pé wọn ò rí wọn ò nífẹ̀ẹ́ wọn máa da relationship wọn rú kí ló dé tó máa ń ṣe bẹ́ẹ̀ ṣé ẹnìkan máa ń jẹ kí ló fẹ́ ni àwọn tó tò sílẹ̀ wọ̀nyẹn kò ń ṣe pé ó fẹ́ wọn tó bá lọ fẹ́ di ọba Solomon ọba Solomon ní ka ìyàwó tó ní ó kà wọ́n ó dẹ̀ ń ṣe ojúṣe etí ò bá lọ bẹ̀ mọ́ ó máa fún lówó torí wọ́n ló lówó dáadáa ìwọ wà responsible wàá gbowó wọn wàá tún crash wọn down irú kọ́lọ̀ wo lèṣù tó bẹ̀yìn wá sí ayé láti máa dayé àwọn èèyàn láàmú tẹ́ni bá sọ̀rọ̀ yín wọ́n máa ní wọ́n purọ́ mọ́ yín mélòó mo fẹ́ kà lẹ́yìn adépèlé mi ẹ wíkẹ́ẹ̀dì o k1 ẹ wíkẹ́ẹ̀dì ẹ máa gbowó èèyàn tán ẹ máa máa tún dìde ogun sí i ẹ máa ní kò ní lè tẹ̀síwájú mọ́ òun lẹ́ máa sọ pé kó dẹni ìfàsẹ́yìn torí pé ó ti ẹ̀ sọ̀rọ̀ yín lásán ó ṣàlàyé pé nǹkan báyìí máa ní kí wọ́n máa sọ ló máa ṣe fóun káwọn èèyàn ṣe kó ṣiṣẹ́ fún yín kówó yín ogún ológun báyìí ó pọ̀ ní ọwọ́ yín kẹ́ẹ̀dá ogún ológun mọ́ títí yín kí wọn kò dáa ìwà burúkú ò dáa ìwà ẹ̀ṣẹ̀ ò dáa anyway mo rí pé nìkan sọ lánàá gbogbo àwọn èèyàn sọ ń sin adúpẹ́ fọlọ́run àwọn èèyàn gbogbo nǹkan tó tó bọ́lá sọ ń gbà yẹn arò pé bóyá ṣe lè nǹkan kan ṣe brain tó bọ́lá gbogbo ẹ̀yin tẹ́ sọ pé brain ní nǹkan kan ṣe brain ní gbogbo nǹkan ló máa ṣe brain yín tẹ́ bá ti fẹ́ ṣàlàyé ẹ ṣàlàyé dáadáa ní ọ̀nà tó nice ẹ má ṣe systematically ṣépè fún mi o torí máa ṣépè padà fún yín tí bá ti gbọ́ ṣáàtì anybody eighty percent nǹkan tí obìnrin yẹn sọ òótọ́ ni ngbògbà yẹn ẹnìkan sọ ọmọ owó bọ̀bọ̀ kan lánàá ó lóun wà lamẹ́ríkà ó nígbà tí Auto máa ń sọ̀rọ̀ yẹn mo máa ń rò pé kankan ṣe brain ni woman yẹn you know that nothing wrong with my brain but then they are just you you are falling in love i mean báwo ló ṣe máa ẹni yẹn ṣe wàá sọ pé ó ṣojú òun kòrókòrò níjọ́ kan báyìí kí wọn wá sàdúgbò òun wá sọ̀rọ̀ ó wá play ó dẹ̀ yìnbọn sókè wọn ni ìwọ tó sọ pé kí wọn yìnbọn sókè ó tún wá sọ pé ìwọ rò pé Auto ń parọ́ ẹ̀yin gangan lórí yín ò pé because wọ́n léèyàn lọ sójú ogun wọ́n ní lójú ogun yẹn ó máa pa ọ̀pọ̀lọpọ̀ ó wá dénú ilé ó tún wá tẹ ọmọ ìdìyẹ pa bí oríṣi mẹ́ta bójú tójú ogun ò bá sojú ẹṣẹ́ tójú èyí tó ṣe ní fèsìfèsì ojú ẹ kò tó kò tó testimony fún ẹni ìwọ tó ó ti yọ ìbọn níbi tó ti yọ ìbọn sí àwọn èèyàn ló sú ó ṣe mistake ó yìnbọn yẹn sáàrin rò ó dẹ̀ pa ọmọ kì í ṣe rọ ní àjà ní ọjọ́ kan báyìí ó wà nínú mọ́tò wèrè kan báyìí bó ṣe ní ó repo I was happened to be in that station that day. I mean, that for, I mean, police station, police, I mean, that police station that day. Bọ́n ṣe sọ pé kí wọ́n dé o, bó ṣe fẹ́ kó bẹ̀, ọkọ̀ ìyàbọ̀ sókè ní ọkọ̀ yìnbọn, pọ́lọ́pọ́lọ́, ọkọ̀ yìnbọn, kó yìnbọn tẹ̀tọ̀ tó fi kúrò mbẹ́ ni. A máa gbé ìbọn sókè, a máa gbé ìbọn kiri. Ní ìlú tí wọ́n ti legalize ìbọn, kó tún ṣe ìbọn jaga, I mean, ìbọn ṣakabula, àwọn pistol, àwọn ìbọn tí àwọn gọ́ọ̀mẹ̀ntì fúnra wọn tẹ́ pé àwọn tó bá wà ń power nìkan ló ní access, ló ní grace láti máa lò wọ́n kí ló fi yàtọ̀ sí amúrọ̀bà tó má pè lámúrọ̀bà máa ní wọ́n fẹ́ ba yí ẹ̀ jẹ́ ni ṣáyé àwọn obìnrin wọ̀nyí ó tún ṣe ni ṣáyé tèmi ṣó bá mi tún ṣe ni jọ̀ọ́ tó yọ ọlọ́run mo bẹ̀rẹ̀ ni mo bẹ̀rẹ̀ ni ó pa irọ́ mọ́ mi títí títí kí tó kú òlè mo nírọ́ ni ókè tó bá jẹ́ pé oró ókè tó bá pé bó ṣe lọ́ọ̀ láìkẹ́ ọmọ tó yẹn ókè bọ́lá o ọmọ yẹn mo suspect ẹ kí ni ṣe bá máa jọ ń sọ̀rọ̀ we do talk ó máa ń pè mí náà ó dẹ̀ máa ń pè mí ó máa send message mi náà má dẹ̀ tó bá wù mí láti gbé a máa chat a máa ń sọ̀rọ̀ gbà mí ní one hour ó ṣe bèrè pé òkè ọbọ́lá o mo rí eh, gbogbo ọmọ kan dání lórí ẹsẹ̀ níjọ́ yẹn o àbọ̀mọ mi ni kó o tiẹ̀ fi sísẹ̀ bèrè bí eré màní àá alájì ìbejì báwo máa ṣàlàyé but o bèrè lọ́wọ́ mi o because you're a coward you now started telling people just to hammer me torí pé o fẹ́ fi yà jẹ mí ó mọ̀ pé mi ìbímọ fún ẹ torí ṣe ẹ eh, láìka ọmọ náà you always deny your children you always reject them ìgbà tó bá ti wá dàgbà lọ́wọ́ ọmọ tó bá rí pé ó ṣe dáadáa táwọn yẹn ṣe fi yàn ọ̀gàn máa bẹ̀rẹ̀ sí fojú wọn mọ́ra that's what you do for living. ilẹ̀ méjì ló gbà lọ́wọ́ mi gbogbo àwọn tó máa bẹ̀ gbogbo àwọn tó bẹ̀ sí mi gbà yẹn gbogbo àwọn tó bá ti bẹ̀ síyàn tó bá bẹ̀ síyàn pé kó máa ṣe bí ẹni gbogbo wọn tó máa fi obìnrin kọ ọkọ lára àwọn ọmọọṣẹ́ tó máa fi mount gbogbo àwọn àwọn obìnrin wọn yẹn they are all they will they are the one going around some of them will be going around collecting money from those women to come and give to you ìwọ náà dẹ̀ tún gba tiẹ̀ wàá tún máa ní kó fi wọ́n ṣọ́ wàá tún fi wọ́n set it up ẹnìkan ló sọ fún mi eléyìí tí mo fẹ́ sọ yìí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ọmọ oko ló sọ fún mi nígbà yẹn ṣẹ̀fíù àlàó ọmọ oko nígbà tó tú àṣírí kan fún mi pátí mo ti pàdé ẹ̀ lójú àwọn ọ̀rẹ́ mi kan báyìí torí nígbà yẹn mo fẹ́ gbé pọ̀ kò dẹ́ni tó ń jẹ́ tó gọ́gọ́ mọ̀ ó wá lòun ò mọ̀ ó lòun ò lọ nítorí pé wọ́n ti wọ́n ti jọ sọ láàrin ara wọn pé wọ́n fẹ́ wọ́ mi ń ké ni àti ìsùnṣe wọ́n fẹ́ jà mí lólè wá lòun ò fẹ́ wà involve nínú olè tó fẹ́ jà yẹn yes ó wá sọ fún mi ní ìgbà tó máa fi Wendy sílẹ̀ mọ́ nǹkan tó ṣe fún Wendy mi ìporí ẹ̀ níbi Wendy o wà ní Canada mo kàn as a woman mo kàn sorry I sorry for myself and I sorry for a lot of women also ẹ mọ̀ kan tó ló ṣe fún Wendy wọ́n ló set ọ́ pẹ̀lú ọkùnrin kan kí Wendy ò fẹ́ ọkùnrin yẹn o ó ti sọ pé òun bọ̀ ní Canada ó kàn sọ pé kẹ́nìkan lọ kí Wendy lé lára àwọn boys tó máa ń tẹ̀lé káàkiri Canada náà ni o I don't know maybe the story is true or false. Meanwhile ẹni tó sọ fún mi ẹni tó sọ fún mi Shefiu Alao ọmọ oko Kàdóso òun ló sọ ọ̀rọ̀ yìí ẹ̀dẹ̀ wá wò létàlétà girlfriend kadoso ọmọ oko Shefiu Alao ó níyàwó tí Wàsíù fẹ́ yẹn o girlfriend di Wàsíù i mean girlfriend di Kàdósò tẹ́lẹ̀ rí ṣé ti yẹn yín ètò ọ̀sẹ̀ pé Wàsíù ìyàwó Wàsíù yẹn ó fẹ́ ẹnìkan ó ní kinní kan oil and gas irọ́ ni wọ́n pa píṣọ̀ wọ̀nyẹn sì wà lọ́wọ́ mi bí ọkọ ẹ̀ ọkọ tó fẹ́ gogogun ọkọ ẹ̀ oríṣiríṣi ọkọ tó fẹ́ ó ní ọkọ ó ti bí ọmọ bàbá àwọn ọmọ tó bí yẹn mi ò rí pẹ́ nìkan ló bí fún yẹn rọ́pò ọmọ tí tí rọ́pò bí wọ̀nyẹn mi rò pé bàbá kan ló bí fún ṣòtúyé di ẹni tó bí last born ẹ̀ fún picture ẹ̀ wà lórí Facebook pàtó yẹ mari kó tó di pé wọ́n má rí yẹn pàtó kọ́kọ́ fẹ́ má rí yẹn ni wọ́n da gbogbo picture yẹn sórí sórí social media are you getting me so ẹ má jẹ́ kẹ́nìbọ̀dì pa irọ́ fún yín kan pé ajá lọ́bọ̀ fún yín girlfriend su ẹ̀ eh, màlámi ọmọ oko ni ìyẹn nígbà tó wá fẹ́ lẹ́sẹ̀ ní tó bá ti dórí stage ńgbà yẹn ó máa pe ọmọ oko ṣẹ̀fí àlàó ní ńlọ òun àná òun tó fún un ní pọ̀mọ́ funfun tó fún ní ọ̀kín ọlọ́ ilé ń gbọ́ bó ṣe ló sẹ́ẹ̀tì Wendy up nìyẹn ó ń bọ̀ ní Canada bóyá kò fẹ́ jẹ́ kò fẹ́ jẹ́ kí Wendy mọ́jọ́ tó máa dé nìyí tiẹ̀ mọ́ ó wá pe bọ́ọ̀ yẹn lára àwọn boys tó máa ń tẹ̀lé káàkiri ní Canada ń bí bó ṣe ní kó lọ kó lọ bá wendy ó ṣàlọ lé wendy ṣé o mọ̀ pé tó bá dẹ̀ lọ lé wendy ṣé o mọ̀ pé tó bá rẹ́ nìkan pẹ̀lú ẹni tó ń fẹ́ irú ọmọọṣẹ́ ẹ̀ ń sìn kó wálé kó má sì lé kó wá sọ pé òkè òun wá kí ni o do get me òun ló rán o ṣùgbọ́n òun náà ń gbà tó débẹ̀ wá ní kí ló wá ṣe bó ṣe débẹ̀ bó ṣe bá bọ̀ yẹn nìyẹn bọ́bọ́ kì í ṣe pé wọ́n ní wendy fẹ́ omi ìwà lè sọ bóyá two ní case of force sheffield ló sọ fún mi meanwhile èyí tó ń sọ pé ó ṣẹ̀ṣẹ̀ èyí tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ yìí kò ṣẹ̀ṣẹ̀ fẹ́ a ti wà nínú list ẹ̀ ti pẹ́ ó kàn wà coded ni ìyẹn ọ̀kìn pẹ́pẹ́ àbí pọ̀mọ́ funfun tó ń gbé káàkiri tó jẹ́ pé iṣẹ́ wo ló ń ṣe wọ́n máa ló ní ṣọ́ọ̀bù iṣẹ́ iṣẹ́ ṣọ́ọ̀bù yẹn ló fi ń leaf ló fi ń ra cream fún ní yíyẹ tó bá máa lò nílé yẹn wàásù àmà maintain ẹ̀ mọ́tò oríṣiríṣi a máa fún ní prestige oríṣiríṣi a máa da cream bò á dẹ̀ máa ra aṣọ fún á ra jewelries fún á ní kàn dẹ̀ máa make up artist wọ́n dẹ̀ máa ṣe photo shoot dáadáa wọ́n máa gbé síta fún yín pé yes ìyàwó ẹ̀ ó ń jayé ó ń jayé ó ń jayé ẹ yo tó bá wá kúrò ń bẹ́ẹ̀ náà tán tó bá máa parí báyìí tó máa yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ bíbí yẹn ìyẹn náà ló máa máa lálàá ni that will weak that person for real are you getting me in tó dùn mí láyé mi Wàsíù ah hmm, Wàsíù ń pààyàn o tó bá mú business èèyàn tó bàjẹ́ tó bàjẹ́ ṣé mi pé mo ti sọ story fún yín púpọ̀ ṣé mi pé mi ò sọ tèmi púpọ̀ ń sìn ṣé pé mo kàn ń sọ àwọn nǹkan oríṣiríṣi stories during the time tó fẹ́ ọmọ gàdí tó fẹ́ àbúrò gàdí kíkẹ́ lọ́mọ yẹn táìmì wọn bẹ̀rẹ̀ sí pariwo ọmọ yẹn káàkiri o lẹ́ẹ̀kan ṣá bójú ọmọ yẹn ṣe fọ́ nìyẹn Wàsíù ṣàwọ̀ ọ̀dájú awo ìkà fọ́ wọn lójú sọnù báyé wọn jẹ́ tẹ̀ sójú wọn pa wọ́n sọ́run pa wọ́n sáyé gbowó wọn dànù that man is too wicked o ọmọ gàjí yẹn ìyàwó tó bá gẹ̀yẹ̀ sùn àbúrò máa sọ pé òun ò bá sùn ó fẹ́ ẹ̀ tí nígbà yẹn kẹ̀dẹ̀ rẹ̀ ó dẹ̀ ó dẹ̀ ń fẹ́ ó ń fẹ́ kí lorúkọ ẹ̀ ẹ̀ fẹ́tíà náà ló ló ló ló ló gbé sílé ńgbà yẹn gbà yẹn náà ló fẹ́ àdùnní ó fẹ́ yàn rẹ̀mí àdùnní ẹ̀mọ́ pé mo sọ sítórì ẹ̀ lọ́lẹ́ẹ̀kan rẹ̀mí àdùnní ó fẹ́ ó wá sọnà sílé tán ó wá lọ kó gbogbo ẹrù ẹ̀ òun àtọkọ àtìyàwó àtọ ọmọ ẹ̀ ó wá sílé o bá ọkọ o bá yàwó sùn o bá wúmà ẹ̀ sùn o bọ́ ọmọ ẹ̀ sùn ọkọ ẹ̀ tí wọ́n ń gbé nínú ilé nínú ilé ẹ̀ nínú kọ́ńpáàdì ẹ̀ yẹn nígbà tó parí mission ẹ̀ tán wọ́n ń wọ ẹ̀ tó máa bá ẹ̀ lè jáde ó ti aláàjì ẹni kìlíkìlí orúkọ ẹ̀ ń gbà yẹn kìlíkìlí orúkọ bàbá yìí ẹ̀rìn olùjọlá sọ fún mi jẹ́ kan aláàjì tiẹ̀ olórí burúkú ni rẹ̀ mí o my woman ẹ̀ very useless òun ò mọ bóun àti òun fẹ́yàn òun àtọkọ ẹ̀ tó máa lọ gbélé wàsíù ló program ẹ̀ bẹ́ẹ̀ láti fi ṣe ẹ̀sìn number one ó ti ó sọná sílẹ̀ nítorí pé ó fẹ́ gba abẹ̀yẹn torí bíbẹ̀ yẹn ìyá tó bá tí ò bá sọná sí kò ní lè ríra ẹ lọ wò ó lè ní ṣóun ló ń lo ọbẹ̀ àbọ̀ nǹkan ibi tí ẹ̀mí àdùnní ń gbé ẹ̀mí àdùnní mà tún gbélé wàsíwò pẹ̀lú ọkọ ẹ̀ ló lóun wá ẹni tó máa ní ìyẹn máa sọ fún yẹn pé lóun wá ẹni tó máa bá òun lè jáde ẹni tó máa bá òun forò sí obìnrin kan ló ń wá bóyá torí ẹ̀ ló ṣe ní kí wá ń jọ yẹn torí tí mo pé mi àti ẹ̀mí ò rẹ́ pẹ̀lú ẹ̀ olórí burúkú ló ní kí wá ìyẹn náà wá tí ìyẹn náà ó ń gbélé onílé ó ń gbélé mèrè ń gbélé wàsíù òun náà máa ń ṣe bíi posh báyìí ló wá jáde á máa ṣe bíi á máa kẹhùn sọ̀rọ̀ ọdún létà ṣáà ó lọ gba alájẹsẹ́kù wa lọ ra ilé kan four million gbà yẹn sí ọ̀nà ọ̀nà rẹ̀ lọ́hùn-ún bíi kí lorúkọ estate wà lọ́nà rẹ̀ yẹn tán náà sanwó díẹ̀díẹ̀. Hmm, something went wrong. Try again in a few seconds. Shut up, I'm not talking to you. ó lọ ra ilé yẹn sọ́nà rẹ̀ gbà ẹ̀bí ilé kan báyìí níbi Ìjẹ̀bú Òde yẹn bọ̀ bí estate kan báyìí níbi ọ̀nà rẹ̀ Wàsíù why are you doing that nígbà yẹn tẹ̀dẹ̀rẹ̀ tó ń ṣe ti òun àti Rẹ̀mí Àdùnní yẹn gbogbo àwọn Rẹ̀mí Àdùnní bíi kí lorúkọ gẹ́ẹ̀ yìí o tó wá bá mi ní Dubai tó yáwó lọ́ọ̀ mi tí ò fẹ́ san yìí ọmọ ọmọ kí lórí ọ̀ṣínáwọ̀ kí lorúkọ ẹ o kí lorúkọ ẹ o mo ti gbàgbé orúkọ bèbí wọ́n máa jàjàjàjàjà tán wọ́n máa túra wọn láṣìí báyìí just like bọ́n kó ní facebook láṣìí àti tó bẹ̀rẹ̀ náà wọ́n máa túra wọn láṣìí báyìí bọ́n ṣe lọ sílé babaláwo ní ọ̀nà rẹ̀ tí gbogbo wọ́n máa máa jà báyìí wàásù máa cause problem láàrin wọn báyìí ìjà yìí ni àwa máa wòrán wàásù tí mo ti mọ̀ facebook láṣìí àti òtún ìbẹ̀rẹ̀ ńgbà yẹn tí mo sọ yìí wọ́n máa máa jà báyìí tó máa máa tú ara wọn láṣìí báyìí wàsíù ló bá tó bá tó bá gbogbo oṣù ráǹdà wọ́n máa máa bára wọn jà wọ́n máa bára wọn jà máa túra wọn láṣìí báyìí wọ́n máa rẹ́rìn láàrin wọn tó bá ṣe ń jà yìí báyìí wọ́n máa lọ play ẹ kò ní ẹ̀ní ráyè ṣé wà gbogbo ọ̀dẹ̀ ló máa bá tó máa rí ló máa kí dáadáa ló máa kí dáadáa ó da gbogbo mídù àárín àwọn obìnrin yẹn kò jọ rárá bẹ́ẹ̀ náà ní àárín ọkùnrin ilé tó bá ń lò báyìí fífọ́ ni àwọn èèyàn ń pariwo ẹnìkan tún dárúkọ títí má ṣá lára àwọn tó ń ṣe ṣáàtì lórí mídíà náà ni pé ẹ wo bó ṣe ṣe fún má ṣá ṣèbọ́wọ́ islander ló ti gbà ṣe ń sọ fún yín islander gan is a boyfriend títí má ṣá story ẹ̀ lélẹ́yìí ṣé kí n sọ bó ṣe jẹ́ bí torí títí má ṣá ṣe jẹ́ gangan rèé jẹ́ ń sọ fún yín ìyá títí má ṣá àbí bàbá ẹ̀ṣà wọn ni wọ́n ń ṣe òkú girama wọn kú ń gbà yẹn wàsíù náà wá pèsè mọ́ pé àṣẹ ìyá aláṣọ lẹ́kọ̀ọ́ ni ìyá títí àwọn máṣá náà wọn ò kéré ayé Lagos ní Sùúrùlérè ń bẹ̀ ẹ ṣáà máa gbọ́ pé máṣá kílò máṣá kílò àwọn máṣá fámìlì yẹn ni ṣó ti yé ìyá ẹ̀ náà kò irọ́ ò dá o ìyá aláṣọ lẹ́kọ̀ọ́ ẹ ṣáà mọ̀ pé ewúrẹ́ ò kì í jẹ létí ẹ ṣáà mọ̀ wọ́n ní girama wọn kú o náà bá pe wàsíù ẹ̀mẹ́pọ̀ ló máa ń play fáwọn society lady lẹ́kọ̀ọ́ oní problem ṣe pọ̀ nàìjíríà àwọn ìyá aláṣọ ọ̀nà bá máa pé o bó ṣe wáá rí wọn ní eléyìí ń gbé lọ́dọ̀ ṣé lọ́dọ̀ ni títẹ̀ eh, títí ń gbé ń gbà yín pẹ̀lú ọkọ ẹ̀ tó bí ọmọ dúdú first born ẹ̀ yẹn fún ó marry well legally married ẹ̀ ń gbà bẹ́ẹ̀ dáhùn legally married bó ṣe wá patí grandma bóyá bàbá àbí ẹnìkan ló ṣàkú bóyá paternal or maternal side ni o náà bá ṣe patí o ló bá wálé o ló bá ṣàǹkì lòun náà bá wá kí òun àtọkọ ẹ̀ náà wájọ wá síwájú Wàsíù o náà kí Wàsíù náà wá náwó fún Wàsíù o ìgbà tí wọ́n bá ṣe òkú yẹn nígbà yẹn tó fi o Wàsíù ẹbẹ̀ lọ́wọ́ títí ẹbẹ̀ lọ́wọ́ Wàsíù ṣé títí mari àbí kò mari ṣó lọ́kọ àbí kò lọ́kọ ló bá padà délé nígbà tó ṣàṣetán náà wá ní ọkọ ẹ̀ máa ń nà ẹ̀ sàṣẹ́ àti ẹ̀ fún ìnẹ̀ tó bá ti rẹ́nìkan bá pẹ́ ẹ̀ ìwọ ìwọ olórí máa fẹ́ láti kò dẹ̀ ní fẹ́ lọ títí títí o bó ṣe lugimọ nìyẹn bó ṣe lugimọ márèjì nìyẹn wọ́n bá ní ọkọ títí máa bẹ̀ sí lù o jìjà yìí ni ọ̀ríjínà ọkọ tó bímọ àkọ́kọ́ yẹn fún kì í ṣe àìlànà ló bímọ yẹn fún o ìgbà tó ti wá kọ́kọ́ mọ̀ pé ìjà máa kọ́kọ́ bí prọ́sẹ̀sì tí Wàsíù máa ń ṣe rèé prọ́sẹ̀sì rèé tẹ́ ẹ̀ bá mọ̀ tó bá wà lé ọkọ tó bá kọ́kọ́ fẹ́ fẹ́ obìnrin yẹn tó mọ̀ pé òun fẹ́ fẹ́ tó mọ̀ pé ó jẹ jù ó jẹ jù ó kárì àbó ti wo style ó rò pé ó máa wọ̀nà wọ̀nà for some time ó kàn wò pé kóun kàn bu kóun kàn bu kóun bu sí ìgboro kóun bu kóun bu yìí sí lára number one kóun tún ṣe kíni kóun kàn fi kókàn jáyé foreign for some time kó wá dá sí free kó mọnú kó mọnú inú ayé torí ó máa ń fa ayé wọ̀nyàn ní bó ṣe wà yẹn torí mo bèrè lọ́wọ́ alára eh, àwọn àfa ẹ̀ kan alùsùkú náà ó ní pé ó ní wọ́n ní kó fìgboro wọ̀n mí ìyẹn mi pé kó fàyè wọn ara òun pé kó fàyè wọn ara òun bó ṣe ń fàyè wọn gbogbo èèyàn nìyẹn so bó ṣe bó ṣe bí àwọn ẹbí ilé bèbí yẹn ṣe ní problem pẹ̀lú ọkọ ẹ̀ ó wá di ó wá separate separation wá wà ó dà pé ó relocate padà sí Nàìjíríà olówó so one friend ẹ̀ mọ̀ pé ńgbà tó wà yẹn one friend islander bó ṣe jẹ́ mo sọ yìí o ó wá ń friend islander islander náà gẹ̀dẹ̀ wọ́n send ẹ̀ náà sí wá sí òun mọ̀ nípa gbogbo ẹ̀ bó ṣe fẹ́ islander yẹn gan àwọn èèyàn gan ò mọ story púpọ̀ bó ṣe fẹ́ islander yẹn gogogogogo wá sí òun mọ every goddamn thing ó bẹ ọkùnrin yẹn sí ọkùnrin yẹn náà máa ń béèrè owó àwọn obìnrin ọkùnrin tó máa ń sọ pé ẹ mo fẹ́ ṣe nǹkan kan mo fẹ́ gba kọ̀ǹténà ó yáwó lọ́wọ́ títí torí yẹn náà màmá nígbà nísìnyí àti wá wípé á lóun kò tẹ̀ wàá máa bìlí pé ọkọ̀ àdìyá a máa bìlí pé òmò náà máa jẹ láwọn máa ṣe iṣẹ́ náà ni táwọn ọmọ wa máa jẹ wọ́n máa tàn ẹ ó wá ya owó lọwọ ẹ ní ọjọ yẹn ọjọ tí wá ṣe disclose disguise ni pool títí wá pe islander pé òun tó wà lóòótọ́ ó ṣàbínú gbéjà wá bó ṣe gbéjà wá tó ń bá islander jà bí Wàsíù ṣe dá sí nìyẹn bó ṣe fún nọ́mbà ẹ̀ nìyẹn bó ṣe di pé kinní ni it's a plan work òun lè ṣe rí pé òun àti islander wọn ọjà toró òun ó ti bẹ islander sínú géèmù yẹn ó ti yé yín àbí kò yé yín bó ṣe fẹ́ títí nìyẹn bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn bọ́n ṣe bẹ̀rẹ̀ nìyẹn torí òun fẹ́ lọ sin owó tí àìlàdá jẹ́ tó ń bínú jọ yẹn bó ṣe kó sí lórí nìyẹn ó dẹ̀ ti ń wò pé òkè your face is darling ìyẹn èyí tó wà ní Canada ààrẹ ìyẹn kí lorúkọ ẹ̀ Wendy I no get time for love wọ́n ti fòun parí ó ti yé bó ṣe mú títí nìyẹn. Mm bó ṣe mú títí nìyẹn o ọkọ títí gangan gangan títí ò ní mọ̀ torí wà sí òní jẹ́ kó mọ̀ pé òun mọ̀ nípa ìṣòro àti ìdààmú tóun là kọjá bílé ẹ̀ ṣe wó torí pé ìyá ẹ̀ pé àwọn ẹbí ẹ̀ pé Wàsíù Àyìndé láti wá kọ nígbà tí girama àwọn kú bóyá grandpa ni ó kú àbí girama àmì grandmother grandma ṣàní i mean grandma or grandpa either of the two ni wọ́n pe Wàsíù ṣé irọ́ ni àbó ìtọ́kẹ́ wọn àbó rèéká àmọ́ sítórì ni ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ bó ṣe lọ bó ṣe lọ gangan nìyẹn ẹni tó dẹ̀ jẹ́ fámìlì tó dẹ̀ jẹ́ kì í ṣe wọ́n ní ẹ ìbábúrò ìyàwó ẹ̀ náà ni wọ́n ń ṣe àbúrò lọ títí títí bẹ́ẹ̀ but they are family friends but they, they are close ìyẹn náà ni ó dà pé ìyá Dámilọ́lá yẹn náà bí kankan ni ṣó ti yé lára àwọn ìyàwó tí Wàsíù fẹ́ rí they are close to that family ìyá. Yeah ìyá yẹn láti ti ìyá títí bí Wàsíù ṣe ń ṣe nìyí báwo tó bá fẹ́ fẹ́ yàwó òní wá òní rìn jìnnà sókèrè wà á wá wà tó wá fẹ́ bírèkì àtẹnìkan wà súnmọ́ báyìí wà bírèkì pa pa pa. bí bàbá kọ́lẹ́tì ṣe jẹ́ yẹn náà ń sìn bàbá kọ́lẹ́tì yẹn náà ń sìn ó sì wà bíi tájẹ́tẹ̀ torí àkàìmọye ìyàwó ìyàwó tí kò ní tí ì fẹ́ tó ti bá sùn dáadáa tí wà tí o bá sùn bẹ́ẹ̀ ni mo sọ fún yín bẹ́ẹ̀ ni mo sọ fún yín hmm. k1 wọ́n ní kó change ìwé ẹ̀bọ̀ tá a ti ń sọ ti pẹ́ mi rè pé o lè change torí pé tó bá change àwọn cortism ni n táwọn ẹgbẹ́ ń béèrè ni and you got to be sacrifice people but iyọ́ tèmi àti tàwọn kan tó bá rè pé yọ kúrò ń bẹ̀ os nàìjíríà go ojú nàìjíríà ti ń pọ́n sí i ṣó ti yé bójú ẹ bójú olówó dẹ̀ ń pọ́n tálíkà máa sì jẹun ò ń gbọ́ stop it before they stop you you use your limits you do what you do use your limit your limit your time o ti lo limit yẹ kì í ṣe pé adájọ́ kì í ṣe ọjọ́ ikú o ikú kọ́ ni wọ́n máa ń pààyàn sáyé àwọn tó pa sáyé àwọn tó pa sọ́run ti gbàgbé ẹ̀ àwọn tó pa sáyé ló ní pains you you destroy people k one what you, you are a wicked soul àwọn obìnrin náà wá wá kọ́ wọn bọ́n ṣe máa diligence sí gbòòrò tó máa wicked kan dájú káwọn èèyàn máa lo packaging lásán kéèyàn kàn jẹ́ empty barrel kó ṣèkà fáwọn èèyàn kan dájú kán dẹ̀ máa support ẹ̀ àwọn ọmọ ẹ náà tí ò bá support ẹ náà wọ́n bínú ni wọn ò ní jẹ́ ń bẹ̀ ni. Hmm. wedding náà ó lẹ́ni tó ń fẹ́ ṣẹ́ lọ́dọ̀ ló wà Amẹ́ríkà tó ní tó ní stable relationship tó ní ẹni tó ń fẹ́ gidi tó tó lẹ́nu stable relationship bó ṣe rí gbà náà bó ṣe darí wọn rú báyìí náà ni ó lẹ́nu tó ń fẹ́ all of them àwọn màmá tán ló ti di pásítọ̀ yẹn ń sìn gbà tó dọ́dọ̀ wọn tó rí pé ayé wọn tún ti ń da ọkọ̀ wọn tún ti balẹ̀ báyìí ọpẹ́lọpẹ́ àdúrà ta àdúrà oríṣiríṣi ni wọ́n fi mú màmá yẹn dúró ó tún fẹ́ẹ́ dalé wọn rú ni tílé wọn tún ti ń ṣéèkì gbàgbàgbàgbàgbàgbà ọpẹ́lọpẹ́ Ọlọ́run wọ́n ti overcome ẹ̀ lẹ́nu ọlọ́run á gbé wa borí ogun o hmm. tán bá lè ṣù wá face to face èṣù wà o spiritual husband is real and devil is real for real wọn dédé sọ fún wọn máa ń sọ fúnra wọn gbogbo àwọn tọjọ wà ní ẹgbẹ́ yẹn wọn ni wọn fẹ́ fàyè wọn ni wọn náà fẹ́ fàyè wọn gbogbo ẹ̀dá tó bá lóun fẹ́ fàyè ìkà mi this time around again àbí wọmọ mi ọlọ́run á bá mi fọ̀run wọn ẹ̀dá bẹ́ẹ̀ ni kíákíá ní wéréwéré àwọn èèyàn ní ìka i'm part of àwọn èèyàn tó ní ìka of this time k1 is part of it. ní gbogbo ìgbà yẹn tí mo ṣe máa ń sunkún báyìí mo fẹ́ gba kọ̀ǹténà mi màá dẹ̀ máa pariwo màá dẹ̀ máa sunkún mo dé níjọ́ kan báyìí mo jẹ́ k1 ni mo ní à mí ìmọ̀ àwọn tó ń yọ mí lẹ́nu ẹlẹ́dàá ọmọ ẹ máa gbà ẹ́ ẹlẹ́dàá ọmọ ẹ máa gbà ẹ́ I say make tea for yourself make tea for yourself it's it's possible at times when you are hungry it can be only lè make tea for yourself or you make semo mo pipi ọbẹ̀ yẹn tó bá lọ wọ ọbẹ̀ yẹn mo fi yellow taste it's very nice and it's ó máa fún ẹ ní appetite o ṣó mo o ti try okay plug water make the semo. àdẹ̀nílẹ̀ ah, mọ̀mọ́ bomi sí kó mate tí kò tí kún náà. you want to eat sẹ̀mú àbí. no bomi sí bomi sí wàá ṣe tíì adé ṣe sẹ̀mú ọbẹ̀ ṣe sẹ̀mú fúnra ẹ̀ náà. is not good enough ó dáa kéèyàn máa ṣèkà fún ọmọ ìlàkejì ẹ̀ òun la ṣe jáde níjọ́ yẹn tán fi ní pé kí kí Bukky wá bu ìyàwó kínní ó fẹ́ fi ó fẹ́ fi ja ìjà gbóró anyway ṣá no problem bọ́sán gbèsè tó jẹ àwọn màmá yẹn that time yẹn tó ń post picture wọn sórí ibẹ̀ yẹn láti máa láti cause fight between all of them we want to see their current situation ṣó ti yé bẹ́ẹ̀ as a muslim àwọn èèyàn sọ pé muslim ni k1 muslim kọ́ ni k1 o muslim k1 is a pagan àwọn àwọn muslim tó bá fẹ́ ìyàwó ní dubai tèmi ń gbé tí mo gbé rí mi ò gbé bẹ́ẹ̀ mò ń canada ni mò ń gbé i'm a canada citizen ní Canada tí mo wà yìí àbí ní Dubai you know what they do táwọn èèyàn bá fẹ́ gbé tó bá fẹ́ fẹ́yàwó tó fẹ́ níyàwó méjì ní tó bá ṣe fún ìyálé tó bá jẹ́ two bedroom ló rà fún ìyálé ó náà ló máa gbà fún ìyàwó you treat them equally kò ń ṣe pé kó máa fi wọ́n ṣẹrú àtobìnrin àtọkùnrin kó máa bìlì pé you are a star kó máa jayé family tèǹtùtọ́ ìṣe taboo ó kàn kó àwọn èèyàn sí prison go and release people in your prison yard release them let them go ó ní àwọn èèyàn tí à ń pè ní orúkọ mi ó ní tán bá ronú kúwàdà kó nú ẹ̀ṣẹ̀ wọn ó lè mi máa gbọ́ láti ọ̀run lónìí máa dáríjì wọn o ọlọ́run ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ bí kò ròyìn epo ronú kúwàdà ó ti yé àwọn tẹ́ ẹ pa ti tó ẹgbẹ́ àbẹ́ ìdáhùn àwọn ìjọba nàìjíríà kan dẹ̀ bá wa ṣe kíni kan bá wa ṣe iṣẹ́ sí dáadáa ẹ bá wa ṣiṣẹ́ o bá wa ṣiṣẹ́ lórí ẹ̀ gan-an wọ́n ní k1 like àjẹkù gan no àjẹkù àjẹkù báwo ṣe rí àwọn yẹn ó fẹ́ mọ ọkọ tí wọ́n fẹ́ ni ọkọ tí wọ́n fẹ́ yẹn gangan náà ó máa lò wọ́n bí oògùn àwúre ni ó fi wọ́n ṣẹ́ṣó ni àtàwọn àtọkọ wọn ló máa fi ṣẹ́ṣó papọ̀ àtọmọ tán bá ti bí oògùn ló ṣe ẹ rò pé àjẹkù ló láì kì í ṣàjẹkù àjẹkù báwo oníṣẹ́ tó fi ń ṣe kò ń ṣe lásán o ìyẹn bó ṣe jẹ́ Hmm, kò ṣe lásán. Wàsíù ti ríjà àwọn ìyá aláṣọ rí ngbà kan nísìnyí àwọn obìnrin yẹn ni kẹ́ jẹ́ kíyà Wàsíù ríjà obìnrin bẹ́ẹ̀ ni ìgbà kan tó sọ pé ẹ̀yin màmá ẹ fẹ́ ń pẹ́ no pàkan tó fi obìnrin ṣe yẹ̀yẹ́ ó ti pẹ́ tó ti ń fobìnrin ṣe lẹ́yà gan àwọn ìyàwó tó bímọ fún tó ń taṣọ yẹn ló fẹ́ fi ṣe lẹ́yà ńgbà yẹn bírò àwọn ìyá what is that okay you want to watch your bírò àwọn màmá àwọn ọmọ tó tó bímọ fún tó taṣọ yẹn àwọn ìyàwó ẹ̀ bíi méjì àbí mẹ́ta ló ń taṣọ ṣá ó ní àwọn màmá mo fẹ́ mu yàn án yín àwọn àfáà àti gbogbo àwọn ìgboro ló dàrú sùn wọ́n dàrú mọ́ lọ́wọ́ ń gbà yẹn ó ní mo fẹ́ mu yàn án yín o ní o fẹ́ fàtọ̀ tòpò mọ́ o ní o fẹ́ fàtọ̀ àtọ̀tòpò mọ́ mo fẹ́ mọ yàn án yín àwọn màmá mo fẹ́ mọ yàn án yín gbà yẹn gbogbo àwọn nǹkan tó máa ń fi obìnrin ṣe nìyẹn kó máa ba ayé wọn jẹ́ kó máa fi wọ́n ṣẹ̀sìn kó máa fi wọ́n ṣẹlẹ́yà lára awo tó ń ṣe fún nìyẹn awo káwo tí wọn dẹ̀ ti ṣe tí ò bá ti fi tóbìnrin ṣe ó máa tẹ́ láàsì ni torí gbogbo ilé tó ń wọ̀ tó rí pé ilé agbára tó ń wọ̀ tó ń jáde yẹn ìwò ìdí obìnrin tó ń wọ̀ tó ń jáde yẹn ó burú ju ìwò ilé agbára wọn tó lóun wọ̀ yẹn lọ honestly speaking. ó bàyẹn lókè mo fẹ́ mọ yàn ẹ́ yín àwọn màmá mo fẹ́ mọ yàn ẹ́ yín o bí o fẹ́ fàtọ̀ ṣòfò mọ́ o mo fẹ́ mọ yàn ẹ́ yín wọ́n gbaná ojú ẹ̀ ń gbà yẹn hmm. lẹ́yìn ìgbà náà ó tún wá kọ́ ọ ẹ̀yin màmá ẹsẹ̀ ń pẹ́ gìgìgìgìgìgì ẹ yo ìyẹn ìgbà yẹn ló nígbà ayé títí má ṣá nìyẹn ó fẹ́ ó ní àwọn ọmọ yín là ń bá wí àwọn ọmọ yín ló fẹ́ jó lọ́wọ́ ìyẹn mi pé tóun bá dó ìyá wọn á tún dọ́mọ wọn á tún fẹ́ ọmọ wọn pé òun ti dó ẹ̀yin ìyá yẹn kúrò òun ti dó yín ó ti bà ayé yín jẹ́ àwọn ọmọ yín ló fẹ́ máa ṣàbàṣà ẹ̀ báyìí sìn òun jàbàṣà jàbàṣà jàbàṣà. Hmm. ọlọ́run á gbà wá o ẹ lọ tún àwọn èèyàn tẹ kó sínú ìgbèkùn oko ẹrú yín ẹ say no killing and terrorism and slavery we are still using people for slavery yes mm. kó o jàyàn lólè kó o gbẹrù obìnrin ọkùnrin tá a mọ̀ yìí wọ́n máa ń gbẹ àwọn ọkùnrin tó bá ti ń gbowó lọ́wọ́ obìnrin wọn yẹn in fact àwọn wàsíù lọ̀gá wọn ná olókọ́ wọn They are not a man enough. They are useless to the call. Tó bá ti ṣe ìfẹ́ Wàsíù bá ìyá wọ́kọ̀ fún ẹ. Ìwọ tí Wàsíù bá ṣe pé lọ fẹ́ obìnrin kan tó jẹ́ pé ọ̀rọ̀ tó sọ fún ẹ ló gbọ́ wọ́n fẹ́ jọ ṣiṣẹ́ parí iṣẹ́ ẹni. Hmm. Tó bá kówó dání ẹnìkan ní ẹnìkan kówó dání kò kí. Uh. wàsí ẹnìkan ní mo tí wọ́n ròyìn ẹ ni wọ́n fi tì ẹnì yẹn kówó sí ṣakaṣaka ló kó wá ló wà ná fúnjọ́ yẹn túndé orí lowó ni òun ló sọ fún wọn kó wọ́n sọ fún un pé àṣẹ mẹ́pẹ́ ni ẹnu ẹ ti fẹ̀ gan kó ba lè kì í dáadáa ó ní ó ní ó dẹ̀ kówó sí ṣaka ló bá ní ó ní kẹ́ ẹ náwó fún gan òkójú ẹ ṣú kó mẹ́pẹ́ ẹ̀ ń ṣẹgbẹ́ òun òun ló sọ bẹ́ẹ̀ o bó ṣe náwó fún báyọ̀ dẹ̀ ń gbogbo àwọn ọmọ onítíátà tó ń bẹ̀ túndé orí lowó ń kì báyìí o náwó fún bọ́dẹ̀ ń àwọn onítíátà ó dẹ̀ àwọn èèyàn tí náwó fún nígbà tó tún ṣe tán orílẹ̀ Orílówó sọ fún mi níjọ́ kan báyìí tí mo tó pè mí mọ́ ni mo wà ní ọ̀dọ̀ K1 ah ó ní kí n jọ kí n bá ń sọ fún mo sọ fún yín náà ọjọ́ yẹn ló ní kí n bá ń sọ fún pé kó jọ kó fún un késẹ̀tì pé késẹ̀tì ilé òun tó wá yẹn pé kó má kọ̀kọ̀ fóun kéèyàn adúrú owó yẹn kó má ah only you know that boy only he's a criminal oh. He's a killer oh. he kill everybody he kill he kill he kill ó dẹ̀ ní killer kò <laughs> sí wí ah only bí mo ṣe kíṣẹ́ fún mi pé kútúndé just call me o oh, pé that should help him to beg you o kò fún ẹniyẹn títí kẹsẹ̀ tẹ̀ don ni. simply kini. Tori pe ìyẹn lówó jùlọ nígbà yẹn ìyẹn dẹ̀ tún ní lára girlfriend tíyẹn ò mo pé ó ti jẹṣẹ́ wọn to wo ko mọ́ o ìyẹn kàn ń wẹ̀ nínú sumi ìyẹn kàn ń swim nínú ayé ní tiẹ̀ ní tiẹ̀ ní o torí pé ó ti fẹ́ àwọn tóun ti fẹ́ rí ó kàn jẹ́ bí ọ̀tá ayé àtọ̀run àwọn tó dẹ̀ fẹ́ rí yẹn kò ní wọ́n fẹ́ kò ní kankan fi wọ́n ṣe á kàn kíp wọn sẹ́gbẹ̀ẹ́ ni ah ó ga o lọ́n gbà wá o lọ́n gbà wá ló ẹrú o the water is hot now the water is boiling. ó ga kọ́lọ́run kó ṣàánú wa ọlọ́run má jẹ́ ká ṣe kò ń jà burú o ọlọ́run má jẹ́ ká burú bá wa o ọlọ́run má jẹ́ kú lọ́mọdé o ọlọ́run o ṣàánú wa o. Hmm. àwọn èèyàn máa sọ pé kéwọ̀ ń náyàn wọ́n rẹ́ nìkan wọ́n ló gba lórí ìṣekúṣe ni kéwọ̀ máa ń kéwọ̀ <laughs> oh àwọn èèyàn ò mọ̀ kéwọ̀ ń ṣá k1 tó jẹ́ pé mo kàn ń bá ọmọ mi sọ̀rọ̀ lórí fóònù nínú nínú ilé ìfiyẹ́ ó ń wá wè nígbà yẹn láti yìnbọn fún mi ni láti yìnbọn fún mi ló bá yọ ìbọn sí mi ọmọ mi mò ń bá sọ̀rọ̀ ǹjọ́ yẹn lọ́hùn lórí fóònù ni o lóníwọ̀ yìí tọ́kí tó máa háó kíkan kiri kan bó ṣe fa ìbọn yọ nìyẹn ìbọn yẹn wá jẹ́ white and black ló bá lò máa shoot mi mo ní ah no no no no i'm talking to my daughter o it's my daughter imagine kí ni kí ni kì í ṣe pé ó ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́ tí mo ń pe ọmọ mi o ó kàn fẹ́ wéṣẹ̀ dànù ayé fàmílétè yìí tutọ́ Báṣọ̀run Gáà ẹ fún ṣetán aníwúrà gan òṣètò yìí alágbára máa mẹ́rò ńlẹ́ okú iṣẹ́ òkè wọ̀n wọ́n ló ní sàláwá ló kọ́ ń gbà yẹn àṣẹrẹ́ ọ̀la àṣẹṣẹ̀ bẹ̀rẹ̀ ni ṣé ò ti rí gbẹ̀yìn àwọn jẹ gúdú jẹrá a sọ fún wọn kí wọ́n má dalẹ̀ irọ́ pátá o a ní kó má fi àjọbìnrin mọ́ wọn ní irọ́ pátá o wọ́n dọ̀ lọ́rùn kalẹ̀ wọ́n ń ṣe bí wọ́n ti fẹ́ kì í ṣẹjọ ẹni jamala tí ó ṣàn wá ó ọmọ nàìjíríà tó ń gbórin ẹ tí wọ́n ń ẹ lé tí wọ́n ń tì ẹ lẹ́yìn ní ká ẹ ṣàmọ mi báyìí bá ń gbá tapá o akọlé ìgbìn kalẹ̀ mórí yẹn dájú a sọ fún wọn pàgbára o pé wọ́n débì kan o ẹ̀fún ṣetán àníwúrà ẹ wo kú tó kú ẹ wo gòláyà àti nínú bíbélì o òkú aláìgbọràn kedere lórí tó bá dòní kò rántí ẹni máa dọ́lá o tó bá jẹ́ bá lé ọ̀nà kò má balẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni ò ń kọrin torí pé olówó torí pé ọlọ́run gbà fún ẹ o wá fi ọlátọ́lọ́run fún ẹ o wá fi slap ọlọ́run o wá ń ṣe ẹ̀dá tí ọlọ́run dá o ṣe wọ́n yamayama o ṣe wọ́n játijàti bẹ́ẹ̀ ni kò sẹ́nì kankan tó jẹ́ nǹkankan lójú obìnrin ò jẹ́ nìtì lójú ẹ bẹ́ẹ̀ ni obìnrin ló gbé ẹ sínú ló rú ẹ sínú fóṣù mẹ́sàn-án obìnrin náà ni bí òṣòbìnrin gbogbo nǹkan tó sọ pé gbogbo wèrèwèrè tó gbòde lára ẹ yẹn bí òṣòbìnrin ṣèwọ náà kí ni anyway ẹ ṣáàbà wa ṣe nǹkan ta ní kẹ́ ẹ bá wa ṣe lé lórí no problem ilẹ̀ owó gbogbo ó mọ pé mo two hundred million péré ni mo ní kó fẹ́ mi ṣùgbọ́n two hundred million péré torí ní tó ṣe ó kọjá two hundred million mélòó ní ká sọ mélòó ní ká kàlẹ́ yín adépèlé tó bá ti sọ a máa máa sọ fáwọn èèyàn a máa máa preach fún ẹ lójoojúmọ́ a máa ní káwọn èèyàn máa preach fún ẹ lójoojúmọ́ kó máa preach fún ẹ lójoojúmọ́ apanilẹ́kúnjayé àbáyọ ọmọlọ́mọ jẹ́ kò dáa òbí tiẹ̀ Ah, gbogbo ọmọ tó tó bí yẹn ò fẹ́ràn wọn o kàn ń wó òṣìṣẹ́ ni you looking for people to work for you to use like a slave kà kó dẹ̀ jayé níjẹkújẹ kó tún mọ́ òòrùn àwọn ọmọ náà ransom kó má jẹ́ kó ń ṣe dáadáa nonsense nonsense à ń lọ báyìí o àwọn ìyàwó yẹn àwọn màmá yẹn tẹ́ ti jẹ́ pọ́nlá wọn tẹ́ jẹ owó wọn tẹ́ wọṣọ wọn tẹ́ wọ góòlù wọn tẹ́ gbowó lọ́wọ́ wọn gbà yẹn tẹ́ tún fún wọn lọ́mọ tó ń dá nìkan tọ́ tẹ́ tún fi ọmọ wọn ṣe yàmàyàmà nísìnyí tẹ́ tún máa gbọ́ ọmọ lọ́wọ́ wọn tó jẹ́ pé ilẹ̀ tún wú làwọn ọmọ yẹn tún wúlò fún tó bá lọ sọ́dọ̀ yẹn báwọn náà ṣe fẹ́ live torí ẹ̀yin náà lẹ́ máa sọ pé ìmọ̀ politician wọn fẹ́ mọ iṣẹ́ wọn fẹ́ connect wọ́n dẹ̀ tilẹ̀ ti lówó ń sọ wọn bá yín máa ṣàwó lórí system ìyá kìíní ńkọ́ ìyá ìyá kí lorúkọ ìyá Ibrahim mo lè yẹ ẹ wá gbogbo wọn gbogbo wọn pátápátá what is the solution to I mean what is the condition èwo ni ẹ̀jẹ̀ owó wọn èwo ni ò ṣe dáadáa fún yín rí ṣé ti èwo ni ò ṣe dáadáa fún yín o jẹ̀mílà yẹn ọmọ jẹ̀mílà tiẹ̀ ti máa dàgbà náà mo rí ọmọ jẹ̀mílà yẹn tó ń kìsì ẹ lórí níjọ́ kan báyìí ọmọ yẹn ti dàgbà ọmọ jẹ̀mílà yẹn ọmọ tó máa ń ṣe àjà kólókòló sí lórí ńgbà ó ti dàgbà ó lé yẹn nù lọ gbogbo wọn pátá wàá lọ sí London wàá lọ jẹ àmàlà yá wọn rántí ọjọ́ tó lọ jẹ àmàlà nílùú London lọ́dọ̀ ìyá jẹ̀mílà gbogbo wọn pátápátá wọn ní ọkọ síkírátù ọkọ kìnnì kan ọkọ kìnnì kan wá ní ti ẹ̀rọ tí orin ẹ mọ́ ó fi ayé ṣe ó fi ayé ṣe ó ṣe ṣàbàṣàbà afẹ́rí píkṣọ wọn go and settle them and let their children be good to them let their children jẹ́ káwọn ọmọ ìyá yẹn gan náà kí ìyá wọn ra mọ́ kó ra mọ́tò fún ìyá wọn kó ṣe dáadáa fún ìyá wọn kí ló dé tóbìnrin bá wá sáyé ó yóò téèyàn bá wá sáyé ó máa ń jèrè ní ìwọ nìkan ibi tó òṣòwò sí ló máa ń jèrè ńbẹ̀ ẹ̀yà olè nílé ẹ̀yà olè lóko ẹ bá pè mí sọ tèmi ń sìn owó mi owó mi tẹ́ gbà máa ní o tẹ́ tún pa bàbá ọmọ mi sí owó mi máa ní mo máa di business mi máa lè mi máa bá lọ́rọ̀ èmi máa sí nínú àwọn tẹ́ máa crash tẹ́ máa ní ó tilẹ̀kùn mọ́ wọn kọ́kọ́ pamọ́ tẹ́ bá fẹ́ kán tilẹ̀kùn mọ́ yín pátápátá kán tilẹ̀kùn mọ́ yín forever you settle your debts. a gba nǹkan lọ́wọ́ obìnrin eléyìí a gbé fún èyí tó bá ti rò kóhun tó tún fẹ́ lòyìn a gba ọ̀kan lọ́wọ́ obìnrin eléyìí a gbé fẹ́lẹ̀ ilẹ̀ tó gbà lọ́wọ́ mi wọ́n sọ fún mi wọ́n lóbìnrin kan lára mélòó mo fẹ́ sọ á gba nǹkan lọ́wọ́ ọkọ ẹlòmíì á gbé fún ọmọ obìnrin míì á gba nǹkan lọ́wọ́ wọn bárẹ́lẹ̀ àkànṣe kí ló dé ẹ kó sì dànù sí gbòjọ́ àwọn ìyá yẹn ẹ lọ sẹ́tù wọn kẹ́dẹ̀ àwọn ọmọ wọn lẹ̀kẹ́ jẹ́ kí gbọ́ tiwọn ẹ lọ tó gbogbo ìgbèkùn tẹ́ dè àti gbogbo ilé agbára tẹ́ tó gbogbo ògùn sí yẹn ẹ lọ tú sílẹ̀ ẹ lọ tú àwọn èèyàn sílẹ̀ release my people let them go and serve me jẹ́ kó gbélé ayé kó ní ìtumọ̀ tí wọ́n bá pàdé ẹ ó bá life tẹ́lẹ̀ tó fulfill destiny kò fulfill destiny mo. let people fulfill destiny let people enjoy their children let people enjoy their life let people enjoy their home ó mọ ọmọ mi ó tojú ẹ̀kọ́ mi ni ṣọlá yẹn ó dojú ẹ̀kọ́ mi níyẹn náà gbé yẹn wá sórí social media ń gbà ó dojú gbogbo èèyàn gbogbo family mi wọ́n hold wọn ransom ah, ah ah what a wicked world what a wicked soul mo sunkún báyìí lójoojúmọ́ mo sunkún sunkún sunkún kí n tó kó nàìjà mo sunkún sunkún níyà tí mo jẹ kí n tó rí owó mi èmi fúnra mi gbọ́mọ mi lọ sí oṣù wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ọmọ gbẹ ìgbà pé ò tọ́jú ọmọ mo ní mi ìtọ́jú báwọn ṣe ń tọ́jú ọmọ ìyálà yẹ ìtọ́jú ọmọ tó mi ní ò tọ́jú ọmọ ó ṣe kọ́ fún ẹni yẹn náà ní ìgbà tó yẹ kó kọjú mọ́ṣẹ́ ò kọjú mọ́ṣẹ́ kúnlé òun náà ló délẹ̀ yìí báyìí o ló délẹ̀ yìí báyìí o ló kọjú mọ́ṣẹ́ kí sẹ́yìn náà ṣe ń kọjú mọ́ṣẹ́ èwo làbúrò máa ṣiṣẹ́ believing that is more clever than everybody believing that is more good than anybody òkúta ẹ sì ti wà ẹsẹ̀ ti yọ síta you have been doing it for so long enough is enough of your bullshit. enough is enough of your bullshit. bí mi dá pẹ̀sẹ̀ àwọn tó máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ bá kúkú kẹ máa rówó ń bòmí kẹ máa lọ bá gbogbo àwọn tó bá lówó tó bá wá ságo ẹ̀ kẹ máa lọ ṣe fáìn bàrà kẹ máa ṣe fáìn bàrà bọ́lẹ̀ ti fẹ́ rówó bọ́lẹ̀ ti fẹ́ rówó wọ́n bá dẹ̀ ti pé ọkùnrin kan kó lówó báyìí kan wá make sure pé I don't want to talk ọlọ́run elédùnmarè nìkan ló lè ṣé ọlọ́run lè dá iyì wá sí ìṣá I don't think so nǹkan tá a kàn ń gbàdúrà sí náà ni kẹ́ ọ̀ká àwọn ọmọ wọ̀nyẹn má kọ̀ tó ń ru ẹrù ẹ̀ṣẹ̀ tí wọn ò mọ́wọ́ torí ìyá ti jẹ ìyà already Eh? Ah. Eh, ẹnìkan tá a kàn ń gbàdúrà ni pé káwọn ọmọ ẹ má kàn rẹ rẹ ẹ̀ṣẹ̀ pípẹ́ that's it bọ̀tọ̀ ọlọ́run máa dárí jẹ mí èmi ò ń ṣe pa ọlọ́run ṣùgbọ́n lẹ́ni ìwé iṣẹ́ bíbélì jẹ́ ká mọ̀ àti àdúrà pé kò sẹ́ṣẹ̀ tọ́lọ́run lè dárí jì ṣùgbọ́n ọlọ́run ni wọ́n ti jẹ́ ká mọ̀ pé ọlọ́run adáríjì ni má gbàgbé ẹ̀san ni. kéèyàn pàdé ẹ kó máa ta tíkẹ́ẹ̀tì kó máa bẹ̀rẹ̀ wàhálà màlà ló máa ta àbí kó máa bẹ̀rẹ̀ sí dín àkàrà ta kí máa ṣe business kó máa sọ pé ìwọ ló máa ya pattern ayé àwọn èèyàn àti pé you are the destiny writer that you are now God anyway ẹ̀yin tí ẹ gbọ́ yẹn no problem monday àti ti bọ́ sí monday báyìí sí tó bá ti sùn hmm. bó ṣe gba owó ọmọ yẹn tó lu ọmọ yẹn jìbìtì tán ọmọ yẹn do nígbèsè ni ọmọ yẹn do nígbèsè ni ọmọ ìdáyà yẹn bó ṣe ṣe kánsẹ́lọ̀ tó wọ́n ẹdun onígbèsè ní gbogbo owó tó gbà báyìí iṣẹ́ tó gbà bó ṣe gba kan contract yẹn náà ṣé ṣé wà sí ìṣe contract yẹn gbà yìí. ẹ jẹ́ ká stop láti máa ṣe nǹkan burúkú it's not good ìwà ìṣe ò dáa mo sunkún sunkún báyìí ṣé ta ló yẹ kó rí owó lórí social media ta ló yẹ kó ṣe bísẹ̀ kan wá fi mílẹ̀ gbọ́ àti wọ́n tẹ̀ tútú wọ́n máa ní kò sí kọ̀ọ̀kan tó máa ṣẹlẹ̀ kò sí kọ̀ọ̀kan tó máa ṣẹlẹ̀ àti ìpèdè Nàìjíríà was being created for them alone pé Wàsíù Àyìndé o a máa ṣe kò sí kankan tó máa ṣẹlẹ̀ kò sí kankan tó máa ṣẹlẹ̀ kẹ́ni yẹn tuntun ẹ ti ṣèkà ẹni yẹn tí wàá sọ pé òun fẹ́ di òmìnira ẹ jẹ́ kó ń lọ kó ń lọ ṣe dáadáa kó ń rówó sọ́jọ́ wọn nílò wọ́n máa sọ fún ẹ pé ọmọ ẹ ló máa padà bọ́ ẹ what a what a life wọ́n ló dá mi ni àwùjọ tó ń ṣẹ̀dá mi ṣé wọ́n wà ń ṣé wọ́n wà ń bẹ́ẹ̀ ni Hmm. few people tó sọ̀rọ̀ mi báyìí tí ó tí ó pọ̀ thank you let us be going for now mo mo sọ̀rọ̀ Mohbad àti ọmọ yẹn ẹ jẹ́ n kọ́kọ́ gist yìí ni ẹ n sọ story briefly kí n tó máa lọ ṣe rí nígbà tí mo ṣe promotion Dubai yẹn kó tó di pé oníróbó kú èpè tí máa yẹn ṣẹ́ yẹn èpè yẹn máa ṣiṣẹ́ o torí inú àwẹ̀ ló wà àná àkókò àwẹ̀ ni tí ọ̀rọ̀ yìí fi ṣẹlẹ̀ ṣé àkókò àwẹ̀ náà ní kíní yẹn ṣẹlẹ̀ ńgbà yẹn no ṣùgbọ́n ní ọjọ́ kan nígbà tí mo ṣe show màláìka tí mo parí promotion màláìka yẹn tí mo ṣe pa second one yẹn bọ́bọ́ kan wà ní Dubai kí lórúkọ bọ́bọ́ yẹn náà ọmọ ìpẹ́ ni ọmọ ìpẹ́ mọ́ ìṣíwọ̀ báyìí ni bọ́bọ́ yẹn bọ́bọ́ yẹn tiẹ̀ close mọ́ ọba arọ yẹn ó ní family òun ni ó ní bàbá wèrè ní bọ̀bọ́ yẹn ṣá bọ̀bọ́ yẹn wá tún jẹ́ ọ̀rẹ́ oníróbó bọ̀bọ́ yẹn ń gbé Dubai ńgbà yẹn ó wá sí show yẹn so ó wá nígbà tó wá bímọ ó níyàwó ń bímọ ní Nàìjíríà ó wá lóun fẹ́ ṣe patí ní Dubai ó wá pe aláàfáà láti sọmọ lórúkọ kó tó pe aláàfáà yẹn mo ti sọ story rí many times ó wá pè mí ó ní pé kí n jọ kí n bá ń bá ọ̀rẹ́ mi sọ̀rọ̀ but ngbà yẹn náà ó kàn fẹ́ work mi ni because ọ̀rẹ́ mi yẹn náà ó wà open he can go directly to the person you understand me ìyẹn náà ni bígì tó ń ta oúnjẹ ní Dubai ó wá ní kí n sọ fún un pé oúnjẹ tó fẹ́ rà níjọ́ yẹn ó lóun nídìí plate so so so and so plate oúnjẹ yẹn máa cause ẹ̀ níbí bíi three thousand something bíi one thousand dollar but owó tó ní jọ yẹn bíi half of the money ṣó ti yẹ yín mẹ́yẹn ló no èló ló lòún fẹ́ èló ló ní yes ó ṣà lórí owó tó ṣà oúnjẹ tó ṣà fẹ́ rà níjọ yẹn bíi half of owó yẹn ló ní mi ò lè sọ certain amount mi ò rántí iye owó yẹn mọ́ but owó yẹn owó yẹn plate yẹn pọ̀ ṣe tó ní sàn so àṣé ó fẹ́ fi system sọ fún mi níwáyé mo ṣe ṣe bísínẹ́sì tó ṣọ́ọ̀tì mi lówó yẹn náà ni but bóyá owó díẹ̀díẹ̀ tí mo rí ibi tíkẹ́ẹ̀tì díẹ̀díẹ̀ tí mo rí tàǹjọ́ yẹn náà tí mo rí gbà wọlé bóyá àwọn náà tó fẹ́ claim lára ẹ̀ ó ṣe ẹ̀yẹ mi later but ṣe máa pẹ́yìn tó bá ń ṣoore n bá ṣe fún ẹ̀yẹ kò ní yẹ nígbà tó máa ń ṣe yẹn later ló máa yẹ so mo wá ó ní kí n bá ọ̀rẹ́ mi sọ but mo kàn ní iye tó bá mú dání yẹn kó kó wá instead máa fi bá ọ̀rẹ́ mi sọ̀rọ̀ máa bá fi owó yẹn sí i so I gave the money to my to Biggie ngbà yẹn kó bá ṣe iye oúnjẹ tó lòun fẹ́ ṣó ti yé àwa débi patí yẹn àwa ǹjẹ́ ọ̀tá wa ń lọ èmi mú mo kóyàn lọ èmi àti bọ́ọ̀ì kan báyìí tó wà nínú déwùmí ìbẹ̀rù fẹ́mi tó jẹ́ ọ̀rẹ́ fún tóyìn ayé máàkù <laughs> Fẹ́mi ó wà ní pẹ̀lú mi jọ yẹn àti girlfriend àtọ̀rẹ́ girlfriend ẹ̀ tí mo wá mọ̀ létà pé ọ̀rẹ́ girlfriend ẹ̀ náà bọ́n ṣe wálé mi wọ́n wà pẹ̀lú Efele ah, Wàsíù ti dẹ̀yàn sí mi tipẹ́ o gbogbo àwọn tó wà ní surroundings mi tí mi ò mọ̀ pé àwọn òun ló wà behind it òun ló ń bẹ̀ wọ́n sí mi. àti ọmọ mi àtọmọ ọ̀dọ̀ mi níjọ́ yẹn lọ́hùn ṣá bá ṣe dé ta kó oúnjẹ wọlé àwọn àfáà àti rẹ́dì wọ́n ti wà ń bẹ̀ ṣá má ṣe wọlé wọ́n ṣà ní àwọn ọmọ tó ṣe ní wọ́n ṣàbẹ̀ sí wọ́n ṣàdúrà wọ́n á ní kíkà fowó àdúrà lẹ̀ ń bá ṣí pọ́ọ̀sì mi bá fi hundred dollar lẹ̀ orí àfáà yẹn bá gbóná pé hundred hundred dollar lélẹ̀ wọ́n bá tún ṣàdúrà lọ mo tún fi hundred dollar lẹ̀ lẹ́ẹ̀kan náà wọ́n kàn ṣe ń jàdúrà ni wọ́n ní kí lorúkọ mi mo wá ní Bọ́lá ọjọ́ ìní pé àlùbáríkà ní èdè alikran Alibarika ló ń jẹ́ bọ́lá wọ́n ní orúkọ mi ní èdè alikran ní èdè arab ní inú alikran wọ́n ní alibarika, ni bọ́lá ń jẹ́ àlùbáríkà nínú èdè arabic ní nínú quran ó ní ó ní àlùbáríkà lórúkọ yín ó ní gbogbo ẹni tó bá ti bínú sí yín láyé ó ní gbogbo ẹni èmi gbàdúrà mi ìdẹ̀ tún gbàgbàgbé àdúrà yẹn jẹ́ ó ní gbogbo ẹnikẹ́ni tó bá ti bínú sí yín láyé àjàjà yìí tẹ́ ẹ̀ bá ṣe tẹ́ ẹ ṣe dáadáa fún àbí tó bá bínú sí ó ní ọlọ́run á yọ àlùbáríkà kò ní ààrẹ ó ní tọ́lọ́run bá dẹ̀ ti yọ àlùbáríkà kò lára èèyàn náà ó ní kò ní pẹ́ kú. Ah. bó ṣe ní ó wá ń ṣàdúrà fún mi bọ̀tí mi ìgbàgbé ìtumọ̀ kìnìyàn ó ṣàṣàdúrà fún mi meanwhile oníróbó wà níbẹ̀ oníróbó yẹn oníróbó ó ti kú lẹ́nìí onírọ́bù wà ń bẹ́ẹ̀ jọ́nà lọ́hùn onírọ́bù gbogbo wọn ò bá ṣàmì àwọn boys àtàwọn tí mo kó oúnjẹ fún yẹn náà wọ́n ṣà ń gúnrọ́bù just àbí Naira Marley àti Sam Larry ṣe jókòó ńjọ ẹ̀ tí wọ́n ẹni wọ́n ṣe wúyẹ́wúyẹ́ gbogbo wọn kàn ṣe àmì gently àmì yẹn dull àmì yẹn kò àmì yẹn ò kò kò kò kò kò kò bright àmì yẹn kò kò kò ṣáná afáyẹn ah, ní kí ló dé tẹ ẹ ṣàmì ẹ ṣàmì ó tún wá kọjú sóní róbó ó ní aláàjì àfàsílẹ̀ ó ní ẹ ṣàmì onírobó yẹn ní àmì bó ṣe ṣàmì tó gbé tọ́ ẹ̀mí nìyẹn mo kúrò ń bẹ̀ torí ẹ̀ ó máa ń dá ń gbà mí kó máa ṣe dáadáa mo kúrò ń bí ọjọ́ kẹta ni mo wá gba nàìjíríà lọ pé mo jẹ́ ìfẹ́ lọ rest because the stress was too much in that eh, bẹ̀yẹn gbà yẹn mo wá kúrò ń bẹ̀ kò pẹ́ tí mo kàn wá ń àwọn ọmọ yẹn ṣì wà àwọn ọmọ tí mo ń sọ yìí fẹ́mi o àtìyàwó ẹ̀ o àtọmọ tí mo ní efele ń fẹ́ yẹn náà tó jẹ́ ọ̀rẹ́ ìyàwó fẹ́mi àti gbogbo wọn ṣáàṣì wà nílé mi èmi dẹ̀ ti wà ní nàìjíríà pẹ̀lú ọmọ mi àtọmọ ọ̀dọ̀ mi bó ṣe pè mí pé onírúurú kú mo ní kò pọ́síbù náà mo ní kò pọ́síbù ó ṣàlọ́ kú o torí mo ní ìjẹta ṣe rí nǹkan kan bẹ́ẹ̀ yẹn so intebo kan sọ náà ni pé èpè tí wọ́n ṣẹ́ yẹn èpè tí wọ́n ṣẹ́ sí àfàyàn iṣẹ́ yẹn hmm, èpè gidi ni o kò sí tó fẹ́ fi wẹ̀ kò sí nǹkan tí ẹni tó fẹ́ fi lára àwọn tó lọ́wọ́ nu kí ni kò sí nǹkan tó fẹ́ fi wẹ̀ kúrò torí a gbúdọ̀ máa ṣọ́ra ń sìn kán má tún lọ gò fún àfàyàn systematically I tell you wọ́n lè torí pé wọ́n ti wí pé àwọn tó pa Mohbad sí wọ́n ti wí pé ah àfàyàn ilẹ̀ tún ti ṣe pé òkè wọ́n wá sọ pé òkè táwọn bá tẹ̀ máa kú ẹ̀yin gan máa kú síwájú àwọn because all these Nigerian boys that kill people they are they are something else honestly speaking they fear nobody they fear no government they fear nobody they fear no God they fear nobody they have fear of nobody so Ọlọ́run adébáwá ṣe ogun wọn ó ti yé so Nigeria yẹn ni mo lọ Nàìjíríà yẹn mo lọ Nàìjíríà yẹn wọn ò fẹ́ kí n padà wọ́n wá disturb mi títí títí mo fi lò more than six months ní Nàìjíríà mo máa lò more than six months tó yẹ pé ó máa wá difficult fún mi láti wọlé padà sí Dubai except tí wọ́n bá pe albab mi albab náà wá ń béèrè fún owó ń gbà yẹn in fact àti wá lọ sílùú òyìnbó ọlọ́run ló ní wọn ó ti pẹ́ tí wọ́n ti sọ pé Wàsíù máa ń fẹ́ crash èèyàn sí Nàìjíríà tó bá ti tí ò bá fẹ́ kó lọ bìkan gbogbo àyẹn náà kò fẹ́ kí n travel oríṣiríṣi nǹkan náà ṣe fún mi àwọn èèyàn wá sọ pé kí n máa travel lọ ń sìn kó tó di pé ìwé mi kó tó ṣe kí ni mo ní ìwé báwo mo ní ṣé mi mo èmi ò tiẹ̀ mò ń gbà yẹn pé tí bá ti wo bá six months pé mo máa ní láti lọ open kínní mi kó tó di pé mo tún lè wọlé i tell you mélòó la fẹ́ kàlẹ́ yín adépele is another story for another day mélòó la fẹ́ sọ. Hmm. it is well èmi lọ báyìí o torí aago kan ti lù nàìjíríà sí torí gbà eleven ni eh, Google what is the time now in Nigeria what's the time. What's the time in Nigeria? Hey Google, what's the time in Nigeria now? Hi Google. The time in Nigeria, there was a glitch. Try again in a few seconds. But you know two and a half years. That's one twenty. Dáago kan ti kọjá. AM. Ehm, so àwọn tó fẹ́ lọ jí tẹ́ fẹ́ jí sáré. Best of luck o. Ẹbí wa tó bẹ̀rẹ̀ àwẹ̀ náà ló máa parí adẹ̀ ló máa ṣe tọdún tó bọ̀ gbogbo èèyàn olólùfẹ́ wa o. Hmm. Ẹ̀yin èèyàn ẹ jẹ́ kí a ṣe dáadáa ìwà burúkú ò dáa kéèyàn máa forí kó máa kọ́ sí wàhálà. Just imagine a lot of people tó ti forí gbé pè tó ti ṣẹ̀sọ́ lọ́hùn nípa ọ̀rọ̀ Wàsíù àtàwọn tó fẹ́ support àwọn ọmọ tó ń bàgboro jẹ́ tó ń dàgboro rú just imagine they cause a lot of problem you see let us do things that will create good thing let us be a good example to cut the story short eléyìí ò ní jẹ́ àsọmọ fún mi ẹ̀yin tí ẹ gbọ́n náà àyàn olólùfẹ́ mi tí ẹ fẹ́ wà burúkú kò ní jẹ́ àsọmọ fún yín o orílẹ̀-èdè nàìjíríà wọn bá wa túbẹ̀ ṣe o ọlọ́run á tún ayé wa ṣe o ọlọ́run á tún ayé àwọn ọmọ wa ṣe o àmọ́ ní dìdàkudà o gbogbo májẹ̀mú burúkú ọlọ́run á bá wa bàjẹ́ o ọ̀sẹ̀ yìí o èmi ṣe insurance àti tọmọ àti gbogbo àwọn olólùfẹ́ mi a ò ní ṣẹ́kù o have a wonderful night rest those of you who want to go and sleep now and those of you tẹ wà nínú àwẹ̀ àbí tẹ fẹ́ lọ jẹ sàárè náà best of luck god bless me and you love you guy bye. so ẹ sọ fún Wàsíù kó yé disturb kó yé ba marriage àwọn èèyàn jẹ mọ́ kó yé bi àwọn èèyàn síta láti máa bá yé àwọn èèyàn jẹ mọ́ kó tú àwọn èèyàn sílẹ̀ kí wọ́n lọ ṣe dáadáa bẹ́ẹ̀ ni kó jẹ́ kí àwọn èèyàn gbé normal life ìkà is not a good.